mo kí gbogbo ọmọ yorùbá ní tilé toko mo kí wa wípé a kú déédé àsìkò yìí ẹ̀yin ọmọ aládé a kú ìní o a kú àtàárọ̀ ẹ dẹ kú ọjọ́ méjì ṣe ẹ àṣeyọrí aníjẹta àbí ìyá dà pé àná náà nìkan ló dà pé a busy tó ní agbára díẹ̀ ẹ bẹ́ẹ̀ náà ni òwúrọ̀ yìí àsìkò tí pẹ́ gan náà tí a ṣẹ̀ ti ibi iṣẹ́ dé tá ní ká tó fún yín um ní bó ṣe ń lọ lórí um ọ̀rọ̀ ìjàǹgbara orílẹ̀-èdè yorùbá àti ìbanilórúkọjẹ́ um tí Gani Adams tí ó fi kan olóyè adéyẹmọ ìgbòho òòṣà ẹ̀yin olólùfẹ́ mi ètò ti òní ó máa tún mm, ó ti yé yín ó máa lágbára díẹ̀ o nítorí pé a máa fi àwọn fídíò kọ̀ọ̀kan wọn fún àwọn nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́jọ́ tòní a ti sọ fún yín náà wípé a ò ní jẹ́ kí etí yín ó máa di sí i bí gbogbo nǹkan ṣe ń lọ ní abala Yorùbá Nation àti lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ eléyìí tí ọ̀gbẹ́ni Ganiyu Adamu tí ó fi kan olóyè Adéyẹmọ Ìgbòho ṣáà ìyàlẹ́nu ló jẹ́ fún mi lónìí um ẹnu iṣẹ́ ni mo wà tí mo gbọ́ àwọn nǹkan kan um tí mo rí ní orí ayélujára um tí wọ́n dẹ̀ tún gbé sí mi létí pé um bàbá wa kan um ìyẹn bàbá wa bá a ṣe gbọ́ pé bàbá wa Fálànà wípé ó fi ohùn ránṣẹ́ sí um Gani um sorry wọn ní kán má máa fi ibà sí i torí ó scam yẹn mọ́ orúkọ ẹ̀ náà ni eré <laughs> ìyàwó wa yẹn bá <laughs> ẹ̀yin olólùfẹ́ wa wípé wọ́n ti wọ́n ní bàbá yìí fi ohùn léde gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wípé ó ní kí Gani Adams kó lọ tọrọ àforíjì lọ́wọ́ olóyè Adéyẹmọ Ìgbòho wípé wọ́n ní kó yára tètè lọ bẹ̀ Sunday Ìgbòho kí ọjọ́ márùn-ún ó tó pé gẹ́gẹ́ bí information wa ṣe tẹ̀ bó ṣe tẹ̀ wá lọ́wọ́ nìyẹn pé ṣe mọ̀ pé bàbá yìí náà ìkan lára àwọn àgbà ilẹ̀ Yorùbá ni ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tó ń fẹ́ kí àlàáfíà kó jọba ní orílẹ̀-èdè wọ́n ní òun rí látàrí ọ̀rọ̀ tí lẹ́tà tí bàbá wa bàbá wa spokesman fún olóyè ìyẹn bàbá wa Kóìkí Eh, Koiki Media tí wọ́n kà síta lẹ́nu ọjọ́ méjì yìí eh, bẹ́ẹ̀ náà ni awuyewuye kan tún wáyé lọ́dọ̀ àwọn ọmọ Gani Adams eh, ìkan tiẹ̀ sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi láàárọ̀ yìí ńgbà tó tún ṣe fún ara ẹ̀ ló tún <laughs> fún ara ẹ̀ ló tún dìlítì ẹ̀ bẹ̀tẹ̀ bó ṣe sẹ́ndì ẹ̀ sí mi yẹn mo ti gbọ́ mo ti gbọ́ ó tún padà ó tún padà dìlítì ẹ̀ <laughs> ó ti ó ti eh, àwọn ilé ó máa send message sí mi àjọ eh, máa ń sọ̀rọ̀ dáadáa so ngbà tó tún ó wá send message yẹn ngbà tó send yẹn ngbà tí mo mo ó ṣe ó kàn tún delete yẹn ní kí ló wà ńbẹ̀ eh, ó jẹ́ kó yé mi nígbà tí bí mo rò pé àwọn náà ti rí bó ṣe ń lọ wípé ó ṣeé ṣe o kí Gani Adam kó fi ẹ̀wọ̀n kú jẹ ṣé kú jẹ náà pé àbí kú jẹ àbí kú jẹ <laughs> wọ́n eh, <laughs> ló ṣeé ṣe kí Gani Adam kó fi ẹ̀wọ̀n jura arákùnrin ó wá jẹ́ kó yé mi wípé eh, Gani Adams náà pé òun náà ò dúró eh, pé òun náà ò dúró pé kò dúró pé bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò ságun wípé ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí wọ́n ní kí Gani Adams lọ bẹ̀ yẹn pé kò sí tó jọ pé Gani Adams ò ní bẹ̀bẹ̀ ẹ̀yin èèyàn mi mo kàn máa forúkọ ó ti yé yín ìkan lára àwọn Eh, ó tẹ̀ lọ́jọ́ kan ó pè mí a jọ sọ̀rọ̀ more than three ó tẹ̀ ó fẹ́ tó four hours gan lórí show mi kan tí mo ṣe ní ọjọ́ bíi mélòó kan sẹ́yìn ó pè mí ó bá mi sọ̀rọ̀ lọ́tún lọ́sì báyìí ni ó pàtàn mo ṣáà ni mo ti gbọ́ ṣùgbọ́n eléyìí tó wá yà mí lẹ́nu láàárọ̀ yìí ni pé ó sẹ́ndì fídíò yẹn ní sẹ́ndì pé ó dàbí pé ó ní àwọn nǹkan kan tí àwọn ọmọ ẹgbẹ́ OPC ń ṣe eh, ó lóun máa pè mí ó máa bá mi sọ àwọn kọ̀ọ̀kan ṣùgbọ́n àárọ̀ ìmọ̀kàndínlé rí tó ju tó ju voice note yẹn tó jù wọlé ó wá fi video kan sí i so voice note yẹn mo kọ́kọ́ gbọ́ mo fẹ́ gbọ́ le video mo kọ̀ rí pé ó delete ni kia kia so nǹkan tó de sọ síbẹ̀ náà ni pé àwọn ti ṣe tán make sure pé wọ́n bá olóyè ọmọ adéyẹmọ fà á pé tí tinubu gan náà bá fẹ́ sọ pé bóyá ohun tí ọ̀gá wọn sọ pé irọ́ ló fi pa tinubu náà jáde pé àwọn nǹkan ẹ̀rí pé ó ń bẹ lọ́wọ́ ọ̀gá wọn ṣé ṣùgbọ́n ti pé báyọ̀ bolóyè lórúkọ jẹ́ yẹn nǹkan kankan kan wọ́n lè ṣe kinní kan wípé wọ́n máa ṣẹ́tù wọ́n máa ṣe gbá ó ṣàṣọ̀rọ̀ yẹn bákọ̀bákọ̀ ní voice note ẹ̀bẹ̀ tìgbà tó yá ó tún delete ẹ̀ ṣùgbọ́n bá a ṣe gbọ́ a gbọ́ wípé bàbá wa wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ ṣe rawọ́ ẹ̀bẹ̀ ní kápé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wípé kí Gani Adams kó lọ bẹ olóyè ọmọ Adéyẹmọ kí ọjọ́ márùn-ún tó pé <laughs> <laughs> torí pé ó dàbí wípé no voice note tí bàbá torí ṣàmọ̀ pé gbogbo nǹkan tó wà lórí social media wọ́n ń gbọ́ ó kàn àwọn ọmọ ẹgbẹ́ OPC tó wà lórí péèjì mi nìkan nìkan mi ò lè kà tán ti YouTube ti YouTube wọ́n kún bẹ̀ ni wọn ò kọ̀ kí ń sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ èmi àkọ́dédé mẹ́sẹ̀gì mi gan mi ní mọ nọ́mbà ẹ̀ akọ mẹ́sẹ̀gì wọlé èmi àṣepè èmi àsúre èmi àṣepè èmi àsúre àtẹ̀pẹ̀yìn àtìrẹ́yìn ọba mi èdùmọ̀rè tó gbé tó gbé ṣẹ́rán mi òun ló mọ òun ló mọ tó gbé lé mi lọ́wọ́ ẹ̀yin yan mi àwọn fídíò kan ń bẹ lọ́wọ́ mi lónìí mi ò bá tèrè wá o ṣùgbọ́n mo kàn fẹ́ sáré mo fẹ́ sáré yànnàná àwọn nǹkan kan ni níwájú ká tó wọ ká tó wọ dìméǹdìmé ètò lọ. Gani Adams eh, wọ́n ń pa èrò kan o ṣùgbọ́n mi gẹ́gẹ́ bí OPC yẹn ó dàgbà tó pé fẹ́ jẹ́wọ́ wípé ó fẹ́ jẹ́wọ́ fún mi ṣùgbọ́n ó ó delete àwọn kinní yẹn so ṣùgbọ́n bá a ṣe gbọ́ ń sìn à ń gbọ́ nìgbọ́ pé bóyá ó máa padà lọ bẹ̀bẹ̀ torí pé ẹ̀yin náà ẹ farabalẹ̀ ẹ jẹ́ ń sáré ẹ̀yin ọmọ OPC tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ ṣe sùúrù díẹ̀ mo fẹ́ play voice note kan jáde gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀gá yín torí ẹni tó sọ̀rọ̀ yẹn ni wọn ò lè bẹ̀bẹ̀ wọn ò lè ṣe ó sọ gbogbo ẹ̀ gbáragbára so mo máa play uh, voice note kan sìn tí ẹ máa gbọ́ so ẹ lè mọ ẹ lè mọ dóònà kì í ṣe pé bóyá àwa tí Gani Azam bá bẹ̀bẹ̀ tó bá bẹ̀bẹ̀ wọ́n ti sọ bàbá náà ti sọ fún olóyè ò fẹ́ olóyè ò fẹ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí olóyè o bẹ̀t pé wọ́n bà á lórúkọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa lórí péèjì lórí YouTube wa yìí lórí péèjì wa yìí ló ń sọ pé à ah, tọ́lóyè ò bá gbé máa ń lọ court ó léwu fọlóyè ní ọjọ́ ọ̀la pé tí ò bá gbé máa ń lọ sí court pé ó léwu fún àrọ́mọdọ́mọ olóyè ní ọjọ́ ọ̀la so àwọn èèyàn kan nínú wa alẹ́ bá òkú ah, oríṣiríṣi kan ló ń ṣẹlẹ̀ la dẹ̀ ń gbọ́ ṣé ìjà ló kàn báyìí ni ṣé nǹkan tó yẹ ká ṣe leléyìí ni ṣé nǹkan tó yẹ ká ṣe leléyìí ni èmi mọ̀ pé àwọn ọmọ Yorùbá kan ibi táwọn àkànbá kọjú sí ẹ̀yìn lẹ máa kọ síbẹ̀ ibi táwọn adẹ́ kọjú sí yẹn ló right bẹ̀ tíbi tẹ́yìn kọ̀yìn sí yẹn ló wrong kẹjẹ put ẹ̀bẹ̀ yẹn fún yín. so bàbá Fálànà gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bàbá ní kí bọ̀bọ́ yìí lọ tún bá kó lọ bẹ̀bẹ̀ kí peace lè reign kí ọjọ́ márùn-ún tó pé kó lọ ṣe é bá a dẹ̀ ṣe gbọ́ bàbá sọ́ọ́dì sọ pé kìí ṣe bẹ́ẹ̀ yóò ń pálàṣẹ òun kọ̀ fi ń pàrọwà kí peace kó lè rain. torí pé tí wọ́n bá lọ lé ẹni tó bá lọ lé ẹjọ́ àǹtí ilé ẹjọ́ ń ṣọ̀rẹ́ tó bá claim pé ọmọ Yorùbá lóòótọ́ ni ẹ́ gbogbo ẹ̀sùn tó fi kan olóyè yìí ẹ̀sùn tó lágbára ni ṣùgbọ́n tó o bá lọ o tó o o wọ́n dẹ̀ ní kó o lọ sí orí newspaper bíi márùn-ún péré kò kọ̀ lọ tún bá ń bẹ̀ pé gbogbo nǹkan tó sọ yẹn o pé àwọn ló gbé ẹ àbí ìjà ìlara torí o ti bẹ̀rẹ̀ ẹ ọ̀rọ̀ tí bàbá mi Fálànà tán tí mo gbọ́ pé wọ́n sọ ni mò ń bá kì í o èmi náà kàn ń sọ lé ní o pé kó o jáde kí ọjọ́ márùn tó pé torí pé nǹkan tí àwọn lọ́ọ̀yà olóyè Ìgbòho tí wọ́n fáìlì jọ fún ẹ o ò lè bọ́ o Gani Adams o ò lè bọ́ mbẹ́ eléyìí ò ṣe tírẹ̀tì ò kíyè báyà tírẹ̀tì àbá mm, mm, mm, torí àwọn ọmọ ẹ̀ náà sọ pé o dúró digbí ṣùgbọ́n mo mọ̀ pé asini asini lọ́ngbà mi ó lè máa àbí máa lọ́ngbà mi ìmọ̀wẹ̀ yẹn ni o gbogbo àwọn ọmọ OPC ẹ gbogbo tó ń gbẹnu jáde ṣọṣọṣọṣọṣọ tẹ́lẹ̀ tó ń ṣe wá rí pé everybody wọ́n ti wọ́n ti yẹ̀bá torí pé èyíkéyìí tó bá tún jáde inú wọn tó tún ṣẹnu ṣọṣọṣọṣọ òun náà máa gba lẹ́tà tiẹ̀ eléyìí ò ń sọ̀rọ̀ jàgídíjàgọ kì í sọ̀rọ̀ pé à ń yọ̀bọ̀n síra kì í sọ̀pọ̀ pé à ń fi ìdá lé ni àbá à ń fi lé ni kiri no ọ̀nà òfin ni wọ́n ti palẹ̀ eh, òfin òfin ti palẹ̀ nu mọ́ ó ti shut up ẹ̀ òfin ti palẹ̀ nu mọ́ so now gẹ́gẹ́ bí bàbá yẹn ṣe lọ bẹ olóyè kó tó ọjọ́ márùn-ún péré kó tó pẹ́ jù torí n tó máa padà tún rí lórí ìwé ìwé ni ìwé just pen and paper àwọn ọlọ́yà dẹ̀ ti dúró gbagbagba kì í ṣe lọ́yà kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta bó tiẹ̀ tún gbọ́ngàn pé máa kọ́ wà lamẹ́ríkà tó dìídì gba lọ́yà máa yẹn wà lamẹ́ríkà wọ́n ló dìídì gba lọ́yà tiẹ̀ pé ó máa dúró tiẹ̀ <laughs> so eléyìí ò ṣe nǹkan kékeré lọ́rùn ẹ eléyìí ò ṣe nǹkan kékeré lọ́rùn ẹ Gàníyù Àdàmú àwọn nǹkan tó dẹ̀ ní kí olóyè fẹ́ kó o ṣe lọ ṣe é lọ sórí newspaper bíi márùn-ún sọ́ọ̀mẹ̀ pé ẹnu gbé ẹni pé ìjà alára ní pé o ò mọ̀ ń gbà yẹn kó o bẹ Tinubu kó o bẹ gbogbo àwọn tó dárúkọ kó o bẹ̀ ṣùgbọ́n o fẹ́ fi ìtìjú kárùn àwa ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ torí àwa ti mọ̀ ọ̀rẹ́dì pé number one o nífẹ̀ẹ́ Yorùbá so àwa ọmọ Yorùbá à lè gbé ẹ̀mí wa lé ẹ lọ́wọ́ kò lè dọ̀là ń sìn kọ́ pé kọ́ pé irú ẹ̀ pé kó wá máa kó lọ ṣọ́ ọmọ yorùbá nínú igbó ó máa pa gbogbo eh, pẹ̀lú gbogbo nǹkan tá a rí tóun ṣe yìí ó máa pa gbogbo ọmọ yorùbá tán ni. ìjà ìlara gbogbo nǹkan tá à rí tá à rí tá à rí tá à rí tá à rí àwọn ọmọlẹ́yìn agbéwò jáde wọ́n máa ṣépè a máa ẹni tó ń ṣèpèsè bó fẹ́ kéèyàn kú ni wọ́n lọ dí ògún wọ́n gbé dára lọ́bẹ̀ wọ́n gbé wọ́n ta wọ́n tutọ́ sórí ògún wọ́n dògógóró lé lórí ó fẹ́ pa ni so ẹ bá sọ pé ìpànìyàn pé ó máa pa gbogbo wa tán ìta àti fojú rí ta dẹ̀lẹ̀ mẹ́fídẹ́ǹsì ẹ̀ jáde ni tí ì ṣe kan tá a ṣe lè máa wò pé à ah, ṣá ní ẹ́fídẹ́ǹsì ṣá wàá gbàjẹ́ jáde wàá gbóṣó jáde wàá gbémèrè jáde wàá gbógun jáde láti fi pa ọmọ Yorùbá so kò lè àwa ti mọ̀ ẹ́ àwa ò kàn fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ ẹni ẹ̀yin èèyàn mi àwọn fídíò ọ̀kọ́ sì wà lọ́wọ́ mi o ṣùgbọ́n mo ní kí n kàn sáré kí sáré ya kí sáré ya brọ́dà wa Gàníyù Àdàmú ẹ̀dọ́ náà kì í ṣe brọ́dà wa o kákọ̀ ya máa Gàníyù Àdàmú yìí kákọ̀ ọ̀ra ya lọ́rọ̀ kékeré gẹ́gẹ́ bí bàbá tó wà lẹ́yìn mi bàbá Fálànà gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ wọ́n ní bàbá yìí ó preach peace pé kí Gàníyù Àdàmú lọ bẹ olóyè kí wọ́n sọ̀rọ̀ kó dẹ̀ lọ sórí newspaper kó lọ sọ ń bẹ̀ pé má bínú o ìwọ kọ́ ló pa ìwọ kọ́ ló pa Bọ́lá Ìgè o àwọn ló gbé mi o bàbá Tinubu ẹ má bínú sá o ẹ má bínú ẹ foríjì mi bọ́ bá tiẹ̀ máa sọ pé kíní wọn á mọ̀ pé o ti bẹ̀bẹ̀ wọn á mọ̀ pé o ti bẹ̀bẹ̀ ṣùgbọ́n à ń gbọ́n sí pé o ṣì ń lérí à ń gbọ́n sí pé o ṣì àwọn lọ́ọ̀yà ẹ̀ náà ń fi ẹ́ lọ́kàn balẹ̀ pé máa nìṣó sẹ́ẹ̀ àwa mọ̀ pé wọ́n máa gbogbo owó àfàìmọ̀ tó o bá ta ilé ẹ̀ tó o kọ́ sí ibi tó ló o kọ́ sí tó máa fi jẹ́jọ́ torí gbogbo owó ilẹ̀ Yorùbá tó o kó jọ àwọn alálẹ̀ mọ̀ bó ṣe ń to kinní yìí wọ́n mọ̀ dáadáa bó ṣe ń to kinní yìí olóyè ò ní northern side lẹ́yìn ìgbà yẹn o tún máa san owó tí olóyè fi pè ẹ́ lẹ́jọ́ wọn ní ó dà ìpọ́tù ọ̀pọ̀ tún máa gba five hundred million lọ́wọ́ ẹ̀ fowó ìbanilórúkọ jẹ́ <laughs> Gani Yàdá gbogbo àwọn owó gbogbo tó gbà lọ́wọ́ àwọn gáìsì ẹ́ gbogbo àwọn owó gbogbo tó ní olówó toro o máa náwó ní pátì ni yàrá yòló ni so o máa ná díẹ̀ lélẹ́yìí o ṣùgbọ́n bàbá wa ń jẹ́ kó yí ẹ̀ ń sìn pé kó má bàa náwó yẹn lọ fi ìtìjú ẹ̀ yẹn lọ gbé ìtìjú pamọ́ àbí kó gbé dànù lọ bẹ̀bẹ̀ ìyẹn mo kọ́ máa preach sí ẹ lọ bẹ̀bẹ̀ kí ọjọ́ márùn-ún tó pé tó bá bẹ̀bẹ̀ mo sọ lẹ́ẹ̀kan kì í ṣe bá ẹ̀bẹ̀ ẹ máa sọ pé káwọn ọmọ Yorùbá ní trust nínú ẹ o no no no no no no no àṣírí ẹ ti tú already we know who you are so a mọ̀ ẹ́ pé o ò nífẹ̀ẹ́ wa so we know you a ti mọ̀ kí ṣe báyà o kó o bẹ̀bẹ̀ pé bá kó o bá lè bẹ̀bẹ̀ kó bá lè gbé ẹ pé kó wá máa ṣọ́ àwọn ọmọ Yorùbá àbí kó máa fi ẹ kí lorúkọ ẹ kó máa fi àwọn security ẹ kó o sọ pé o fẹ́ fi máa dáàbò bo kíní kò sí tó jọ a lè gbà kó o pa wá tán nílẹ̀ Yorùbá ẹni tó ń jà fún ẹ̀tọ́ ẹ̀tọ́ ilẹ̀ Yorùbá tó gbégbègbè sí ayé ẹ lẹ̀ ẹ fẹ́ pa ẹ fẹ́ make pẹ́ pa gbogbo ìgbà tó lóye wà ní kínní lọ́jọ́ sí tọ́ọ̀dì tọ́ọ̀dì bàbá lé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní kútọ́nu àgbọ̀ ẹni tì náà ò jàjà ìlara ọkọ̀ ń fọ́nwó kiri ńgbà yẹn ni èní amẹ́ríkà ọ̀la tunisia ọ̀la cameroon ni so gani Ganiyu Adamu bóyá ò tí ì mọ àwọn nǹkan tí wọ́n fáìlì tó ń kó papọ̀ fún ẹ màá play voice note kan nísìnyí pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá yìí bá ẹ sọ wàá wá kó méjì wàá wá jókòó dáadáa torí pé bàbá yìí jẹ́ kó yí ẹ pé ọjọ́ márùn-ún péré ló ní five days láti fi bẹ̀bẹ̀ láti fi ṣe nǹkan tí wọ́n kọ sínú àwọn nǹkan tí mo fẹ́ kà jáde yìí ẹ̀yin OPC mo mọ̀ pé ẹ ti ń bá olórí OPC gan mo yẹ máa ń sọ̀rọ̀ ó wà lórí péèjì mi <laughs> ọjọ́ tí mo rí pé ó fọ́lọ̀ mi mo lọ wò pé bàbá ìlélẹ́yìn mo sáré kílìkì lórí ẹ̀ mo lọ wo profile mo ní èé so ẹ̀yin top top top people top top uh, OPC orí péèjì mi náà lẹ ti ń ṣeré kò sí wàhálà ẹ fẹ́ wá máa mọ bó ṣe ń lọ ni àwa máa máa já yín sí toró dẹ̀ pé ẹ̀ẹ́rí ta ẹ̀ẹ́rí ẹ̀ẹ́rí gbòòrò ẹ̀ẹ́ kúrò nílùú tẹ́ wà ẹ kò jẹ́ kójú yín ó là so a máa mo máa play gbogbo nǹkan tó ń lọ fún yín sí ẹ fetí gbọ́ dẹ́ máa tún wá play fídíò méjì kan kẹtù wá gbọ́ àwọn ọ̀rọ̀ tí àwọn arákùnrin méjì yìí sọ nínú fídíò yìí <laughs> ìyàlẹ́nu ló tún máa jẹ́ fún yín ẹ jẹ́ sáré mú yín débẹ̀ ẹ jẹ́ gbé yín débẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ má tí ì pè mí mo ṣẹ̀ ń wọnú ètò ni gbẹgbẹ pẹ́pẹ́yẹ máa pọnmọ lónìí ìkan máa gbé nǹkan àánú ẹ máa gbádùn ètò yìí ẹ̀yin èèyàn mi ẹ̀yin OPC tẹ́ bá wà ń bí ẹ lọ pera yín ẹ̀yin lẹ́ni fídíò yìí o ẹ̀yin OPC torí mo e gbọ́rọ̀ yẹn láàárọ̀ yìí pé bàbá wa Fẹ́mi Fálànà preach peace fún Gani Adams pé kó lọ bẹ̀bẹ̀ kí peace lè rain kó dẹ̀ lọ sí orí newspaper márùn-ún tí wọ́n sọ. So kó lọ sọ̀rọ̀ ńbẹ̀ kí ọ̀rọ̀ yẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn kọ́ dẹ̀ mọ́ bọ́ ṣe máa yanjú ẹ̀ kó dẹ̀ ọ̀rọ̀ akájígálà ẹ̀ kó o dúró bó o bá gbanú pé lọ kó o dúró síbi tó o máa dúró sí. má dẹ̀ bìlú pé OPC ẹnìkan ló wà nílẹ̀ Yorùbá OPC pọ̀ kódà OPC tiẹ̀ ò tó ìdásí eléyìí gan tí ò ṣe tiẹ̀ ó gbọ́ a máa bára wa sọ̀rọ̀ ó kù díẹ̀ ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ ẹ jẹ́ ń gbé yín ẹ̀yin èèyàn mi tẹ́ bá fẹ́ pè mí máì tí ì pè mí a ṣe bẹ̀rẹ̀ ètò ni a ṣe mẹ́yẹ bọ̀ lápò ni à ẹ wo mo tiẹ̀ ti gbàgbé national anthem wa n tó pa wá pọ̀ nìyẹn o ètò <laughs> fi máa mọ nǹkan tá à ń ṣe nìyẹn ẹ jẹ́ play ẹ ẹ wá bá mi fi opportunity yẹn ẹ máa bá mi fi share ètò yìí a gbọ́dọ̀ má a gbọ́dọ̀ ṣaláì máa play national anthem wa torí àwọn èèyàn tí ò tí ì mọ̀ wọn á lè mọ̀ pé hmm, n táwọn ará bí gbé lọ́wọ́ rèé ẹ bá mi máa fi opportunity ẹ máa share ẹ lọ ẹjọ́ ẹ já sáré gbọ́ national team. wa torí ó ṣe pàtàkì ó ṣe kókó ẹja sáré gbọ́ ẹ máa bá mi ẹ máa bá mi pín ẹ máa bá mi pín.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 flag pọ̀ tí yorùbá nation ṣe jáde tí àsìkò bá tó ta bá gba orílẹ̀-èdè wa gbogbo àwọn náà lájọ tún máa wo eléyìí tí a máa mú tí àsìkò yẹn bá tó ohun tí ó bá wu oníkálukú lolúkálukú ń gbé lọ́wọ́ ń sìn kí ọba mi Èdùmàrè kó ṣọ́ wa dé ilẹ̀ lérí náà kó dẹ̀ mú wa jẹṣẹ́ ọwọ́ wa nígbà tí a bá débẹ̀ tán lágbára ìlédùá ẹ̀yin olólùfẹ́ mi mo mà kí yín o ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ yorùbá Eh, èmi ọmọ yín náà ni àròlé ọmọ bàbá tẹ́ntẹ́n olúmọ ẹ̀kọ́ ọba lọ́la jp eh, èmi ọmọ wa èmi ọmọ ẹkùn eh, ọmọ àkúrò olómi méje apèjèjì lálà mo kí gbogbo ẹ̀yin ọmọ àkúrẹ́ pátápátá ní tilé kótókó mo wá kí gbogbo ẹ̀yin ọmọ yorùbá lápapọ̀ pátápátá tí ẹ̀ ń wò mí ọba mi èdùmọ̀rá jẹ́ adé ilẹ̀ lérí wa o ẹ ṣeun mo kí yín ẹ̀yin olólùfẹ́ mi gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ní àsìkò rèé tí Gani Adams yóò bá gbé gbé agbádá ìgbéraga tí ìbá gbé sílẹ̀ tí ìbá gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa gẹ́gẹ́ bá a ṣe gbọ́ bàbá wa barista Fẹ́mi Fálànà wípé kí ó lọ ṣe kíni kó lọ pẹ̀tù sí aáwọ̀ tó ń lọ kó lọ bá olóyè ọmọ Adéyẹmọ kó bẹ bàbá kó dẹ̀ tún ṣe nǹkan tí bàbá ń fẹ́ wípé kó lọ sí orí e, e, orí ìwé ayélujára ìyẹn lórí pépà bíi márùn-ún kó lọ sọ́ńbẹ̀ wípé àwọn ló gbé mi o olóyè má bínú sí mi ìkan òun náà ni wá tó bá jẹ́ pé lóòótọ́ lòun preach pé àbí lòun sọ ní pé ọmọ yorùbá ni ẹ́ tó kì í ṣọmọ nú pé tó ń ti ń tó ń bìlífọ ara ẹ ní o pé lóòótọ́ ọmọ yorùbá ni mí ẹ̀hẹ́n bàbá yìí wá sọ fún ẹ pé kó o tètè ṣe é kí ọjọ́ márùn-ún tó ṣe kí ni kó tó pé so that kí peace lè wà ní ilẹ̀ yorùbá torí pé a kì í délé ẹjọ́ ká tó padà wá ṣe ọ̀rẹ́ ẹ̀ nítorí pé olóyè ọmọ adéyẹmọ tí ẹ bá gbọ́ níbi ọjọ́ bíi méjì kan sẹ́yìn pé wọ́n gbé àwíkòǹkò olóyè kan ló gbé e. àwọn ènìyàn wa tí wọ́n wò níwò pé àwíkòǹkò ń ba orúkọ olóyè ìgbòho jẹ́ ó tiẹ̀ sọ lọ́jọ́ kan níbi olóyè bá gun òkè upstairs ó tó bá já bọ́bọ̀ máa jákú ni gbogbo ẹ̀ lẹ gbọ́ ṣùgbọ́n àwọn tó wá jẹ́ kí ni o tó nífẹ̀ẹ́ olóyè tí wọ́n mọ̀ pé ẹ̀ eh, arákùnrin olódùmarè ló ràn wá sí wa tí wọ́n dẹ̀ rí akitiyan rẹ̀ àwọn ló lọ gbé Awíkọ́nkó kì í tẹ olóyè ò tiẹ̀ mọ̀ sí nígbà tó tún sọ́gun olóyè tún preach bẹ́ẹ̀ ẹjọ́ ẹ bá mi filẹ̀ àwọn èèyàn yẹn ló yarí mọ́ olóyè ló yarí mọ́ olóyè lọ́wọ́ pé kò sí tó jọ o bàbá bàbá yóò lè máa bà yín lórúkọ jẹ́ bí eléyìí kákọ̀ dákẹ́ ká máa wò níran kákọ̀ dákẹ́ kó dẹ̀ máa bà yín lórúkọ jẹ́ bí eléyìí kókò máa fi yín kó máa fi yín powó kókò máa ṣe kó máa ṣe dáadáa fáwọn tó tó ránṣẹ́ so wọ́n ní láti gbé koko wọ́n gbé lọ́ngbà yẹn ṣebí ẹ gbọ́ àwọn tó kọ tó kọ tó kọ̀wé mọ́ tí wọ́n kọ̀wé mọ́ pé ìwọ iṣẹ́ ṣùgbọ́n lẹ́ni nǹkan kì í ṣe bá wọn wọn yìnbọn lu Awíkonko wọn ò dẹ̀ pa Awíkonko bẹ́ẹ̀ náà ni wọn ò ṣe ní kankan wọ́n kàn fi gba ọ̀nà òfin ni òfin dẹ̀ pa lẹ́nu mọ́ so the same thing ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC tẹ́ ẹ̀ ń pè mí èyí tó ń ṣẹ̀pẹ̀ nù yín ṣẹ èyí tó ń ṣàdúrà nù yín ṣẹ mo máa là yín lójú díẹ̀ màá play gbogbo voice note fún yín ọpọlọ yín á lè ṣí ẹ lè mọ̀ wípé ọ̀gá yín ti dá ó ti ó ti fi ọ̀ràn ó ti fi dágbádá ó ti dágbádá wàhálà sọ́rùn ẹ lè mọ̀ pé òun fún ara ẹ ti ó ti ó ti òun fún ara ẹ ti ó ti fi ìlara ìlara ìlara ó ti fi kó ó ti fi kó ẹrẹ̀ yí ara ẹ̀ ìlara ìlara ìlara pé èmi nìkan èmi nìkan ni mo fẹ́ wà gẹ́gẹ́ bí ológun gbogbo ilẹ̀ yorùbá gẹ́gẹ́ bí ẹ̀yin OPC OPC kan ti ẹ̀ pè mí ó ní Gani Adam náà ni àwọn fúlàní ń bẹ̀rù nílẹ̀ yorùbá tí ò ti jẹ́ kọ́ gba gbogbo ilẹ̀ yorùbá bo mo bú sẹ́rìn ni pé ìwọ yìí ìwọ yìí Gani Adam ni wọ́n bẹ̀rù nílẹ̀ yorùbá <laughs> ṣé òun sùn ni ṣé ojú oorun ló wà ní ṣé o ń sùn ni àbí o tún ṣẹ̀ máa lọ tú oorun yẹn sùn kó lè la ojú dáadáa kó o lè mọ̀ pé àtọ́bá olúwo àti Gani Adam kò sí eléyìí tó ṣára wọn nínú méjèèjì àwọn méjèèjì same thing ni wọ́n ọba olúwo fẹ́ ó ti ta ilẹ̀ Yorùbá already bàbá iná òun náà ti ta ilẹ̀ Yorùbá fún Fúlàní látàrí pé ó yọ̀ǹda pé kí Fúlàní máa pa wá ó fẹ́ gbàṣẹ lọ́wọ́ Buhari tó jẹ́ pé òun ló kó àwọn idiot yẹn sínú igbó ó fẹ́ gbàṣẹ kó tó di pé wọnú igbó lọ <laughs> torí pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá ọ̀dẹ̀ ni wá àárínà now à ń sọ fún ọ̀gá yín sìn pé kó bó ẹ̀wù ìgbéraga tẹ bá mọ̀ pé lóòótọ́ lódodo ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC ẹ nífẹ̀ẹ́ ọ̀gá yín tọkàntọkàn torí ẹ̀yin tẹ bá dúró nídúró pé ó yá o ó ti yá ilé ẹjọ́ ti yá ẹ dandan Gani Adams gbọ́dọ̀ lọ ilé ẹjọ́ ẹ nífẹ̀ẹ́ o torí iye tó máa padà padà wá ṣẹlẹ̀ o ò lèmi àròlé ṣe ń pariwo kábàkọ̀gbà kó bá yá ẹ bí ìjà bí ìjà ló kàn ń ṣe wá ká máa jà ká máa jà kò rí bẹ́ẹ̀ o ìtàkùn tó bá wà lójú ọ̀nà yorùbá nation la máa lolódùmarè máa máa gé fún wa o ìtàkùn lọ̀gá yín jẹ́ ní ojú ọ̀nà ìrìn àjò ìjàngbara wa ìtàkùn burúkú ìtàkùn tó dẹ̀ lé ní tọ́yẹ́ pé tá a bá gé kúrò àti ìlè sọ pé unless tó lódùmarè bá kọ̀ gbé wa wá gbódò náà tí ò bá ṣe náà a máa jump a máa fo orí ẹ̀ kọjá náà ni torí psalm ninety one nǹkan tó sọ nìyẹn ó lá máa rìn lórí paramọ́lẹ̀ àárín lórí kìnìún àárín lórí ejò ńlá so ó ṣe ká má pa àwọn ejò yẹn ṣùgbọ́n ká fo orí wọn kọjá kéjò lọ máa ṣọ́ àwọn ọ̀tá wa lẹ́yìn tó bá tó wá fẹ́ dojú ìjà kọ wá níbi tá a lọ gẹ́gẹ́ bó ṣe fi òkú pupa bó ṣe ṣe òkú pupa pẹ̀lú àwọn ọmọ àwọn ọmọ Ísírẹ́lì tó kó wọn kọjá báyìí táwọn ọmọ idiot yẹn àwọn Fáráò wọn yẹn tí wọ́n dẹ̀ ṣègbè síbẹ̀ so ó ṣeé ṣe kó jẹ́ pé bẹ́ẹ̀ náà ni kẹ́yìn OPC yẹn wá bẹ̀rẹ̀ sí ní para yín tó bá ti tásìkò kẹ́ wá máa lùbọn kẹ́ máa fìbọn fọ́ ojú ara yín dànù tásìkò yẹn bá wá tó kó má bàa wá débẹ̀ torí mo mọ̀ pé ẹ̀yin ọmọ ìyá mi kan ṣì ń bẹnu OPC ọpọlọ yìí ó kàn lọ díẹ̀ ni ṣùgbọ́n tó bá tásìkò àwa náà la máa ṣí yín lọ́pọlọ. náà mi ò bẹ ẹ wo ẹ̀yin èèyàn mi àwa kì í ṣe pé n tí èmi ń rí ẹ̀yin lè má ì tí ì rí èmi ti rí mo ti rí pé òjò máa òjò ẹ̀sìn máa ti ṣú gan mo rí pé òjò ẹ̀sìn Gani mo rò pé nǹkan tí bàbá wa Fálànà náà rí nìyẹn pé òjò ẹ̀sìn ẹ̀ ti ṣú ó ti yé mo rò pé nǹkan tí màá yẹn náà rí nìyẹn pé òjò ẹ̀sìn ẹ̀ bó ti ṣú kó má bàa rọ̀ ni bàbá yẹn ṣe tètè ta lólobó pé má jẹ́ òpọ́jọ́ márùn-ún o kó tó lọ tọrọ àforíjì o kí píìsì lè rèé nílẹ̀ Yorùbá o má ì tí ìjò òpọ́jọ́ márùn-ún lọ tọrọ àforíjì o torí nǹkan tó o sọ yìí bèbí ẹ̀wọ̀n ni o èyí tó dẹ̀ máa tẹ̀yìn ẹ̀ wá máa lágbára òun ni mo ṣe wá òpókè náà sìn ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC tẹ bá mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọ̀gá yín ẹ ní kí ọ̀gá yín gbẹ̀wò àgbádá àìgbéraga àgbádálẹ̀ kó ṣe kí ni kó lọ tọrọ àforíjì kó dẹ̀ lọ sórí newspaper kó jẹ́ kí gbogbo àgbáyé gbọ́ so that àwọn ọmọ olóyè ọmọ ọmọ adéyẹmọ ní ọjọ́ ọ̀la àwọn náà lè rí wọ́n lè rí dọ́kúmẹ́ǹtì yẹn lẹ̀ pé ọjọ́ tí nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ló gbẹ̀yìn ẹ̀ ọjọ́ tí Gani Adams sọ báyìí báyìí náà ló tún ó tún padà fẹnu ara ẹ̀ kó jẹ́ òun ló yàgbẹ́ lẹ̀ ó tún fọ ẹnu ara ẹ̀ kó gbẹ́ yẹn jẹ́ so ọkàn àwọn ọmọ náà lè balẹ̀ pé yà bàbá wọn borí ọ̀tá ẹ̀ nígbà yẹn lọ́hùn so ó ní agbádá ìgbéraga tí ọ̀gá yín ò fẹ́ bọ́ọ̀lẹ̀ ń sìn ó ti yé so ìyẹn bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ APC ẹ wá gbọ́ nǹkan tó ní ọ̀gá yín ṣe ṣẹpẹ àti play voice note ọ̀rọ̀ tó sọ ní jẹlò a repeat yẹn mọ́ sí nǹkan tuntun tó wà ńlẹ̀ fọ́gá yín báyìí la fẹ́ fún yín lẹ́yìn ọjọ́ márùn-ún èmi nǹkan tuntun míì tún fẹ́ jáde òun la ṣe ń bá yín sọ̀rọ̀ ńsìn lórí ètò pé ẹ lóògùn ọjọ́ ẹ ṣe jàre prince adékúnlé lóògùn ọjọ́ <laughs> òfò ara ẹ rẹnu ẹ òfò ara ẹ gàn pé ó ní lóògùn ọjọ́ lòun ẹwọ ẹnu yẹn ó ní lóògùn ọjọ́ Gàníyù Àdàmú ọmọ nupe so ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ mọ̀ bàbá sọ ẹja tún ṣojú àánú díẹ̀ ẹja tún ṣojú àánú díẹ̀ ó ti yé yín àti mọ̀rú èèyàn tó jẹ́ nílẹ̀ yorùbá ṣùgbọ́n ẹ kọjá ó ti yé yín kó má di pé ó ká ah, ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀ tí ẹ̀ tún lè pàkíyèsí mi sí tí mo fi ṣubú sínú kòtò giriwo yìí so la ṣe rọra ń já sí díẹ̀díẹ̀ bàbá wa ti já sí ń sìn àtúnjá sí now ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC ẹ já sáré lọ sí nǹkan tí wọ́n fáìlì fún ọ̀gá yín kẹ́ ẹ lè mọ̀ pé ní tó wà níwájú ọ̀gá yín òjò yẹn ó ti ṣú dẹ́dẹ́ ẹ̀gbò bọ́n ṣe máa sọ lákùrẹ́ nìyẹn wá lóòjò ṣú dẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ó ṣú dẹ̀dẹ̀ ẹ̀gbò òjò ní ṣúdẹ̀dẹ̀ ẹ̀gbò ó ti yẹ yín tójò yẹn bá dẹ̀ òjò katakata ni o tó máa lágbára gidi gan kó tó sá wọlé báyìí gbogbo ara ti tutù ni so ẹgbẹ́ nǹkan tán ni wọ́n kó síwájú ọ̀gá yín sìn ṣe pé ẹ lè má rí ìwé yìí ẹ kàn lè rí kẹ má mọ̀ ọ́ kà kẹ má mọ̀ ọkọ̀ tó wà nú ẹ̀ so ẹ lè mọ̀ bẹ́ẹ̀ ṣe tètè máa ṣe ìpàdé láàrin ẹ̀yin àtọ̀gá yìí tẹ́lẹ̀ sọ fún ọ̀gá ọ̀gá eh, ẹ má máa já fìtìjú kárùn ẹ máa lọ bẹ̀bẹ̀ ẹ máa lọ bẹ̀bẹ̀ báwo ló ṣe máa wá jẹ́ ká wá gbọ́ pé odidi ààrẹ ọ̀nà kaka tó ń pera ẹ̀ láàrin ọ̀nà kaka fún ilẹ̀ yorùbá wá ń ṣẹ̀wọ̀n tẹ́ ẹ bá dẹ̀ ṣẹ̀wọ̀n ẹ mọ gbogbo dúkìá tó ẹ máa run sí five hundred million bó lẹ ti fẹ́ rí tẹ́ ẹ bá dẹ̀ máa rí ẹ̀ ta lẹ́ta jù ta gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bọ́ ọ̀gá yín bó bá dẹ̀ wọ ẹ̀wọ̀n yẹn tó ta lé tó ta jù tó ṣe gbọ́ ẹ̀ kò sí nǹkan tó máa ṣe sọ́gbà àtúpà tó bá sọ pé òun fẹ́ gbọ́ kọ́wọ́ àtúpadà tẹ̀ ni. eléyìí ṣe wá wọn wọn ti rán mi lẹ́bi yorùbá máa sọ pé wọn ò rán yàn lẹ́wọ̀n kó tún padà wá ṣọ̀rẹ́ tó bá tún dé tó bá tún gbé mú wà á tún jìyà sí eléyìí ẹni tó bá lè dámú ló lè dámú. ìtò wà tó ń dúró fún ilẹ̀ Yorùbá nígbà ìṣòro ènìyàn ẹ̀yin rẹ̀ ẹ̀ lè gbà kẹ́ ẹ lùsì ọ̀kadà tí Gani Adam bá lùsì ọ̀dárí ten thousand kó ó máa ké ó lè lọ orí pépà kan kó lọ sọ pé òun sanwó nù ká tó wá sọ pé gbogbo ìgbésí ayé ẹ̀ ikú bá tiẹ̀ lè pa òun kó pa òun tí ikú tó bá lè waste ayé òun kó waste ẹ̀ dànù ẹ̀yin kan tí wàá dì mọ̀ ẹ̀ tí wàá fẹ́ pa ẹ̀ wàá fẹ́ pa so tó o bá lo ẹ̀wọ̀n Gani Adams tó o bá lo ẹ̀wọ̀n tó o lọ ṣe ẹ̀wọ̀n tó o tún wá dé báyà ọdún mẹ́jọ báyà ọdún méje báyà ten years àbí wọ́n dẹ̀ ní kó o ta gbogbo property gbogbo owó tó ń béèrè báyìí sí kò sí ni o máa ta property ẹ̀ sí kò sí ni wà á ta property ibi tí ìgbéra ibi ibi tí ìlara bá ẹdẹ nìyẹn ìwọ̀n ìwọ̀n ba lèèyàn ṣe ìlara mọ́ tí ẹ̀ máa kọ́ àwọn ọmọ Yorùbá mìíràn tó jẹ́ pé olókìkí ọmọ ni wọ́n máa wá kiri ọmọ tó bá fẹ́ ṣe àǹfààní fún orílẹ̀-èdè ni wọ́n máa wá láti pa so títí ẹ̀ yìí máa kọ́ wọn lọ́gbọ́n àtúbọ̀tán ló ń wò yìí thank you eh, eh, Francis thank you àtúbọ̀tán àtúbọ̀tán ẹ ti dé báyìí sìn ẹ ojú ẹsìn ni bàbá Gani Adam mi ò ṣeré o ẹ ti ń ṣẹ̀sìn sìn o eléyìí ò ṣe pé bá kíní ẹsìn ni o odidi ààrẹ ẹni tó ń pera ẹ lódidi ààrẹ tó ń bọ́ bá jókòó ọwọ́ àtọ́ bá ọ̀fífẹ́ orí high kọ́lẹ́jọ́ ń jókòó sí. Si wọ́n ti wá wọ́n ti wọ́n ti mú ìwé ìpẹ̀jọ́ wá ń sìn máa kà sí ẹ létí ó lè <laughs> ẹ̀yin ọmọ OPC tẹ́ ẹ̀ gbọ́ tẹ́ ẹ̀ bá ẹ̀ gbọ́ Yorùbá a máa kà sí i létí lédè òyìnbó ń sìn <laughs> ọ̀gá mi Ẹláyọmí kó èkìtì ẹ̀ ó tún fi àwọn àwọn English kan tó dà pé ẹ tún máa lọ wánu dictionary wọ́n fi sínú nǹkan tí mo fẹ́ kà jáde ẹ̀yin yomi so Gani Adams má fi tó o bá sọ pé o fi tìjú kárùn yẹn tó o lọ bí tó fẹ́ lọ ẹ má máa wò pé báyà o ní ìkọ̀kọ̀ tó má jẹ́ kó wà nínú ẹ àbí ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC mi ìtẹ́jọ́ ọmọ Yorùbá ẹ má jọ wà nù yín pé bóyá ó ní ìkọ́tà ẹ fẹ́ ṣe yálà sí wa àbí sí olóyè irọ́ lẹ fi pa ẹ̀ tún fi ṣera yín ni lélẹ́yìí tí ayé ti lajú yìí lélẹ́yìí tá ti mọ̀ pé ọmọ ológo ilẹ̀ Yorùbá tó máa ṣe ọmọ Yorùbá lóore òun lẹ máa ń pa gbogbo ènìyàn tó bá ti fẹ́ jà fẹ́tọ̀ ọmọ Yorùbá báyìí tó bá ti dìde báyìí láti sòótọ́ ẹ máa ń pa ni eléyìí lẹ fi máa dópin ẹ̀ orí eléyìí orí olóyè ọmọ Adéyẹmọ yìí tẹ́ ẹ bá sọ pé èpè ló ń jà yín èpè àwúlẹ̀ ló ń jà yín ìrandíran yín lá máa jà kì í ṣe gbogbo àwọn ọmọ Yorùbá tójú wá ti là yìí tá a dẹ̀ ti mọ rere yàtọ̀ sí búburú tẹ́ ẹ bá sọ pé èpè Baṣọ̀run àbí taná sọ pé ó tún ṣépè yìí ìtumọ̀ àwọn wọ́n tún sọ pé àwọn kan náà tún ṣépè fúnlẹ̀ Yorùbá èpè yín ara yín ló ẹ̀yìn yín ló máa máa jà ẹ̀yin tí ẹ ń wo ọmọ ológo àbí tí ẹ ń wo ẹni tó lè ṣàǹfààní fún ilẹ̀ yorùbá tẹ́lẹ̀ fẹ́ pa ẹ̀yin lè pè àólẹ̀ èpè àólẹ̀ èpè àfọ̀njá ẹ̀yin ló máa máa jà tirantiran ó máa jà yín títí dọjọ́ ayé yín ni ẹ ní kúrò lójú kan tẹ́ wà yẹn nọ́tàn tí tẹ́ bá gba yorùbá tẹ́ bá gba yorùbá nation gbọ́ tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé lóòótọ́ lódodo ìyà ń jẹ ọmọ yorùbá tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé lóòótọ́ lódodo lẹ ní agbára tẹ́ ẹ lè fi jàjàngbara tùgbọ́n tẹ́ ẹ gbé pamọ́ ó dọjọ́ tẹ́ ẹ bá mọ̀ pé ilẹ̀ Yorùbá tó láti pé ká jà fún ká lé Fúlàní kúrò nígbó wa ká yẹ èyí tó bẹ́tà ká yẹ èyí tó nítumọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ máa máa rùn pa ní aṣọ yẹn máa pọ́n ṣínrín ṣínrín aṣọ yẹn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lógún bẹ́ẹ̀ lógún aṣọ tuntun bẹ́ẹ̀ bá wọṣọ funfun ara yá máa rí nírìí pé epo lẹ epo lẹ wọ̀ farabalẹ̀ ẹ jẹ́ ń gbé kinní sí yín lọ́pọlọ àsìkò rẹ láti máa tu ọ̀rọ̀ sí yín lórí ẹ̀yin ọmọ ọyọ ọmọ OPC tẹjọ́ ọmọ Yorùbá tẹ́ ẹ jójúlówó ọmọ Yorùbá ṣùgbọ́n tẹ́ ẹ hùwà bí ọmọ àlè ẹ máa bọ̀ ẹ wá gbọ́ kinní ẹ lè mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ ọ̀gá yín tẹ́ bá fẹ́ jẹ́ tẹ́ bá jó lọ ẹ̀wọ̀n tó bá dẹ̀ lọ ẹ̀wọ̀n kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe láíláí yóò lè ṣe kankan gbogbo yín ẹ máa ṣẹ̀wọ̀n ni <laughs> a ní sọ pé báyà fẹ́ bá torí olóyè ti sọ pé ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ ta sílẹ̀ mọ́ nínú ọmọ Yorùbá so má rò pé báwọn olóyè kan fẹ́ kó àwa kan pé ká lọ máa bá yín jà àbẹ fẹ́ sọ́ọ̀dì ìjà ìgboro kan kò sí tó jọ ọwọ́ òfin la máa fi nà gan la máa fi nà gan yín níbi kẹ́ ẹ bá wà bẹ́ẹ̀ wà níwò olẹ̀ a máa gbé yín jáde ẹ̀ ṣẹ̀wọ̀n ṣáá ni ibẹ̀ lẹ́dẹ̀ máa kú sí ẹ̀wọ̀n yẹn lẹ́ máa kú sí torí ìran yín gbọ́dọ̀ ó gbọ́dọ̀ parẹ́ lórí ilẹ̀ Yorùbá yẹn kí ilẹ̀ Yorùbá lè rí ìsinmi ìran yín lẹ́yìn tẹ́ ẹ tẹ̀lé Gani Adams rí pé ìyà ń jẹ ọmọ Yorùbá tẹ́ ẹ̀ rí pé wọ́n kọ́ ọmọ yorùbá tẹ́ ní agbára ẹ̀wọ̀n ni gbogbo yín máa kú sí ìran yín máa parẹ́ ni eléyìí ó ṣe pé báwo ṣe pé ìran yín máa parẹ́ ni torí pé tó bá pẹ́ bí olóye ṣe dìde ni gbogbo yín ṣe dìde ilẹ̀ yorùbá máa kú fún oúnjẹ lẹ́ni ni kò ní sí agbénipa kò ní sí anything àwọn ọmọ Ìgbò dúró di ìjọba wọn tó fi flush gbogbo inú gbé wọn e, Nnamdi Kanu ló dá ESN sílẹ̀ ESN yẹn ṣì ń ṣiṣẹ́ bọ̀nkúbọ̀nkú báyìí ni ṣùgbọ́n rí nílẹ̀ Ìgbò bọ̀nkúbọ̀nkú báyìí ni àwọn èèyàn yín wá ń rùn pa àwọn èèyàn yín wọ́n ráre kiri inú yín dẹ̀ ń dùn ẹ wá máa gbé ẹ máa gbàfọ̀ṣẹ jáde lẹ́yìn Gani Adams ẹ máa gbàfọ̀ṣẹ jáde ó lórí burúkú ni gbogbo yín ẹ ní ṣoríire gbogbo yín ẹ ní ṣorí ẹ máa wà àtúbọ̀tán yín ẹ máa wò yín ẹ kú gan ẹlòmíà kú nu yín wọn ní mọ̀ pé ó ti kú ó máa lo odidi ten days ten days ló máa lo òkú yín ẹ ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo bí ilẹ̀ Yorùbá ṣe bó ṣe ń lo òkú ẹrú yín ọba Olúwo ń ṣe tiẹ̀ Gani Adams ṣe tiẹ̀ àwọn ọba kankan náà ń ṣe wọn. ẹdẹ ń wòran ẹdẹ ń wòran ẹdẹ ń wòran ẹnìkan tó wá dìde tó pé aké aké nílé wọn máa gbọ́ ní ìjù wọn máa gbọ́ ní ìjù gbogbo ẹranko ìjù á máa sá kiri wọn máa sá jalajalajala ìyẹn lẹ tí wàá fọkọsì lé lórí tẹ́ fẹ́ pa ẹ̀yin yan mi brọ́dà kan ló dà pé mo rí inú OPC yẹn tó fọpọlọ ṣe bọ̀bọ̀ yẹn Mọdákẹ́kẹ́ ló ti wá bàbá yẹn ní ó ní Gani Adams mo fẹ́ kó mo fẹ́ kó o mọ̀ bọ̀bọ̀ yẹn ló sọ ọ̀rọ̀ ó ní ó ní ó ní ibà Gani Adams ó ní olóyè òṣèlú tẹ́ ẹ lè bá jà. <laughs> Gani Adams tó o bá sígun gan lónìí wàá rí i pé àwọn tó máa sígun sí pé kó lọ bó lóye yẹn àwọn yẹn ló tún máa kọjú ìjà sí ẹ ó lè bìlú pé ẹni tó jó lórí coordinator ẹ̀ ní Mọ̀dákẹ́kẹ́ pé kó wá máa bọ́ lóye ìjà bàbá yẹn ti fọhùn síta bẹ̀ tó ó lò lẹ́nà ẹ̀yin èèyàn mi ṣe fẹ́ kí n fún yín ní fídíò yẹn kẹrin ni <laughs> ẹ̀ kí n fún yín ni mo ní lọ́wọ́ kẹ́kọ̀ọ́ gbọ́ ó ní ó ní olólóyè ó ní Gani Adams ó ní kì í ṣẹni tẹ́ ẹ lè bájà o ó ti pa lówe fún yín ó dẹ̀ ti pa lẹ́nà fún yín tó bá sọ ìlú tó lágbára nílẹ̀ yorùbá tó bá mú jẹ̀bú wọn á mú mọ̀dá kẹ́kẹ́ mọ́ kó tó sọ pé wọ́n tún mú ìlú tó lágbára pọ̀ o bẹ́ẹ̀ níbi tó ògùn tó sodo sí níbi tí àwọn alágbára alágbára alágbára ènìyàn wà ẹ̀yin èèyàn mi ẹ̀yin ọmọ OPC ẹ ṣe sùúrù jàre ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ ẹ jẹ́ gbé yín débẹ̀ kó lè yé yín gbogbo ọmọ orí odó tó wà létí yín ẹ yọ o kẹ́ lè gbọ́ tá a fẹ́ sọ o ẹ yọ ọmọ orí odó kúrò létí yín o. between defendant and a third party, Mr. Nuru Banjo, sometime in November 2021 or thereabout. An order of this honorable court the slanderous, libelous, and defamatory content contained in the publication of Nuru Banjo which was further published. ètò ètò ọ̀gá ètò ọ̀gá yìí fẹ́ ṣẹ̀wọ̀n sí tó fẹ́ ṣẹ̀wọ̀n lórí lélẹ̀ tó ń kà sí yín létí yìí o. marginalized tó fẹ́ ṣẹ̀wọ̀n lórí. by the defendant in the conversation published in November 2021 by the defendant. An order of this honorable court directing the defendant to engage all new media platforms, including YouTube, to take down the slanderous, libelous, and defamatory content against the claimant as said by the defendant to a third party, Mr. Nuru Banjo, from their various new media platform, An order of this honorable court directing the defendant to tender unreserved apology to the claimant in five national newspaper. in Nigeria over defamatory content against the claimant by the defendant which has been published on all new media platforms, including YouTube, an order of perpetual injunction restraining the defendant, his agent, privy or assigns from further scandalizing, assaulting, embarrassing, degrading, or defaming the person of the claimant. An order of this honorable court for the payment of extraordinary and aggravated damages in the sum of 500 million naira in favor of the claimant for defamation of the person of the claimant by the defendant. ẹ̀yin ọmọ OPC tẹ́ ẹ̀ bá gbọ́ òyìnbó tètè yá lọ pé ẹni tó lè tó lè túmọ̀ òyìnbó lè yín kójòkó tiẹ̀ o kójòkó tiẹ̀ kó lè máa túmọ̀ ẹ̀ fún ẹ o bí bẹ́ẹ̀ kọ́ ó máa kó ó ti máa padà kó bá ẹ o. ó máa kó báyìí wọ́n máa tí ìwọ náà bá tọ́ pé o tún ṣẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ wọ́n máa wá gbé <laughs> agbé ìwé lọ́pẹ́ ẹni tó máa fẹ́ tú rẹ̀ dádì mi ọláyọmí kò ìkí gbóhùn sókè jàre. cost of litigation put at the sum of ten million naira this rate was it. ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́. tẹ́ ẹ bá wá gbọ́ eléyìí tán ó láwọn fídíò méjì kan tí mo tún fẹ́ play fún yín. <laughs> by J.A. Sanusi ESQ whose address for service is Junaid A. Sanusi and Co., first floor, Premium House, Annex Magazine Road, Jericho, Ibadan. Agent for Junaid A. Sanusi and Co. of above address, legal practitioner for the said claimant who reside at the Morrissey Street, Soka, off Lagos Ibadan Expressway, Ibadan, Oyo State. Endorsement to be made on copy of writ or forthwith after service. Let's go further. This came from the High Court of Justice, your State of Nigeria, in Ibadan Judicial Division, holding today, the 3rd of April 2024, between Chief Sunday Adeyemo Igbowosha Clement and Iba Abiodun Ige Gani Adams, the Are Onokakanfo of Yoruba Land defendant. Statement of claim the claimant is a Nigerian citizen and a, a businessman who is into real estate and auto businesses in Nigeria and diaspora. The claimant is residing in Nigeria and is the managing director of Addis International Concept Limited, a company incorporated in Nigeria to carry on lawful businesses. The company's incorporation particulars are hereby pleaded to be relayed on at trial. The defendant is Are Onokakanfo for Yoruba land. He resides in Ikeja, Lagos State of Nigeria. The claimant was born, on the, born in the 1970s and he lived his early life in Modakeke, Osun State of Nigeria until sometime around 2002 or thereabout when he relocated to Ibadan, Oyo State of Nigeria. The claimant is a law abiding citizen who was at the time a motorcycle engineer and repairer when he lived at Modakeke, Osun State of Nigeria. The claimant avails that he started doing businesses, business of car dealership under the name and style of Adesun Concept Enterprise sometime in 2003 until when he, with other directors, incorporated Adesun International Concept Limited sometime in 2010, and it is through this company that the claimant has been carrying out legitimate businesses in real estate and auto dealership. The claimant avows that he fully relocated to Ibadan from Modakeke, Osun State of Nigeria in the year 2002. And it was at this time he developed interest in politics and he later pitched his tent with Senator Rashid Adeolu Ladoja who gave him the franchise of supplying of campaign vehicles and any other form of vehicles needed for politics for Senator Rashid Adewolu Ladoja. The claimant avers that his business of auto dealership boomed after joining Senator Rashid Adewolu Ladoja. And at the time, the claimant was being mentored to contest election in Oyo State to represent his people. The claimant avers that there was no time he worked as an assassin for President of the Federal Republic of Nigeria, His Excellency Bola Ahmed Tinubu, or any other political exposed person both in Nigeria and outside the shores of Nigeria. The claimant avers that the only time it does outside is legitimate businesses, business of selling cars and real estate business is human rights activism against oppressors and criminals, invaders in self-defense of his ancestral land, and this was and this was never done in secret, but to the glare to the glare of all and sundra. The claimant Bàbá mi Akalamango, ẹ káàbọ̀ sá o, ẹ bá mi máa ṣí anyone and specifically he never met late Olóyè Adéyẹmọ àti eh, eh, àti Gani Adams lẹ́ wò lójú screen yẹn o. He did not commit any murder where people who are close to him were later tried to court. for stood trial 4 or standing trial 4. The claimant availed that he did not defraud anyone in diaspora in the disguise of asking for freedom of his race from invaders. The claimant also Gani that he did not receive Gani Adams nìyẹn five million naira from anyone or one Tayo Ayinde, the chief of staff to Lagos State Governor Babajide Sanwo-Olu for the purpose of coordinating any attack or assassination of anyone purportedly on instruction of His Excellency Bola Ahmed Tinubu, GCFRL, or any other person. The claimant states further that he has been doing legitimate business both in Nigeria and abroad since sometime around 2002 when he started auto dealership business and to this end has visited many countries all over the world copies of visa, stamp, passport are hereby pleaded to be relayed Adams, on the trial. The claimant state that sometime in February 2024, when he visited Nigeria for the burial of his late mother, his slumber on an audio clip from the defendant and the same audio clip was downloaded on YouTube <laughs> while the claimant was in Ibadan, your State of Roma Nigeria, in the presence of Oladipupo, Mutiu, Olawale, and Bamidele Sunday. The said audio clip is hereby pleaded to be relayed on the trial. The claimant avails that the said audio clip downloaded in Ibadan by the claimant in the presence of Oladipupo Mutiu Olawale and Bamidele Sunday was a conversation between the defendant and one other person, Mr. Nuru Banjo, wherein the claimant was defamed and defamatory remarks published to the third party. Mr. Nuru Banjo was partook in the conversation, the conversation which was later further published on all new media platforms, including YouTube. The claimant avails that the content of the audio clip considered to be highly libelous was originally in Yoruba language, which we translated to English language in the manner below, and the relevant party goes tossed. I am not against Igbowo until he came close to Tinubu you know, I get my information from different angles as the a Kakanfo of Yoruba land. It was with the Lagos State Governor Chief of Staff, Tayo Anyidke Anyide, yesterday from the information at my disposal. He left Tayo Anyide around 2.45 a.m. You know Tinubu uses him, Tayo Anyide, to coordinate criminal activities. He was compensated with the position of Chief of Staff. He was the former SSS product he was giving money to recruit some criminals, politicians, using Sunday Gbowo to attack people. Tinubu will not show himself. He will call to the line of chief of staff. Tinubu gave them 50 million, but Tayo took 5 million out of the money. He gave Sunday 45 million naira. Do not believe him. He said Tinubu should come and be the president. I do not know why people in the diaspora believe him. Sunday Gbowo do not believe him at all. He collect money everywhere as a politician. He's, a, he's cunning and a fraud. He only use, use social media to bring support to himself. Sunday asks the media to lie against me. He support me openly and goes against behind me, my back. Do not support him. Do not support him. He only use social media to bring support to himself. Sunday asks the media to lie against me. He supports me openly and goes against behind me, my back. Do not support him. He is unreliable. Tinubu already promised to give him a house in Lekki and a 200 million naira. His one, is only an entertainer. entertainer. Tinubu was using Sunday to get from Buhari. Tinubu is the one using Sunday. He is the most dangerous person in Oyo State. I am not talking of Lagos. If he sees money, there is no one he cannot kill. From confirmed report, even though I am not sure he was one of those who assassinated Bola Ige together with Frayo, he left Lagos 2:45 a.m. after he collected 45 million naira. Tinubu asked 10 million boys to join forces with Sunday to eliminate me. Sunday has countless murder cases where he was able to exonerate himself some of his boys are presently in prison, standing trial for different murder cases. Some of his boys were already sentenced to life imprisonment. He used political power to exonerate himself. The claimant avails that the above audio clip was indeed published to the person the defendant was having a conversation with. The said publication to a third party, Mr. Nuru Banjo, was further published to all new media platforms, including YouTube. It is further availed by the claimant that when he saw the damage caused by the publication of the defamatory remark, the defendant made to the third party, which was put hey, The claimant called the solicitor J.A. Sanusi of to write the defendant to retract the statement, apologize for the wrong the the letter from the solicitor dated 18th of March 2024 and delivered by DHL. The letter of the 18th of March 2024 together with DHL waybill are pleaded to be relayed on the trial. the claimant Precious, that you. instead of the defendant to be remorseful for his act of defamation against the claimant, the aide of the defendant, one Chief Daudu Asikolaye, the bar Bare Jiroro of Are of Baba Jiroro, Baba Jiroro, Baba Jiroro, Baba. That the defendant has <laughs> not eaten what he called the White Lion. and all that was said in that conversation audio clip was actually justified, and as such, There will not be basis to deny this deny saying The response of the aide to the defendant in another YouTube clip is pleaded to be relayed on the trial. The claimant avails that the libelous publication of the defendant and later confirmation by the aid of the defendant. Ah, ẹni tó ń pè mí má tí pè mí ẹ má tí pè mí ẹjọ ẹ má tí pè mí ẹjọ ẹ má pè mí pè mí ẹjọ. has negatively affected the reputation of the claimant to the extent that all business associated of the claimant now find it difficult to do business with the claimant. The claimant avails also that the audio clip credited to the defendant has negatively affected third parties' assessment of the claimant reason. Being that the Adams claimant who was oh. considered a passionate activist is now being seen as a mere fraud and a murderer. The claimant avails that three of his business associates cut ties with him as the rest as a result of the audio clip credited to the defendant, as a result holding in the low esteem to the extent of not trusting him with business or any movement capable of advancing the cause of Yoruba race or Southwest Nigeria. The claimant avails that Oladipupa Mutiu Olawale informed him that one of the claimant business associates named JP Motors specifically told him through WhatsApp chat that he will no longer do business with the claimant because of the slanderous, libelous publication by the defendant to Nuru Banjo, which was published on all new media platforms. The charge between Oladipupo Mutiu Olawale is hereby pleaded to be relayed on a trial and a certificate of compliance with Section 84 of Evidence Act is equally pleaded to be relayed on the on at the trial. The claimant avails that this uh, that his publication is badly damaged even amongst the Yorubas of Nigeria, who once held him in his high esteem until the defendant confidently said the claimant killed anyone for money. He was rumored to be involved in the murder of late Chibolaige, who many saw as the father of Yorubas. Lastly, the claimant avails that the libelous content of the defendant to a third party about the claimant were defamatory. The defamatory content refers to the claimant, and same content was published to a third party, and it later found its way to the internet, including YouTube online platform. The publication of this defamatory content did not only affect the claimant psychologically, but has also negatively affected the children of the claimant who live abroad and whose father is now being seen as a murderer fraud, or low lie by people who had believed the content of the clip published by the defendant to a third party, which later find its way to the internet. The claimant also avers that on two occasions, his first child called Oladipupo Mutiu Olawale to ask if what the defendant said about his father was true, to which they said Oladipupo Mutiu Olawale said no, and equally informed him that his father had asked him to inform his solicitor to write the defendant the letter of 18th of March 2024, which was poorly responded to by the defendant through his solicitors, where claims where claimant claim was admitted, except the claim that the audio was cocotted, disjointed, part of a part of a private conversation, despite proper admission of the defendant's aide who had earlier come out to confirm the defamatory content being complained about by the claimant. The defendant solicitor responded date the 21st of March 2024, but received by the claimant solicitor on the 3rd of April 2024 is hereby pleaded to be relayed on the trial. The claimant advised further that the audio clip being relayed on by the claimant in proof of his claim of slander, libel, and defamation is neither a clip nor disjointed part of any private conversation between the defendant and the third party, Mr. Nurubanjo, and as such, the defendant is hereby given notice to produce the audio clip of the conversation between him and Mr. Nurubanjo that was neither concocted nor disjointed if such clip exists. The claimant avers that by reason of the premises that the claimant has been injured in his credit and reputation and has been brought into public scandal, odium, and contempt. The claimant avers that all the reliefs being sought by him as a consequence of the action of the defendant is justified and will be capable of improving the reputation of the claimant that has been badly damaged as a result of the publicity, publicity by the defendant. Whereof the claimant seeks the relief as follows Declaration that the content of an audio clip between the defendant and a third party named Nurubanjo that took place sometime in November 2021 and further published on all new media platforms, including YouTube, is slanderous, lib libelous, and defamatory. Declaration that is unlawful, inappropriate, inexcusable for the defendant to defame, disparage, and to and put to disrepute the character and the reputation of the claimant and audio clip between the defendant and Nuru Banjo, which was further published on all new media platforms, including YouTube, in publication that originally took place between the defendant and the third party, Mr. Nuru Banjo, sometime November 2021 or thereabout. An order of this honorable court directing the defendant to publicly retract this slanderous libelous and defamatory content contained in the publication to Nurubanjo, which was further published on all new media platforms, including YouTube, where the claimant was defamed, marginalized, disparaged by the defendant in the conversation published in November 2021 by the defendant. An order of this honorable court directing the defendant to engage all new media platforms, including YouTube, to take down the slanderous libelous, defamatory content against the claimant, as said by the defendant to a third party, Mr. Nurubanjo, from their various new media platforms. An order of this honorable court directing the defender to tender unreserved apology to the Baba in Nigeria over defamatory content against the claimant by the defendant, which has been published on all new media platforms, including YouTube. An order of perpetual injunction restraining the defendant, his agent, previous, or assigns from further scandalizing, assaulting, embarrassing, degrading, defaming the person of the claimant. An order of this honorable court for the payment of exemplarily aggravated damages to the sum of 500 million naira in favor of the claimant for the defamation of person of the claimant by the defendant. Cost of litigation is put at 10 million naira. Today's date, 3rd April 2024. J.A. Sanusi ESQ, Unite A. Sanusi & Co., the climate solicitor. First floor, Premium House, Annex Magazine Road, Jericho, Ibadan, 08055 Stamp, Oyo State High Court of Justice, Ring Road, Ibadan, for the service on the defendant Odua House, 14 Ezekiel Street off Toyin Street, Ikeja, Lagos State of Nigeria. This is between Chief Sunday Adeyemo Clement and Iba Gani Iba Abiodun Ige Gani Adams, the Are Ono Kakanfo of Yoruba land defendant. Witness written statement on oath of Oladipupo Mutiu Olawale. I, Oladipupo Mutiu Olawale, adult, male, Muslim, businessman and Nigeria of Moro Sunday Igboho is unstoppable. Street, Soka, off Lagos Ibadan Expressway, your State of Nigeria, do hereby make an oath and state as follows that I am the director at the Clement Company, Adiosun International Concept Limited, and also a personal assistant to the Clement. That the Clement is presently out of Nigeria and may not be fully may not be available fully in course of his trial that I have first-hand information and knowledge regarding the subject of this litigation. I have the consent of the claimant to give evidence regarding the subject of litigation, that the claimant is a Nigerian citizen and a businessman who is into real estate and auto business in Nigeria and in diaspora, that the claimant is a resident in Nigeria and is the managing director of the Adiosun International Concept Limited, a company incorporated in Nigeria to carry on lawful businesses, the company's incorporation particulars shall be tendered at trial that the defendant is the Are Onakakanfo of Yoruba land and he resides in Ikeja, Lagos state of Nigeria. That the claimant was born in 1970. He lived his early life in Modakeke, Osun state of Nigeria until sometime around 2002 or thereabout when he relocated to Ibadan, state of Nigeria. And during this period, I was also in Modakeke with the claimant that the claimant is a law-abiding citizen who was at the time a motorcycle engineer and repairer when he lived at Mudakeke, Osun State of Nigeria. And I know this period because I stayed with him. That the claimant started doing business of car dealership under the name and style of Adesun Concept Enterprise sometime in 2003 until when he, with me as a co-director, incorporated Adesun International Concept Limited sometime in 2010 and it is through this company that the claimant has been carrying out legitimate business businesses in real estate and auto dealership. That the claimant fully relocated to Ibadan from Modakeke, Osun State of Nigeria, together with myself in the year 2002. And it was at this time he developed in politics and he later pitched his tent with Senator Rashid Adewale who gave him the franchise of supplying of campaign vehicles and any other form of vehicles needed to politics to Senator Rashid Adewolu Ladeja at his party at the time that the climate business of auto dealership boomed after joining Senator Rashid Adewolu Ladeja. And at the time, the climate was being monumental to contest election in Oyo State to represent his people. That there was no time the climate worked as an assassin for the President of the Federal Republic of Nigeria, His Excellency Bola Ahmed Tinubu, or any other political exposed persons both in Nigeria and outside the shores of Nigeria. That the only time the Clement does outside his legitimate business of selling cars and real estate business is human rights activism against oppressors, criminal invaders in self style of his ancestral land, and this was never done in secret but to the glare of all and sundry. That I know as a fact that the claimant did not cause the death of anyone, he did not kill anyone. Specifically, he never met late Chief Bolaige, and would not have murdered him or caused his death, that the claimant did not commit any murder, where people who are close to him were later charged to court for, stood trial for, or stand trial for, that the claimant did not defraud anyone in diaspora in the guise of asking for freedom of his race from invaders, that the claimant did not receive the sum of 45 million naira from anyone or one any day. the chief of staff to Lagos State, Governor Babajide Sanwo-Olu for the purpose of coordinating any attack or assassination of anyone purportedly on instruction of His Excellency Bola Ahmed Tinubu, GCFR, or any other person. That the claimant has been doing legitimate business both in Nigeria and abroad since sometime around 2002, where he started auto dealership businesses, and to this end has never vis- has, and has visited many countries all over the world copies of visa, stamp, passport of the claimant shall be tendered at trial, as I have always traveling with the claimant most of this time as his trusted aid. That sometime in February 2024, when the claimant visited Nigeria for the burial of his late mother, he stumbled on an audio clip from the defendant, and the same audio clip was downloaded on YouTube by the claimant while in Ibadan, Oyo State of Nigeria, in my presence and that of Bamidele Sunday, the said audio clip shall be tender at trial. That the said audio clip downloaded in Ibadan by the claimant in my presence and that of Bamidele Sunday was a conversation between the defendant and one of the person, Mr. Nuru Banjo, wherein the claimant was defamed and the defamatory remarks published to the third party, Mr. Nuru Banjo, who partook in the conversation. The conversation, which was later further published on all new media platforms, including YouTube. The content of the audio clip considered to be highly libelous was originally in Yoruba language, which has been translated to English language in the manner below and relevant part goes towards. I am not against Igbowo until it became close to Tinubu. You know I get my information from different angles as Are Onakakanfo for Yoruba land. He was, the, he was with Lagos State Governor Chief of Staff, Tayo Anyide, yesterday night from the information at my disposal, he left Tayo Ayinde around 2.45 a.m. And you know Tinubu uses him, Tayo Ayinde, to coordinate criminal activities. He was compensated with the position of the chief of staff. He was the former SSS product. He was given money to recruit some criminals, politicians, some criminals. Politicians use him, Sunday Bowo, to attack people. Tinubu will not show himself. He will call to the line of Chief Tayo chief of staff tinubu gave them fifty million naira but tayo ayinde took five million naira out of the money he gave sunday five to forty-five million naira do not believe him he said tinubu should come and be the president i do not know why people in the diaspora believe him sunday igbowo do not believe him at all he collect money everywhere as a politician he is cunning and a fraud he only uses social media to bring support to himself Sunday asks the media to lie against me. He supports me openly and goes against me behind my back. Do not support him. He is unreliable. Tinubu already promised to give him a house in Lekki and a 200 million naira. He is only an entertainer. Tinubu was using Sunday to get ticket from Buhari. Tinubu is the one using Sunday. He is the most dangerous person in Oyo State. I am not talking of Lagos. If he sees money, there is no one he cannot kill. From, um, from confirmed report, even though I am not sure, he was one of those who assassinated Bola Ige together with Frayo. He left Lagos around 2.45 a.m. after he collected 45 million naira. Tinubu asked 10 million boys to join forces with Sunday to eliminate me. Sunday has countless murder cases where he was able to exonerate himself. Some of his boys are presently in prison standing trial for different murder cases. Some of his boys were already sentenced to life imprisonment. He used political power to exonerate himself. That the above audio clip was indeed published to the person of the defendant was having a conversation with Nuru Adebanjo. The said publication to the third party, Mr. Nuru Banjo, was further published to all new media platforms including YouTube, that when the claimant saw the damage caused by the publication of the defamatory remark the defendant made to a third party, which was further put online, the claimant sent me to inform his solicitor, J.A. Sanusi of counsel, to write the defendant to retract the statement, apologize for the wrong done, compensate the claimant in the letter from his solicitor dated 18th of March 2024, delivered by DHL the letter of the 18th of March 2024, together with DHL well bill, shall be relied on at the trial. That instead of the defendant to be remorseful for his act of defamation against the claimant, the aid of the defendant, one Chief Daudu Asikolaye Dibare, Jir, Ejiroro of Are Ono Kakanfo of Yoruba land, admitted that the defendant has nothing hidden what he called the truth and all that was said in that conversation audio clip was actually justified. And as such, there will be no basis to deny this deny saying. The response of the aide to the defendant in another YouTube clip where he adopted the defendant defamation of the claimant character shall be relied on at the trial as I equally downloaded the video clip and I burned it into a flash drive. That the libelous publication of the defendant and later confirmation by the aide to defendant has negatively affected the reputation of my principal to the extent that all business associate of my principal now finds it difficult to do business with him. That the audio clip credited to the defendant has negatively affected third parties' assessment of the claimant, reason being that the claimant, who was considered a passionate activist, is now being seen as a mere fraud and a murderer by the members of the public. That the three of the claimant business associate cut ties with him as a result of the audio clip credited to the defendant, and as a result, hold him in low esteem to the extent of not trusting him with business or any movement capable of advancing the cause of Yoruba race of Southwest Nigeria. That out of the three business associates of the claimant who cut ties with the claimant, two of them personally informed me that they had to stop dealing with my principal because of what the defendant told Mr. Nuru Banjo, which later found way to found its way to the internet that one of the client business associates, one of the client business associates who we fondly refer to as JP Motors, engaged me by WhatsApp message to inform me that it would no longer do business with the client because of the slanderous libel, libelious libelous publication against him by the defendant published on all new media platforms. The chat between me and JP Motors shall be tender at the trial together with certificate of compliance with Section 84 of the Evidence Act, which shall equally be tendered at the trial. That the claimant reputation is badly damaged, even amongst the Yorubas of Nigeria, who once held him high in esteem until the defendant confidently said the claimant can kill anyone for money. It was rumored to be involved in the murder of late Chief Bolaige, SAN, who many saw as the father figure of the Yorubas that the slanderous libelous content of the defendant to a third party, Nurubanjo, about the claimant were defamatory. The defamatory content referred to the claimant, and the same content was published to a third party. Nurubanjo, and later find his way to the internet, including YouTube online platform, that the publication of this defamatory content did not only affect the claimant psychologically, but has also negatively affected the children of the claimant who live abroad and whose father is now being seen as a murderer, fraud, or low life by people of instead of a human rights activist, he was known as since the people believe the content of the clip published by the defendant to the third party, which later find its way to the internet. That on two occasions, the first child of the claimant called me to ask if what the defendant said about his father was true, to which I said no, and equally informed him that his father had asked me from to inform his solicitor. fẹ́yìn olólùfẹ́ mi tí ẹ̀ṣẹ̀ ń wọlé. the letter of the eighteenth of March twenty twenty four which was fully responded to by the defendant through his solicitor where claimant claim was admitted except the claim the audio clip was a purported and disjointed part of a private conversation <laughs> eh, despite proper admission of the defendant aide who had earlier no, confirmed the defendant's complaint about the claimant. The defendant solicitor respond date the 21st of March 2024, but received by the claimant solicitor on the 3rd of April 2024 shall be tendered at the trial. That the audio clip being relied on by the claimant in proof of his claim of slander, libel, defamation is neither a concocted clip nor disjointed part of any private conversation between the defendant and the third party, Mr. Nuru Banjo, the defendant is hereby noticed to produce the audio clip of the conversation between him and Mr. Nurubanjo that was neither cocotted nor disjointed, if such clip exists. That by reason of the by the reason of the premises, the claimant has been injured in his credit and reputation and has been brought into public scandal, odium, and contempt. That all the relief being sought by him ẹ mi máa ṣíà ẹ mi máa ṣíà ẹ mi máa ṣíà. and we be capable of improving the reputation of the climate that has been badly damaged as a result of the city by the defendant that the claimant seeks the following relief. Number one, declaration that the content of an audio clip between the defendant and a third party named Nurubanjo that took place sometime in November 2021 and further published on all new media platforms, including YouTube, is slanderous libelous, and defamatory. Declaration that is unlawful, inappropriate, inexcusable for the defendant to defame, disparage, and to put disrepute the character and the reputation of the claimant in an audio clip between the defendant and Nuru Banjo, which was further published on all new media platforms, including YouTube, in a publication that originally took place between the defendant and a third party, Mr. Nuru Banjo, sometime November 2021 or thereabout an order of this honorable court directing the defendant to publicly retract the slanderous, libelous, defamatory content contained in the publication to Nurubanjo, which was published on all new media platforms, including YouTube, where the claimant was defamed, maligned, disparaged by the defendant in the conversation published in November 2021 by the defendant. An order of this honorable court directing the defender to engage all new media platforms, including YouTube, to take down the slanderous, libelous, and defamatory content against the client as said by the defendant to the third party, Mr. Nuru Banjo, from their various new media platforms. An order of the honorable court directing the defendant to tender unreserved apology to the claimant in five national newspapers in Nigeria over defamatory content against the claimant Esther, by the defendant, which has been published on all new media platforms, including YouTube. An order of perpetual injunction restraining the defendant, his agent, previous or assigns from further scandalizing, assaulting, embarrassing, degrading, or defaming the person of the claimant. An order of this honorable court for the payment of exemplary and aggravated damages of 500 million naira in favor of the claimant for the defamation of person of the claimant by the defendant. Cost of litigation put at a sum of 10 million naira. That this witness written statement on oath is deposed to a, in good faith, believing the content to be true and in accordance with the oath law of Oyo State. Signed, deponent, sworn to the High Court Registry in Ibadan. Third day of April 2024, before me, the Commissioner for Oath. Stamp, Oyo State High Court of Justice, Ring Road, Ibadan. List of witnesses to be called for trial. Oladipupo Mutiu Olawale. Adebayo, any other witnesses for service of defendant Odua 14 Ezekiel Street off Toyin Ikeja, Lagos State, Nigeria. Between Chief Sunday Adeyemo Igbowosha, the claimant, and Iba Abiodun Ige Gani Adams, the a Onokakamfo of Yoruba land, the defendant. List and copies of documents to be relied on the trial. Number one, incorporation particulars of Adesun Concept International Limited. Number two, the client visa stamp passport. Number three, audio clip between the defendant and Mr. Nurubanjo, not document. Number four, client solicitor's letter dated 18th of March 2024. Number five, defendant solicitor's letter dated 21st of March 2024 ẹ̀yin èèyàn mi ṣé ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC ṣé ó ti kílíà bíi bíi ọ̀rọ̀ sísá wa kan tó bá wa tájọ ń rìnrìn àjò Yorùbá nation bọ̀ ṣùgbọ́n tó dé ìlàjì tó wọ̀tún tó wòsì tó sáré ó sáré ṣògùn ó sáré ṣẹ́ṣọ́ owó ó sáré tẹ̀lé àwọn tó sáré pé ó ti yé yín ṣùgbọ́n at the end of the day oògùn owó yẹn padà ó backfire iwájú ò wá ṣe é lọ fún ẹ̀yìn ò ṣe é lọ fún iwájú ò ṣe é lọ fún ẹ̀yìn ò ṣe é lọ fún mọ́ òun ló máa ń pariwo lórí ètò ẹ̀ adisho kílíà ẹ̀yin ẹ̀yin OPC Ganiyu Adamu ṣó ń kílíà ṣó ṣó ń kílíà tí ò bá tí ì kílíà ẹ jẹ́ ẹ mọ̀ o ṣó ó ń kílíà <laughs> ẹ jẹ́ sáré tún ẹ jẹ́ ṣáyé ọkọ̀ yìí sí fún yín ẹ sáré ṣáyé lè sí fún yín kí n tó mú yín lọ sí fídíò kan yáyáyá. Yá, yá ẹ gbọ́ bó ṣe ń lọ ẹ gbọ́ bó ṣe ń lọ ṣóńkílíà ẹ̀yin èèyàn mi ṣóńkílíà o ṣé ẹ̀ ń gbọ́ mi ṣá ṣé ẹ̀ ń gbọ́ mi o ah ok mo ń bọ̀ o mo ń bọ̀ o dẹ̀ pé ẹ ẹ ẹ jẹ́ fún yín ní fídíò tí mo fẹ́ fún yín yẹn ẹ jẹ́ fún yín ní fídíò tí mo fẹ́ fún yín yẹn ẹ jẹ́ sáré fún yín kẹ́kọ̀ọ́ sáré mo kàn fẹ́ sáré fi àṣírí kan tún wọ̀nyí lára ti lára Gani Adams ó yé yín ẹ tún gbọ́ nǹkan tí arákùnrin kan sọ nípa Ganiyu Adamu ẹ gbọ́ nǹkan tí arákùnrin kan sọ nípa Ganiyu Adamu tá à ń sọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí arákùnrin sọ nípa Gàníyù adamu mo ń bọ̀ o ẹ jẹ́ ń fi sí fún yín kẹ́ sáré wò ó yà ó yẹ sáré gbé yín débẹ̀ fídíò yẹn dà ok kẹ́kọ̀ọ́ sáré tún gbọ́ àṣírí ni o kẹ́ gbọ́ nǹkan tí kẹ́ gbọ́ bó ṣe ń lọ ẹ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ. Gani Adams fún ara ẹ̀ apànìyàn ni tí ò bá ń ṣe apànìyàn kí ni ìdí nígbà tó ní pé òun mọ̀ wípé olóyè Sunday Igboho ló pa Bọ́lá Ìgè nígbà yẹn kí ló dé tí ò sọ ṣé èní ni àbí àná ṣọdún kan ni àbí méjì àbí mẹ́ta ìbẹ̀lẹ̀ tí máa mọ pápá nìyẹn lòun fúnra rẹ̀ ẹ̀ ẹ wo ọ̀rọ̀ yorùbá nation yìí nígbà tán fẹ́ bẹ̀rẹ̀ agitation yìí wọ́n dìdì pé ni pé wá lídìí wa oníkan lọ mú two billion naira wá. ṣé ń gbọ́ ṣé ń gbọ́ kóun tó lè lead ọ̀rọ̀. ẹ mo fẹ́ kẹ́ túbẹ̀ yẹn gbọ́ ẹ tútù ẹ farabalẹ̀ dáadáa ẹ gbọ́ bí dáadáa o ẹ gbọ́ bí dáadáa o. kí ni ìdí nígbà tó ní pé òun mọ̀ wípé olóyè Sunday Igboho ló pa Bọ́lá Ìgè nígbà yẹn kí ló dé tí ò sọ ṣé èní ni àbí àná ṣọdún kan ni àbí méjì àbí mẹ́ta ìbẹ̀lẹ̀ tí máa mọ̀ pápá nìyẹn ló ń fúnra ẹ̀ ẹ wo lọ́rọ̀ Yorùbá nation yìí nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ agitation yìí wọ́n dìdì pé ni pé wá lídìí wa oníkan lọ mú two billion naira wa kóun tó lè lídìí ọmọ yorùbá tó bá jẹ́ ìran yorùbá ṣáá bíìlì yorùbá lówó olóyè Sunday Igboho dẹ̀ dìde pé màá ṣe kinní ó wá rí i pé ó ti ṣe kinní ó ti ń jà ó ti ń gbòto ìgbà tí ìṣòro yìí wá dé torí pé wọ́n lọ balẹ̀ ẹ̀jẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wá béèrè lọ́wọ́ òun fúnra rẹ̀ ṣé kò mọ̀ kò sí nínú sísítẹ̀mù ìgbà tán fẹ́ lọ bọ́ọ̀sì ilé Sunday Igboho kí lòun wá lára ẹ̀ yẹn òun náà ń wá ẹ̀mí ẹ̀ ó wá wò lé ni pé àṣírí gbogbo àwọn nǹkan wọ̀nyí ti tú lòun fi wá wò pé hmm. kí lòun lè ṣe ló fi wá ní pé olóyè Sunday Igboho pẹ̀lú wọn lọ́lọ́pa Bọ́lá Ìgè ó fẹ́ dá wàhálà sí àárín ọmọ Yorùbá wàhálà táǹtán tí ò tí ì tán nígbà hmm. àwọn ayé awólẹ̀ nígbà ayé Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀ débi tí adé dúró lé ní hmm. irú wàhálà yẹn gangan gangan gan ló fẹ́ kí ó máa fà kí Yorùbá máa fọ okùn wàhálà ní gbogbo ìgbà hmm. ṣèbí òun kan oṣù yìí ló gbé ẹsẹ̀ bàbá Fred Fáṣẹ̀hùn tó pè é kó wá jẹun tó dì í lọ́wọ́ mú tó dẹ̀. ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o. ó ti wò ipò olóyè Sunday Igboho lè padà wọ Nàìjíríà mọ́ pé nínú kan pa àbí nǹkan kan ó wá rí i pé ó tún wọlé padà ló fi wá wòye pé ẹ ẹ Tinubu gbé kinní kan fún Tinubu ṣe kinní kan ẹ má jẹ́ kí a tanra wa jẹ tí n kí fakọ́tì ọkùnrin yẹn lò ayé ojú ẹgbẹ́ òní ò kì í ṣe ní fifty ní fifty lèmi náà bó mọ̀ dáadáa ní Mushin bó tún mọ̀ mọ̀ mọ̀ bó mọ̀ adọ́lọ́ṣe adọ́lọ́ṣe bush ní Badagry nígbà tá a ṣe àyọ̀jọ́ yìí Oòduà ni so kí ni irú nǹkan tó ń sọ èmi náà ń pè lólúwo white white nísàlẹ̀ Èkó nínú Pélé Wúrà lẹ́gbẹ̀ẹ́ dèjísco kí ni nǹkan tó ń sọ lẹ́ni ẹ yẹ̀ wò ṣọ́wọ́ òun fúnra ẹ̀ mọ́ ẹ hmm. bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ṣọ́wọ́ ẹ̀ mọ́ iṣẹ́ tó ń ṣe òwò tó yàn láàyò tó jọwọ OPC ṣé òwò kan lọ pẹ ní wọn nú igbó ni àbí òwò kan lọ pẹ dìyẹ ṣèbí ọ̀tá Yorùbá náà nìkan gbógun tì ṣèbí gbogbo apátálà dẹ̀ mọ̀ pé ààrẹ náà fi ń jẹ ààrẹ ṣé ọmọ bíbí inú Ọ̀yọ́ náà fi ń jẹ ààrẹ ni ẹjọ́ tó rọ Ọlọ́run Elédùmarè ẹjọ́ ẹ yára láti gbọ́rọ̀ ẹ lọ́ra láti fèsì sí ọ̀rọ̀ ẹ bá Gani Adams tìtorí wípé tí ẹ̀dá kan bá ti wà láyé tó ní ìlara ọmọlàkejì tó jẹ́ pé kí gbogbo nǹkan láyé kó di tòun nìkan bọ́ọ̀rọ̀ ẹ ṣe máa ń dà ní ẹ gbọ́ nígbà tó sọ kó tó di pé wọ́n dìbò ó ní ààrẹ tán ní kóun lọ jẹ kì í ṣààrẹ ọ̀nà kakanfò ààrẹ orílẹ̀-èdè ni kóun fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kí ni communication ẹ̀ kí ló ní kí ni standard ẹ̀ OPC ló jẹ́ kán mọ̀ there is nowhere to be found kò síbi tán ti mọ̀ láyé OPC ló jẹ́ kán mọ̀ pé wọ́n exist so kí wá dé ní tìmọ̀lé ń ṣòro ìwọ lólórí èèyàn tó pààyàn so o fẹ́ kí Ọ̀ṣun àti Ọ̀yọ́ kán kẹ̀yìn síra wọn Kondo state Èkìtì gbogbo wa ká kẹ̀yìn síra wa nígbà tó bá mú ọmọ orogùn sínú rẹ̀ tó ń rò ó ṣé ọmọ Ondo state ni ẹ́ ni jáde síta dárúkọ ìlú bàbá àti tiẹ̀ gẹ́gẹ́ bí kò sẹ́yìn náà ìlú bàbá àti tiẹ̀ gbogbo ọ̀sán níbi tó ti tán wá. a sọ fún yín àjòjì ní bọ̀bọ̀ ìṣe àjòjì ní. èèyàn mi wá láti ràn tápà èèyàn mi wá láti ràn. àjòjì ní bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ Gani Adams àjòjì tọ́ńbélé ni. wá láti ràn bẹ̀rẹ̀ bá ṣe dọ́dọ̀ wá nìyẹn ẹ má bínú ẹ bá mi ẹ bá mi tú bí ìgbọ́ ẹ má bínú ẹ tú bí ẹjọ ẹjọ ẹjọ ìgbọ́. gbogbo wa kákẹ́yìn síra wa nígbà tó bá mú ọmọ orogún sínú rẹ̀ tó ń rù ú ṣé ọmọ Ondo state ni ẹ ni jáde síta dárúkọ ìlú bàbá àti tiẹ̀ dandan kò sẹ́ni tó nílùú bàbá àti tiẹ̀ gbogbo yẹn pátá lóníbi tó ti tan wá gbogbo ìbá ló níran tó ti wá kò sí ẹ̀kan tó níran tó ti wá èèyàn mi wá láti ran tápà èèyàn mi wá láti ran haúsá èèyàn mi wá láti ran ìlọrin èèyàn mi wá láti ran tógò wá láti ran bẹ̀nẹ̀ bá ṣe jọjọ wá nìyẹn káàkiri káàkiri tó máa ti ń pa ìtàn lé bàbá oníkúlùkù ó ní ta ti migrate kí ló dé má da ilẹ̀ Yorùbá rú o má da ilẹ̀ Yorùbá rú rárá ẹni tó bá ló máa da ilẹ̀ Yorùbá rú ilẹ̀ Yorùbá béèrè ẹ̀mí ẹ má da ilẹ̀ Yorùbá rú rárá kó ṣọ́ra gidigidi kó jẹ́ kó lọ kọwọ́ ọmọ ẹ bọ́ṣọ́ kó lọ kọwọ́ ọmọ ẹ bọ́ṣọ́ ilé mi ilé mi lẹ Yorùbá yín ké àwọn níbi kankan tá lè sá lọ ilẹ̀ bàbá wa láwà ìlú bàbá wa gbogbo wa wà a níbi kan tá lè sá lọ rárá la fi ń dàjú ilẹ̀ bàbá wa kó jọ tó lọ lọ́rùn abẹ́ ni o abẹ́ ni o abẹ́ ni tó bá kọ́ bọ̀ ilẹ̀ mo sọ orúkọ mi ò yípadà ọba Jacob òrìṣàmìkà ẹni lójú olódùmarè irúgbìn ọlọ́run tí ò ṣe é fàtu bàbá olómi lẹ́sẹ̀kẹsẹ̀ alága ògbóni àbọ̀ríjì àgbáyé worldwide olú ìṣẹ̀ṣe fúnlẹ̀ yorùbá ọba òdodo aṣayédẹ̀rọ̀ aláṣẹ àti olùdarí ọ̀rọ̀ mìíràn tradu medical health center jọ mo rọ̀ yín mo bẹ̀ yín ẹ ṣọ́ra gidigidi adùn adá o. ẹ̀yin èèyàn mi ó kù fídíò kan tí mo fẹ́ fún yín lẹ́yìn fídíò yìí ó kù fídíò kan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́. ọ̀dà island are navy blue check jackamo jackamo jackamo jackamo jackamo just ibo just ibo ibo wọn gbọ́ ti wà confused the life is too adéyanmi ẹ tún bá mi gbádùn eré eré orí ìtàgé kékeré yìí igbó àti ìgbà lọ sórí fídíò kejì. ìwọlé fẹ́ you can talk you can talk you can talk. the love is too much the ẹ lè pè wọlé ẹ̀yin èèyàn mi tẹ́ bá fẹ́ pè wọlé ó kù fídíò kan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ <laughs> ẹ̀yin èèyàn mi tẹ́ bá fẹ́ pè wọlé ẹ̀yin fídíò yìí. That's evil. tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé. bọ́dá island abba navy blue check. gbóhùn sókè o bàbá wa ẹ gbóhùn sókè o gbogbo àgbáyé gbọ́ yín o ẹ gbóhùn sókè ó yá ó yá dádì mẹ gbéra bẹ́ẹ̀. Um, Ọlọ́run ìyẹ kí ilẹ̀ yòó kí ilẹ̀ Yorùbá ní bàjẹ́ o. àṣẹ Ìdùmarè. Um, nǹkan tí mo kàn fẹ́ ṣe lálàyé náà ni pé ó ti ẹ̀dẹ̀ tí ọ̀rọ̀ débi tó dé yìí ó tásìkò síyàn láti yọ ọmọ kan kúrò nínú ọmọ ọmọ àlè. Um, ibi tó yẹ tó ọ̀rọ̀ yìí ti yé gbogbo apáta ẹni tí kò bá ní òye ló kù. Hmm. Ah, ìkan nínú àwọn ọmọ Gani Adams tó jáde tó sọ̀rọ̀ ó ti tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí fún wa hmm. àfẹni hmm. tí ò bá lóye lórí ló kù. lákọ̀ọ́kọ́ ó sọ fún wa iye èyí tí ó lọ sí di tó àwọn DSS tó lọ sílé olóyè tó lè. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ní fídíò yẹn lọ́wọ́ ó wà lọ́wọ́ mi. definitely ọ̀gbẹ́ni ẹ ara ń láti fi wá pé ọmọkùnrin tó ń sọ̀rọ̀ yẹn he knows something about their past then again ó tún sọ fún wa pé yorùbá nation òun lè fẹ́ gbà yorùbá nation òun lè fẹ́ gbà hmm. ọ̀rọ̀ tí yóò dẹ̀ ń jáde lẹ́nu ẹ̀ hmm. bí mi ṣe wo ọ̀rọ̀ yẹn ọ̀dọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ti wá because Gani Adams wá ń lo ọpọlọ òun dìlé tán títí táwọn Fúlàní máa ń Yorùbá. Hmm ẹni tó máa jà fúnlẹ̀ yorùbá ó láti mú yẹn lọ dání hmm. wọn dé tàbí fún wa àmì hmm. hmm. láti fọpọlọ ṣe ọ̀rọ̀ yìí o àwọn tó bá wá gbọ́n nínú fídíò kan tí ẹ ṣó ń bẹ yẹn tí ògbóni àgbáyé ń sọ̀rọ̀ pé kí àwọn èèyàn fi ọpọlọ pé gbogbo ọ̀rọ̀ tó bá ń jáde láti kápọọsì ọ̀dọ̀ Gani kí wọ́n má bàa gbé gbogbo wa wọgbẹ o because àwọn ẹlòmíín wà tó yẹ pé brainwash talk tó ń wá látọ̀dọ̀ Gàmùsì yẹn wọn ò ní ọpọlọ láti gbé ọ̀rọ̀ yẹn yẹ̀yẹ̀ wò hmm. wọn ò ní ọpọlọ tí wọn láti wò pé ọ̀rọ̀ tí àwọn tí Gani Adams sọ sílẹ̀ yìí ṣé ó lè jó òtó àti rọ hmm. olóye lọ̀rọ̀ yé hmm. nǹkan tẹ̀mí nǹkan fẹ́ sọ ń bi ọ̀rọ̀ yìí nìyẹn máa dé tó bọ̀. ẹ ṣeun dádì mi ẹ kú làákàyè mo rí ọgbọ́n dáadáa kọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé o ẹ pè wọlé fídíò tí bàbá wa yìí rí fáàsì fídíò yẹn wà lọ́wọ́ mi tẹ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé tẹ bá fẹ́ sáré dá ṣètò mo fi àsìkò lẹ̀ ká tó bọ́ sí orí fídíò kejì ẹ jẹ́ pé bàbá wa tí wọ́n fẹ́ pè wọlé yìí ẹ jẹ́ pé wọ́n wọ́n ti pè hmm. ẹ̀yin tẹ bá pè tí n bá ráyè gbé màá pè yín padà tí n bá ti ráyè gbé màá pè yín padà tí ti wá gbé bẹ́yẹn ẹni bá fẹ́ pè wọlé lè pè wọlé ká tó mú fídíò kejì wá bàbá ee eh, dádì mi gbogbo àgbáyé ló ń gbọ́ yín o gbogbo àgbáyé ló ń gbọ́ yín ẹgbọ́n sókè sà gbogbo àgbáyé ló ń gbọ́ yín sà ẹgbọ́n sókè sà gbogbo àgbáyé ló ń gbọ́ yín à ń gbọ́ yín. Ah, ẹ máa kú ètò náà ọlọ́run àbàwá nílé ìta kò sí èyí o. àmín o àmín o. ṣe rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọlọ́run nìkan ló lè gbà wá o. Hmm torí à ń pè lówèrè ó lárónú hmm. mo fowó fídíò kan lánàá bàbá yẹn sọ̀rọ̀ oníkàwá yorùbá ká fi ọgbọ́n ṣe é hmm. mo wo fídíò kan ní àná tí ọmọ Gani Adams jáde tó ń sọ iye àwọn tó wá sílé olóyè Sunday Igboho. bẹ́ẹ̀ ni fídíò yẹn wà ń bí. ó ti ti sọ fún wa pé iye àwọn èèyàn báyìí ló wá bẹ̀. Hmm. báwo ló ṣe mọ̀ báwo ló ṣe mọ̀. even kán ti máa sọ wípé Gani Adams èèyàn burúkú ni Gani Adam, èmi máa ń èmi tèmi máa ń ronú dáadáa ni Gani hmm. Adams ò dára Gani Adams ò ṣe kíní kan mo máa ń rò pé ah, ẹ jẹ́ ká ṣùgbọ́n ní fídíò tí ọ̀pọ̀ ẹ̀ wá ti lánàá yìí ṣé gbogbo àwọn tó yí Gani Adams káàkiri ṣé ó pòpònú ni wọ́n ni ṣé wọn ò mọ̀ wípé ọ̀rọ̀ táwọn kan bá ń sọ àwa ọmọlúwo pa à ń gbọ́ ni tí wọn ò mọ̀ ni. Hmm, kò yé wọn ṣé wọn ò rí pé Yorùbá nísìnyí ọmọ yìí pé gbogbo nǹkan táwọn sọ yẹn làwa gan làwa kọ́kọ́rọ́ pé lọ́sìn even kí ọmọ Yorùbá nísìn kò ní ní lọ́kàn pé òun fẹ́ sọ mí sọ̀rọ̀ support Gani Adams tó bá jọ ọmọ Yorùbá gidi gan sìn àwa rò pé èé wèrè làwọn eléyìí o àwọn eléyìí ò ní nǹkan kan fún wa nílẹ̀ Yorùbá ó ti ṣóun pé Gani Adams fẹ́ pa Sunday Igboho ó ti ṣòkò ó fẹ́ pa á ni. ó fẹ́ pa ni ó fẹ́ pa olóyè ni ó fẹ́ pa ni ó fẹ́ pa ó fẹ́ ó kàn fẹ́ finish ẹ̀kọ́ no reason torí mo wọn kàn tó ń jà lórí yìí ni kò sí kankan tó ń jà ìyẹn ò bá jà ìyẹn ò bá ṣe nǹkan kọ́ ó tún bàbá yẹn bí bàbá mi bí kankan ọmọ báyẹn pé ní ìrí Sunday Igboho orí ń dùn. ó fẹ́ pa ni ó fẹ́ pa ni ó fẹ́ pa ni. ṣùgbọ́n orí pé ẹni ọlọ́run dá ni ẹni tó jẹ́ wípé gbogbo àwọn Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á ní èpè àólẹ̀ kan ló ń jà wá Sunday Igboho ni mo mọ̀ tí àǹjọ̀nú àforídèpè dànù gbogbo àwọn gbogbo àwọn èpè àólẹ̀ yẹn ó bá wa dànù débi pé sísìn gbogbo àwa ọmọ Yorùbá làwa làwa nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ni gbogbo àwa Yorùbá gbogbo àwọn ẹ̀wọ̀n lẹ́yìn Yorùbá òkò pẹ̀lẹ́ ní kíníkà kíníkà tẹ́lẹ̀ kò sí ìlú tí ẹnu rẹ̀ kó Amẹ́ríkà lèmi gbé ṣé Amẹ́ríkà lẹ́nu wọn kò ní hmm. tẹ́ni wọ́n bá kòkòrò yẹn kán máa yan president náà kò yẹ ká máa yan president amẹ́ríkà tẹnu wọn bá amẹ́ríkà bá kò sí tẹnu wọn kò rí náà ìlú tẹnu wọn bá ti kò rí tẹ bá lọ sí ìlú kan tí gbogbo ẹni wọn papọ̀ sójú kan òmùgọ̀ ní gbogbo wọn òun sì lọ síwájú mbẹ ní ìlú tẹnu wọn bá ti kò. òmùgọ̀ ní gbogbo ìlú tó bá jẹ́ pé ókè òjáde kan bá ti sọ̀rọ̀ kò sí òmùgọ̀ ẹ lọ́wọ́ òdú yẹn kò lè tòrò. so eléyìí ṣó wa wípé ẹni Adam ọmọ ẹ ti sọ wípé àwọn òní ìfẹ́ sí Yorùbá nation ọmọ ẹ ti sọ wípé àwọn restructuring làwọn bá lọ ó sọ fún ẹ pé àwọn aríjẹ ní ìdìbàjẹ́ ní Gani Adam yẹn ni fẹ́ kò fẹ́ kí Nàìjíríà kúrò ó ti sọ pé tí Yorùbá bá dá dúró gbogbo ọ̀nà ìdáná tó ń bà yìí kò ní láyè bá wọn. bẹ́ẹ̀ni orí irú wọn a máa fòrò sí wọn jáde ni. a máa fòrò sí jáde ni gbogbo àwọn ṣé mọ̀ wípé gbogbo àwọn ọ́fíìsì tó ní wọn ọ̀pọ̀ táwa Yorùbá gbogbo ọ́fíìsì tó lóun ní kán máa pa àyẹ̀wò ọ̀lẹ̀ pàrà tán bẹ́ẹ̀ni wọn kó wọn lè lágbára kankan tó <laughs> Ọlọ́run ọba ajẹ́kí Sunday Ìgbòho òòṣà owó baba dami Ọlọ́run bá mi dẹ́nu mi èsì kò ní burúkú lórúkọ Ọlọ́run gbogbo nǹkan tó ń ṣe yìí kò ní dàlẹ́ ọmọ rẹ̀ lórí kò ní dàlẹ́ òun náà lórí <coughs> ó dẹ̀ máa yọ nínú wọn lórúkọ Ọlọ́run ọba Ọlọ́run àwa pẹ̀lú ẹ o. ẹ ṣeun o mi. tí wọ́n bá ní tìlù kí n má support èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nísìnyí mo bẹ̀rẹ̀ sí support yẹ kájọ pé mi ó tẹ̀ láìsí máa náà débi pé láti ọjọ́ tí mo ti mọ̀ ní o láti ọjọ́ tí mo ti tó ti jáde fún Yorùbá yẹn kò tí mi rí mi mọ̀ orí mi dẹ̀fẹ́ mọ̀ mi dẹ̀fẹ́ mọ̀ kò sí kan tí mo fẹ́ fi mímọ̀ ẹ̀ ṣe bí kò ṣe pé ẹ̀ tó ń jà fúnra mi ẹ̀ tó ní káwa irú àwọn táwa nílò òyìnbó ìtọ́ ní káwa ààbò nínú ilé kó dà kọ́kàn wa lè balẹ̀ tán ní tiwa tẹ́mọ́ àti ní support ẹ̀ tó ṣe ní gbọ̀ǹkù ìdádínà mi tẹ̀mí gbogbo tó ń fẹ́ gbogbo gbogbo picture ìgbọ̀nsẹ̀ lè tó fáìn gbọǹkù gbẹǹkù ẹnu ẹnu ẹ kúlúbọ. olórí bu ẹyin ọtẹ kúlẹ̀ máa ṣe pèlè ilé fún yàn ni ó jẹnu gbọǹkù bẹ́ẹ̀nu wèé mi máa fẹ́ pè lórí lórí burúkú èèyàn ọlọ́run àwọn àpẹẹrẹ bàbá mi ẹ̀ tó ìṣòjà rẹ̀ ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ mi fún àǹfààní ẹ̀yin tí ẹ ò rí fídíò tí bàbá wa sọ̀rọ̀ lé lórí fídíò yẹn òun ló ń trẹ́ǹtì ń sìn òun ló ń káàkiri báyìí ń sìn ń gbé kiri ibẹ̀ ló ti tú àwọn àṣírí tó tú yẹn ẹ̀ẹ́dọ́nà fídíò kan wà tí mo fẹ́ fún yín bẹ̀ tó dẹ̀ pé mo máa play ẹ̀yin èèyàn mi kan mo ti rí i pé ẹ mẹ́sẹ̀gì mi pé ẹ fẹ́ gbọ́ fídíò yẹn lélẹ́yìí ẹ gbọ́ nǹkan tí wèrè yìí sọ so bá ta bá gbọ́ débi tó ti mú àwọn pọ́ìntì yẹn jáde màá wá ṣẹ̀ wá lo fídíò tí mo fẹ́ play yẹn màá wá fìyẹn ṣe last tẹ bá sì fẹ́ pè wọlé ẹ pè wọlé o ẹ pè wọlé o màmá pause yẹn fáfàní èyí tẹ́ ẹ̀ tí rí fídíò yìí ni o mo pẹ́ ẹ̀yin kan ti rí ṣùgbọ́n fáfàní èyí tẹ́ ẹ̀ tí rí kẹ́ ẹ lè bá mi ṣíà ẹ̀ fún àwọn tí ò tí ì rí lórí ti àrólé baba ten ten tv yìí ẹ̀yin olólùfẹ́ mi tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa bá mi pàdé ẹ subscribe sórí YouTube yìí o kẹ́ lè máa mọ bó ṣe ń lọ ni o ó ti yé yín ẹ jẹ́ ká play fídíò yẹn ẹ̀yin tẹ́ ẹ ti rí ẹ ṣíà ẹ̀ fún ẹni tí ò tí ì rí. ọba òjìjìbìrì ọba ajípọjọ ikúdà ọba àná ọba ènìyàn ọba ọlà ọba títí ayérayé. ẹ gbọ́n sókè o gbogbo àgbáyé ń gbọ́ yín o ọba tó ti ń bẹ kí bẹbẹ kó tó máa bẹ ẹ ṣeun ọba tó ń bẹ ẹ ṣeun bẹbẹ ń bẹ ọba tí yóò sì tún sí bẹ. ẹ ṣeun dádì mi ojú kákan lèmi máa fi pín mi máa fi kí yín bàbá mi ẹ ṣeun dádì mi ẹ ṣeun dádì mi ojú ká ẹni ojú ká ẹni ẹkú láéláé ẹkú àtijọ́ tijọ́ ẹkú láéláé ẹkú àtijọ́ tijọ́ tí a bá ti ríra ẹni ti pẹ́ ẹkú àti làlà ń kíra ẹni adé afọ ọmọ lásẹ̀gẹ̀dẹ̀ èyí tó ń sunkún pò wọn lájẹ ẹbọ làwọn ní kó ṣe hmm. wọn ní kó máa sapá bí ẹni ń sa òkun wọn ní kó máa sàgùn bí ẹni ń sapá hmm. ǹjẹ́ màá lájẹ láyé o ṣẹ̀gẹ̀dẹ̀ ọ̀sẹ̀ ìgbàlúwẹ̀ ọlásẹ̀gẹ̀dẹ̀ lájẹ láyé bàbá ǹjẹ́ màá láyà láyé o hmm. ṣẹ̀gẹ̀dẹ̀ ọ̀sẹ̀ Mm. ìgbàlówó ọlá ṣẹ̀gẹ̀dẹ̀ mm. aya yóò ní kú mọ́ yín lójú ǹjẹ́ màá lọ́wọ́ láyé o ṣẹ̀gẹ̀dẹ̀ ọ̀tẹ̀ ìgbàlówó ọlá ṣẹ̀gẹ̀dẹ̀ àwọn ọmọ yóò ní sàárẹ̀ ǹjẹ́ màá nílò gbogbo láyé ṣẹ̀gẹ̀dẹ̀ ọ̀sẹ̀ ìgbàlówó ọlá ṣẹ̀gẹ̀dẹ̀ ẹ pé mi bàbá mi àtàrí màá sáré dá sí ètò yẹn ní ọmọ nkóbó yà nǹkan tó ṣẹlẹ̀ ni wípé máàlù tó ṣe fídíò ọmọ gani yẹn mm. kò mọ ọ̀ràn tóun dání Hmm. ibẹ̀ yẹn ẹ jẹ́ ká gbọ́ ibẹ̀ yẹn dáadáa sà ẹ hmm. jẹ́ ká gbọ́ ibẹ̀ yẹn dáadáa hmm. dss tó sọ pé mẹ́jọ yẹn dss yẹn mẹ́jọ kọ́ àwọn babaláwo tó tẹ̀lé dss wá ó fi ọ̀rọ̀ ṣéǹjì ẹ̀ ni àwọn babaláwo ọ̀rọ̀ títí àní adams rán àwọn babaláwo rẹ̀ fífi òun làwọn mẹ́jọ yẹn. àwọn mẹ́jọ babaláwo tó tẹ̀ lọ́wọ́ DSS wá àwọn ni mẹ́jọ yẹn ó mọ̀ mọ̀ fi kọ́ba ẹ̀ ó ti tẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn yà àwọn ló gbólóńgbò tẹ bá gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa bàbá mi àwọn ló lọ gbólóńgbò yẹn àwọn babaláwo ni babaláwo mẹ́jọ tó ń dárúkọ yẹn kì í ṣe DSS tó kọ̀kọ̀rọ̀ yẹn yí ni àwọn ló fi ohùn gbé olóńgbò yẹn àwọn ló fohùn gbé ẹ ṣe ọ̀wọ́n náà sọ pé wọ́n fọ́ nǹkan mọ́lẹ̀ ní ẹnu ọ̀nà tó ń pọ̀ fọ̀ ọ̀wọ́n tí gbà nírọ́ nìyẹn babaláwo mẹ́jọ tó ń sọ yẹn. ẹ ṣàkíyèsí dáadáa bọ̀bọ̀ yìí máa wà lára wọn bọ̀bọ̀ yìí ó wà lára wọn. tó lọ tó lọ tó lọ tó lọ síbẹ̀ tó lọ ó wà lára wọn tó tẹ̀lé wọn. ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá mi ya fọ́tò ẹ o ẹ ya fọ́tò ẹ dání kẹjá tọ́jú ẹ o. ẹnìkan táwa nídìí mr baba tẹ́ńtẹ̀ ẹnìkan táwa nídìí lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí ni wípé hmm fún níìmù ẹ̀ píṣọ̀lẹ̀ ẹ̀ àwọn táwa ní àkúrà ẹ jẹ́ ká lo agbára tí a ní hmm. ká sẹ́ndì gbogbo píṣọ̀ information ẹ̀ sí gbogbo ẹ́mbásì hmm. píṣọ̀ àti fún níìmù kẹ́yìn ọmọ ọba aláwẹ̀ náà ẹ hmm. jọ we we we are begging the Yorùbá agitator ẹ bá post gbogbo fún níìmù wọn we need to put it at this embassy káwa náà kí ọmọ Yorùbá lo agbára tí àwa diaspora ní ká lò wọn lórí ká lò wọn lórí. Hmm àwọn ló fo òǹgbólóǹgbò àwọn ló fo òǹgbólóǹgbò àṣírí ló àṣírí ló tú yìí o àṣírí ló tú yìí. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n nǹkan táwọn bàbá wa sọ ni wọ́n ní wọ́n ní wọ́n ní ohun tẹ́lu ló bá fòjò orí ara ẹ̀ ló fà á sí hmm, hmm. ọ̀wọ́n fúnra wọn ló fà á tó hmm, ti yé ní bàbá mi. Hmm ọwọ́ táyìn wọn ní rí ṣe ẹ̀yìn ẹ̀yìn náà máa máa wà nítorí pé lẹ́yìn lẹ́yìn láti yẹn ń kọ́mọ tiẹ̀ sí iwájúwájú lẹ́yìn ó máa lọ bàbá tẹ́ńtẹ̀ nítorí pé níwájúwájú báyìí pẹ́pẹ́ yẹn ń kọ́mọ tiẹ̀ sí bàbá yẹn ẹ jẹ́ kó máa wo géèmù yẹn lọ hmm. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó kàn máa ń bẹ́ẹ̀ mọ̀ nǹkan tó ń gbèrú jù níbẹ̀ bàbá tẹ́ńtẹ̀ ní pé bàbá Gani ìjókòó kan wòye pé kéètì tó ń lọ yìí ṣé kì ṣe pé ìpè ààrẹ ọ̀nà káńtà ọ̀fọ̀ ó fẹ́ ṣe lórí àwọn náà bàbá kì í ṣe èèyàn kì í ṣe èèyàn kì í ṣe èèyàn ló gbégun fún oyè ààrẹ ọ̀nà kakanfò kì í ṣe èèyàn ọwọ́ alálẹ̀ ló gbégun fún ìrọ̀ àwẹ̀ kórè oyè ààrẹ ọ̀nà kakanfò pé ikú jàlàjàlà náà máa kú ẹ mọ̀ pé nowadays ààrẹ ọ̀nà kakanfò nowadays wọ́n ti sọ pé new era ni ààrẹ ọ̀nà ilé ẹ mọ̀ wọ́n ní kú sójú ogun ẹ mọ̀ pé tí kéèsì bá débì kan tí ó bá máa fa ojú tì mọ̀ pé èèyàn lè pokùnso àbúrò àgọ́ tó máa líbi sí nìyẹn ikú jalajala náà ló ń gbẹ̀dà nọ̀kànkà òfò tó ń kọ́ táwọn èèyàn ṣe ń sá nìyẹn mm. bẹ́ẹ̀ Abíọ́lá bó fi ìyá náà nọ̀kànkà òfò lẹ̀ kò fẹ́ kúkú jalajala mm. bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò dẹ̀ sí lè ṣe escape ikú jalajala ẹ̀ tó o bá kú sójú ogun wàá kú sínú wàhálà náà ni mm. ikú jalajala náà ni bàbá mi wàhálà yẹn tí ó ti kanlẹ̀kùn lọ bá báyìí. Hmm. wàhálà yẹn náà ló ti ṣẹlẹ̀ yìí ẹ̀rọ pé tó bá di ọ̀rọ̀ ojú tì náà bá gbọ́ pé odindi ààrẹ fẹ́ wọnú ẹ̀wọ̀n á ṣe nǹkan tọrọ bàbá àgbàlagbà ń ṣe hmm. ìyá ẹ wo bàbá mi ẹ máa pé tòkò fún ẹ ní sàárẹ̀ ẹ ní tọwọ́ ká yín yálà hmm. ọkùnrin yálà obìnrin ni ó wá ṣubú yín wọ́n ní kí ètò bá rọ̀ títí òjò abẹ́gi kì í dábọ̀rọ̀ ètò bá jóbìnrin nǹkan oṣù ní dání díẹ̀ ètò bá jọkùnrin àṣẹ sí akọ kò ní dání lóṣù ẹ̀ àṣẹ wá àṣẹ bàbá mi ẹ kú ètò. ẹ ṣeun dádì mi god bless you god bless you thank you akọni ọkùnrin akọni ọkùnrin akọni ọkùnrin káre bàmí káre akọni àwọn akọni bẹ́ẹ̀lẹ̀ yorùbá ẹ ẹ ò pé ikú ikú jálajàla yẹn ló kanlẹ̀kùn lọ bá bọ̀bọ̀ yìí ẹja gbọ́rọ̀ tí wèrè yìí sọ ààrẹ ọ̀nà kákàfò wọn lò lè escape ẹ o wọn lò lè escape eléyìí o wọn lò lè escape ẹ rárá. ọmọlẹ́yìn Kristi pátápátá. wọn lò lè escape ẹ o èyí tẹ́ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé. lágbára pẹ̀lú ògo Ọlọ́run hmm. a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé hmm. láàyè àti láàyè rere mo tún wá fi àsìkò yìí kí gbogbo àwa mùsùlùmí ìpè àpò ń gbẹ. wo bẹ́ẹ̀ni ẹ sọ̀rọ̀ tó bá fẹ́ tó bá ní ká jà àṣẹ mi gbogbo wa la máa máa ṣẹ̀ mí ká tó jáde láyé àwa ní fọjọ́ ọlọ́jọ́ lọ. kì í ṣe bíi ti yín ṣe. ẹ jọ̀ọ́ mo fẹ́ pe gbogbo ọlọ́gbọ́n mo fẹ́ pe gbogbo onímọ̀ mo fẹ́ pe gbogbo olóye nílẹ̀ Yorùbá mo fẹ́ pe gbogbo lọ́balọ́ba mo fẹ́ pe gbogbo ládéládé mo fẹ́ pe gbogbo lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan. mi ò fẹ́ play fídíò yìí tẹ́lẹ̀ mo rí i pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò tí ì rí fídíò yìí. tó bá ní ká jà níjà yìí pé a fẹ́ ja àjà díjú yorùbá ló ní tó bá tún ní ká jà ká sọ pé a ti parí ẹ̀ ti tán yorùbá ló ní àwa yorùbá ìbò láti ìṣọ̀rẹ́ dé tá a máa máa ja àjà àjà díjú ìjà. Ṣàngó ló máa padà fọ́ ojú ẹ̀ wá. mo kí ẹ̀gbọ́n mi aláàjì olúwa dá mi láre ìgbà ọlọmọ wẹ́wẹ́ akígbayà Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹgbọ́n sókè o bàbá ẹgbọ́n sókè o àwọn ará Sweden kọ́. ẹgbọ́n sókè o ẹgbọ́n sókè o gbogbo àgbáyé ń gbọ́ yín o. ẹ káàsán sàn ẹ ṣeun ẹ ṣeun dádì mi ẹ gbéra ńlẹ̀ ẹ gbéra ńlẹ̀ ẹ gbéra ńlẹ̀. àkùsà ẹ kú ètò. ẹ ṣeun dádì mi. ẹ kú iṣẹ́ ilẹ̀ oòdùà o. ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ o. mo dúpẹ́ o àṣẹ àṣẹ ìdùmọ̀rè àṣẹ o. àwọn tó ilẹ̀ oòdùà àwọn tó ní ilẹ̀ kóòtù òjíire ní gbogbo àgbáyé wọn máa dúró sí yín sá. àṣẹ ìdùmọ̀rè tẹ ìlú lẹ̀ ń ṣe o. àníkà ti gbọ́ ètò ìpínlẹ̀ láti nǹkan. ẹ ṣeun ẹ gbóhùn sókè ẹ gbóhùn sókè sà. ẹ ṣe rí ọ̀rọ̀ gàdá. alága ní òun ló máa ń ṣíwájú ìparun hmm. ẹni tí àwọn alálẹ̀ bá fẹ́ pa ìgbéraga ló máa kọ́kọ́ máa kọ́kọ́ gbèwọ bí ẹ̀wù hmm. tí àlọ́ bá dẹ̀ lọ àbọ̀ máa padà bọ̀ náà ni kó tó ṣe bí òwe olówó níwájú gbogbo wa lórí gbogbo àgbáyé ló ń gbẹ́ gbàdé gbúdọ̀ pòwe bí òtún bẹ́ẹ̀ kí n pa òwe lójú àwọn bàbá mi. Hmm ṣùgbọ́n àwọn àwọn bá ń lọ àwọn máa ń bọ̀ sà. Hmm. ṣe rí Gani ti ṣe àwọn nǹkan kan síwájú ó tọ́ níbi tó bá dé iná èdè ń jà nǹkan mọ́ ni hmm. ṣùgbọ́n òun fún ara ẹ àwọn nǹkan kan síwájú pọ́ìntì mi lè máa ju bí mẹ́ta péré lọ sà. ó dáa bàbá orí mi ní fẹ́ gbà yín ní àkókò. ó dáa sà ẹ gbóhùn ẹ gbóhùn mo ti ṣe ẹgbẹ́ òbí mi rí Hmm. bẹ́ẹ̀ ni àjọ wà nínú OPC ni Gani Adams ó òun ló fọ́ OPC. Hmm. Hmm. Gani Adams ní OPC nílé ọ̀rùn lórúkọ rẹ̀ tó gbọ́dọ̀. Tabari Tabari OPC kápá sókè pé OPC lòun òun kápá sókè ó ara ẹ̀ ni. Aṣọ aṣọ aṣọ ìyàwó náà ń wọ̀ káàkiri hmm. Gani ti bá wọn. Hmm. aṣọ iyì aṣọ iyì tí àwọn OPC kún láti bẹ̀rẹ̀ Gani Gani ló fà ya. Hmm. Gani ló fa aṣọ iyì wọn ya Gani yóò àdàmú. nígbà tí wọ́n gbé ẹgbẹ́ yẹn dìde tí bàbá Fáṣeun gbé ẹgbẹ́ yẹn dìde ó ro ìlọsíwájú ilẹ̀ Oòduà ni pé à a gbọ́dọ̀ ní ẹgbẹ́ tó gbọ́dọ̀ máa dúró ti ìran Yorùbá látàyè ìyá gbọ́dọ̀ jẹ́ wá lẹ́nìwẹ̀ẹ́ bó ṣe gbé ẹgbẹ́ OPC yẹn dìde. ìlara tó kà ní pé à kẹ́ni tó wà níwájú òun ó bá a ṣubú àti pé kó ṣàjẹ́ pé òun nìkan òun tó ń jẹ́ Gani ìmọ̀tara ẹni nìkan òun ọ̀mì ò tó máa fi gbọ̀ngbọ̀n pa bá yẹn Gani Adams tàbí gbogbo lápá hmm. ló kọ́ bàbá pé a ṣe hmm. bàbá yẹn bàbá yẹn ti kú. ìbá má ì tí ì kú Gani ló gbẹ̀mí lára ẹ̀. Hmm. wàhálà ikú bàbá yẹn. wọ́n ẹ fún bàbá yẹn lọ́wọ́. tó ti ń sìn àtìgbà yẹn ó wọn wọn ṣe bákan náà mọ́. tó hmm. hmm. ti yé yín sà. mo ń gbádùn yín dáàdì mi. ìpèsè wọn ti bọ́ sí mẹ́rin márùn-ún. Hmm. lára àwọn àṣìṣe tó títí bàbá bá ṣeun nìyẹn o. àwọn yẹn tó ṣe ìyàwó oníyàwó tó gbà tó ṣe lábẹ́ lábẹ́lẹ̀ àwọn ìkópa lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ ọmọ abẹ́ dáadáa ẹ̀sọ́ ti dé báyìí. so àlọ́ tó kọ tó padà bá hmm, hmm. pọ́ìntì mi ẹ̀kẹ́ pọ́ìntì mi ẹ̀kẹ́ máa mú ẹnu bàtà. o tí a ní ní ilẹ̀ Yorùbá tá a ní ní ilẹ̀ Yorùbá lè ní sẹ́ ilẹ̀ ó ilẹ̀ ó tún fẹ̀ torí abánikà máa sọ pé àwa Yorùbá àwọn àwọn e, àwọn ará Ọ̀yọ́ àwọn ará Ọ̀yọ́ àwọn ará Ọ̀yọ́ gan àkúnwá kaba tó bu ara wọn ní Yorùbá. Hmm. Hmm. ṣẹ́ńgẹ́tì ni sà mo ń gbọ́ mo mọ ẹnu lọ síbò àwọn ará Ọ̀yọ́ wọn ọgbà fún gbogbo àwọn ará sọ fún Yorùbá ti wá wọn ọgbà pé Yorùbá ti gbogbo wa hmm. tó bá jẹ́ pé àwọn ará Ọ̀yọ́ gbà pé gbogbo wa pé Yorùbá ni wá. Hmm ṣẹpẹ fà. Hmm, mo gbádùn yín. kò sí ará Ọ̀yọ́ kan tó máa jáde kò sí ará Ọ̀yọ́ kan tó máa jáde tó máa sọ pé Aláàfin lórí ọba Yorùbá. Hmm, hmm, gbogbo wa àjọ jẹ́ Yorùbá tẹ́lẹ̀ Ọ̀yọ́ jẹ́ Yorùbá. tó ó fẹ́ ti wà nìyẹn gbogbo wa mọ̀ pé Aláàfin ni ọba Ọ̀yọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ni. nígbà tí agreement wà ní káfí gbogbo àwọn ọba pé ọya o ẹbí tó wá máa jẹ́ Yorùbá o wọ́n pe tí Aláàfin ò sọ pé ìwọ ni wọ́n ọba Yorùbá mọ́. jákẹ́tì mi sà. mo wà pẹ̀lú yín dáadé mi. Hmm. ẹ̀gbá wà wọ́n wà lóríṣiríṣi bẹ́ẹ̀ olùkọ́ jẹ́ ti tiẹ̀ but I decide àti agree fún ẹ̀kọ́ argument lókè ẹ̀ka máa pe orúkọ wa uh, ìbá ìwọ tó ti jẹ́ ọba fún Yorùbá ọjọ́ yẹn tẹ́lẹ̀ ó dẹ̀ sì tún ó dẹ̀ sì tún insist wípé ìwọ ló máa jẹ́ ọba gbogbo àwọn Yorùbá yẹn ṣó bá kúkú mi sọ̀tà. ẹni kí ló jẹ́ kí n ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ Gani Adams náà ni o. yà ẹ gbogbo ọmọ Yorùbá ló ń gbádùn yín bẹ ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ń gbọ́ yín kétékété. wọ́n wo programu ààrẹ àgbọ̀rú hmm ọwọ́ tó kà fún ààrẹ ọgọ́rùn ní àná sí jẹta tó programu ẹ̀ tó programu yẹn nígbà tó sọ̀rọ̀ bọ̀ ọ̀pọ̀ ọmọ ọ̀yọ́ ni hmm. ó tún sọ ọ̀pọ̀ ẹ̀ pé aláàfin wọn ní ọba lórí ìtẹ́sí o bẹ́ẹ̀ni nínú programu ẹ̀ ó tún sọ pé àní aláàfin ní ọba Yorùbá kò sí kò sí ọba kan tó lè jáde pé òun ni olórí ọba Yorùbá pé hmm. aláàfin ní olórí ọba Yorùbá. Hmm quick hmm. ọba ò tí ì sí lórí hmm. wọn ti ń gbẹ wọn ti ń dáná ìjà tẹ hmm. which means kí máa padà fi ọba wọn jẹ àgbẹ̀dọ̀ bí omi ìjà tí wọ́n ti gbé kaná tẹ́lẹ̀ òun ló máa padà gbé ọba wọn lọ́wọ́. àbí òun ni àbí òun ni aláàfin Ọ̀yọ́ fi ń yan ló fi ní kàkààfò torí wọ́n sọ pé oyè kàkààfò yẹn náà oyè tó fi ń ni àwọn Yorùbá yòókù lára ni pé kàkààfò yẹn máa ń ni àwọn ìlú yòókù lára ni hmm, hmm, hmm. òun náà fi ń kúkú jálajàla. ok aláàfin tí aláàfin tó yan ọgá ní Adams sísè wọ́n ti mọ̀ pé torí mo sà ó jẹ́ pé kí wọ́n ti gbò wọ́n sọ pé wọ́n ní problem abúlé ní nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọ̀yọ́ tó ti fà ọ̀yọ́ ní problem wa. Hmm, ọ̀yọ́ ni problem wa ti wá. Hmm. Hmm. ọ̀yọ́ àti ọ̀tẹ̀ five and six ni wọ́n. ọ̀yọ́ nípa yídúró ti àti peace kí ogun ibi kí ogun ṣẹlẹ̀ kí wàhálà ṣẹlẹ̀ pẹ̀lú àdúró. ló ń ṣe àwọn ọ̀yọ́. ọ̀yọ́ àti funfun náà máa pè é gbogbo púpọ̀ ìjà tí wọ́n ń dá sílẹ̀ yìí sí wọn wọ́n mọ̀ wípé wọ́n mọ̀ wípé aláàfin fún ara ẹ̀ tó ń dá wàhálà alẹ̀ tó lọ ó mọ̀ pé nǹkan lórí ọmọ Yorùbá ó mọ̀ hmm. deep inside ọkọ ẹ̀ ó mọ̀ ṣùgbọ́n orí orí kí wọn ni kọ́ dá wàhálà ẹ̀ kọ́ lè rí jẹ́ ń bẹ̀. Hmm, kọ́ lè rí jẹ́ ń bẹ̀ kí wàhálà ṣáà ti ṣẹlẹ̀. Hmm. ṣẹlẹ̀ làwọn ti máa rí jẹ ó ti ń sìn náà ó aláàfin ló fi kàdúrú tó ń dà wá láàbò ó sì. òun ló fi jẹ gàdí tó ń dà wá láàbò ó sì hmm. aláàfin ló fi jẹ. ó ga o. ọ̀pá kan ọ̀pá kan gbélé ẹ lọ́wọ́ tẹ̀lé tó ń bá bá kiri tó ń bá kiri yẹn. ọ̀pá tó ń gbé káàkiri yẹn hmm. aláàfin ló gbé ọ̀pá lé lọ́wọ́. Hmm, ọ̀pá tí ọ̀nà tilẹ̀ ìfẹ́ gbé. tó ń gbé kiri rèé o òun náà ti é ti fún wọn tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò òun tó hmm. ti yé yé sí hmm. Hmm. a lè fi rẹ́ńdà a lè fi rẹ́ńdà sí ọ̀ní ìtìlẹ̀ ẹ̀fẹ̀ a lè fi rẹ́ńdà useless ẹ lọ́wọ́ gbogbo ìtàn ṣé ẹ gbọ́dọ̀ ẹ lọ mú gbogbo píṣọ àwọn ààrẹ tó ti jẹ ẹ lọ mú wọn jáde nítorí gbogbo àwọn ààrẹ tó ti jẹ ẹ lọ wọn jáde ààrẹ wo ló ń gbé ọ̀pá kiri ààrẹ wo ló la rí nínú píṣọ̀ pé àwọn adélé yìí o ọ̀pá ọ̀pá tí ò ní gbé ọ̀pá yẹn la bá lọ́wọ́ ààrẹ wo nìyẹn kò sí. Hmm. ṣó ọlá kókó ṣàdá ìjà sílẹ̀ náà ni ok Gani tí ẹ fi jẹ ẹ fi jẹ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Ọ̀yọ́ ṣe náà òun ló ń da ilérú tó ń da ọ̀nà rú tó hmm. ń gbé àbọ̀ṣẹ́ já tó ń gbé àbọ̀ṣẹ́ tó ń ṣépè fún ọmọ Yorùbá hmm. wọ́n pa àwọn ọmọ Yorùbá káàkiri ní àwọn lágbàwọn òkùnrin wọn ló gbó lọ kó lọ jà o. ìwọ́n inú gbó lọ kó lọ jà àwọn Yorùbá ti dé. tí àwọn Yorùbá bá ti bu lọ́pọ̀ àwọn tí a ti tí hmm. a kò fẹ́ jáde. àwọn tí pé òní àjẹ àwọn àjẹ jáde. ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo kan tẹ́ ẹ sọ ó ti yé wa hmm, ó ti yé wa sà ẹ ṣé gan bàbá mi ìṣẹ́jú ok mo fún yín mo fún yín ní mo fún yín ní thirty seconds sí thirty seconds mo tiẹ̀ fún yín sí dádì mi ẹ thirty seconds ẹ jọ̀ọ́ sà ó dáa one minute mo fún yín ní one minute yẹn sà mo fún yín sà ó yẹ ẹ gbóhùn sókè ẹ gbóhùn sókè. ẹnìkan ẹnìkan tí aláàfin fi jẹ oyè òun náà ni wà tí wà wà tí wà tó wà tó kú. wà tí wà ìdè tó jẹ máyégún sí ti aláàfin sí máa láàfin ló fi jẹ oyè ìgbà o. Hmm. ṣé máa láàfin. agbègbè ala rí everywhere ṣé máa láàfin ló fi kẹ́kẹ́ sí àti ìtòlè tó òun kò ṣeé sọ pé Ọ̀yọ́ ni problem wa ọba dẹ́sì john ic tí Ọ̀yọ́ ò bá ti gbà tí wọn bá ti gbà pé kí gbogbo ara fún máa jẹ́ Yorùbá wọn kò ní kálukú fún nígbà rí ẹ̀ hmm. ṣé ọ̀rọ̀ mi yé yín sí. mo ń gbọ́. wọn kò ní kálukú fún fọ́ra fún orúkọ orúkọ kúkú máa jẹ́ orúkọ títí ẹ̀ kẹsà máa jẹ́ ẹ̀gbá ọmọ àgbẹ̀ ìtẹ̀sà. ẹ ṣeun ẹ bẹ́ẹ̀ ni. ẹ ṣeun dádì mi one minute yìí ti pé sà ẹ ṣe gan mo dúpẹ́ ẹ ṣeun god bless you thank you. ẹ̀yin èèyàn mi tí ẹ bá fẹ́ sọ sí nǹkan tí bàbá wa yìí sọ ẹ pè wọlé nọ́mbà tí ẹ máa fi pè wọlé ó wà lójú fọ́nrán mo ní àwọn fídíò fídíò tí mo ní báyìí ó tiẹ̀ ti di bí méjì báyìí ṣùgbọ́n ẹyẹ kan tẹ̀kan tí bàbá mi sọ̀lẹ̀ lórí yẹn mo rí i pé ọ̀pọ̀ èèyàn ni ò tí ì rí ni ò tí ì rí yẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ jẹ́ n fi nọ́mbà tí ẹ máa fi pè wọlé ẹ sáré fi sójú fọ́nrán ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní nọ́mbà mi tẹ́lẹ̀ tẹ́ bá ń wò mí tẹ́ fẹ́ dá sétò ẹ pè wọlé àyè ti sílẹ̀ fún yín láti pè wọlé báyìí tí ẹ bá fẹ́ dá sí ètò yìí tó bá lóhun kóhun tí ẹ fẹ́ sọ lórí ohun tí a ti ń sọ bọ̀ látẹ̀ẹ̀kan àbí kí n dẹ̀ máa play fídíò yìí lọ kó tó di pé ẹ bá pè wọlé a máa dáwọ́ dúró láti pé kí yà nọ́mbà tí ẹ máa fi pè wọlé sórí ètò rèé ẹ jẹ́ ká máa gbọ́ nǹkan tí alátìká yìí ń sọ. ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé ẹ lè pè wọlé o tẹ́ bá ní nǹkan láti dá sí o bá ní nǹkan láti dá sí ọ̀tọ̀ ní fídíò tá fẹ́ play ṣùgbọ́n ẹja fi lè sí kí ẹ gbọ́ nǹkan tí ọ̀dọ̀yọ̀ yìí tó sọ lẹ́nu jẹ́ ká gbọ́. a parí Elédùmarè festival lénìí èmi àti kọ́nù àwọn ibà local government coordinator lénìí tọ̀lá wà ń bẹ̀ tọ̀túnlá ń bẹ̀ on the nine la máa ṣe grand finale bíi bàbí ọdún gègé àná àdàm ṣe ń ṣe lọ́dọọdún nìyẹn eléyìí ni twelve edition ibi tí mò ń lọ rèé torí mi ò pẹ́ lórí ètò gbogbo lọ́balọ́ba gbogbo lóyè lóyè gbogbo lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan títí kan bàbá wa Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ ọba ìbà Abíọ́dún Gègé ní Adams sọ̀rọ̀ the fifteenth ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá land ló gbé ọfẹ́ o bàbá. oògùn ojo. wọ́n ní kó bá àwa ọmọ wọn sọ̀rọ̀ lórí nǹkan tó ń lọ lórí afẹ́fẹ́ lórí olóyè Sunday Ìgbòho àti àwọn ọmọ ẹgbẹ́ OPC àti first note Ìbà Bíọ́dún Gani Adams tó ti ṣe ní ọdún méjì sẹ́yìn. ẹjọ mo máa pọ́ọ̀sì ẹni èèyàn kan pè wọlé mo máa pọ́ọ̀sì ẹni ẹ má wọrí ẹ gbọ́ ẹ gbọ́ sókè bàbá gbogbo àgbáyé ló ń gbọ́ yín bá mọ́mì ló dẹ̀ wà ń bẹ̀ gbogbo àgbáyé ló ń gbọ́ yín o ẹ gbóhùn sókè o ẹ gbóhùn sókè ẹ ṣeun dádì mi ẹ gbóhùn sókè sà ìṣẹ́jú méjì péré. sẹ́rí àkọ́kọ́ àkọ́kọ́ tí wọ́n fẹ́ tó mẹ́fù kọ́lá kò sí sẹ́yìn wọ́n tún bá wà aláàbọ̀sùn ní ilẹ̀ yorùbá nílẹ̀ nílẹ̀ oṣù tẹ̀ wọ́n ti dàpọ̀ pé yorùbá náà torí wọ́n sọ pé wọ́n sọ pé àwa ọ̀yọ́ làwa ń da orí ètò rú ìpè àwa làwa ń da oúnjẹ rú ni wàá ní fẹ́ sọ pé àwa ọ̀yọ́ mọ́ máa sọ pé oṣù tẹ̀ ìdíwọ̀n tó sì yé yé. Hmm. tẹ bá sọ pé tẹ bá sọ pé aláàfin sọ pé júwe pètò àwọn ni ọba àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ oṣù tẹ̀ tí bàbá wa ààrẹ àlùmọ́rù bá ń sọ̀rọ̀ yẹn ẹ̀tọ́ tí wọ́n ní pẹ̀tọ̀ kí wọ́n pe bàbá wa ìmàrúfù kí wọ́n pe ìwádìí àwọn olùsìnkán bẹ́ńlẹ̀ irú bàbá wa bàbá tó kọ́ wa jọ bàbá dáadáa sí bẹ́ẹ̀ rèsì ìfẹ́lẹ̀ ni wọ́n ẹ jẹ́ ká lọ lọ́dọ̀ àwọn àgbàlagbà ká béèrè ìtẹ̀lọ́ wọn tuntun kí káwá tí máa wọn àwọn béèrè bí wọ́n ti pa bí wọ́n ti pa náà wàhálà nílẹ̀ Yorùbá ẹ̀mí ni ó tù fẹ̀ ẹ̀yìn kan tó ń gbìmọ̀ rẹ̀ tán bẹ́ẹ̀ ni ọ̀kan náà jáde lórí sísá àwọn ìpèsè yorùbá eh, ìdáwà àbí ìṣèwà bí ìṣèmú àbí kí ló kí ló náà gbéra wọn gbéra wọn ní ọmọ ọmọ èkìtì àbí ìrántí gbogbo wa pé ó tùgbẹ́ náà tuntun kó dá lójú wa bí lórí lórí ọ̀rọ̀ lórí bàbá bàbá Gani Adams tí a fi jẹ eh, tí a fi jẹ kékeré bàbá Gani Adams tí a sọ yìí nínú ìsìn ṣé ṣé lẹ́gbẹ̀ẹ́ ó ṣé kéré tọmọ oṣù fẹ̀ káàtà má dẹ̀bi pé aláàbò ti jẹ ohun ààrẹ lọ́wọ́ sáré gbòó bàbá wa tó lẹ́gbẹ̀ẹ́ bàbá olóyè tí sáré gbòó tẹ́ tẹ́ gbégbó sí ọmọ ọmọ aboyún wọn sọ́wọ́ tó máa ń bá abẹ́ pàtó pé ìgboro kára ilẹ̀ yorùbá yìí. yorùbá tiẹ̀ ní gbogbo wa bàbá mi yorùbá ní gbogbo wa yorùbá ní gbogbo wa. bàbá bẹ́ẹ̀ bàbá àwọn alájà bá ti náà àwọn alájà bá ti náà ẹgbẹ́ ọmọ tó tún sọ̀rọ̀ àwọn alájà bá ti náà ọ̀rọ̀ pé kí wọ́n lọ máa ṣe kínní bàbá alájà bá bàbá yẹn wọ́n ti dìde lóòrè ẹ̀ka tí ẹ̀ka ẹ̀ka tí ẹ̀ka méjì tí wọ́n ti dìde tẹ́sí lọ ọbẹ̀ fara wọn. àwọn ọmọ wọn wọn ló ń parí nǹkan ẹ̀yin kan dẹ̀ tó ń gbìmọ̀ rẹ̀ ẹ̀dẹ̀ tó ń dìde ẹ̀sẹ̀ tó ń sọ̀rọ̀ bí tìrò oníṣẹ́ mi dà. bàbá ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù bàbá mi ẹ ṣe sùúrù èmi gbà pé Yorùbá ni gbogbo wa sà ṣẹgbọ ẹja fi ẹja gbé yẹn sẹ́gbẹ̀ kan now mo fẹ́ béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọmọ ọ̀yọ́ sà ǹjẹ́ ẹ believe pé ààrẹ ọ̀nà kakanfò ah. ayé ìsìn now i'm talking about mo mo mo mo sọ̀rọ̀ nípa Ganiyu Adam eh, Gani Adam, ìsìn tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ìlú ọ̀yọ́ tí bàbá wa aláàfin ọ̀yọ́ yàn now ṣé ẹ̀yin ò rí nírí pé eh, Gani hmm. Adam ti bà oyè yẹn ǹjẹ́ ẹ rí nírí pé ó ti bà oyè yẹn lójú jẹ́ ǹjẹ́ ẹ rí nírí pé ó kú ó fi ẹ eh, ó fi. Gani Adams kó ẹrẹ̀ yí Ọ̀yọ́ àbí báwo lẹ ṣe rí sí pẹ̀lú ìwà tí Gani Adams ń wù pẹ̀lú oyè tí ará Ọ̀yọ́ tí ìlú tí ọba Ọ̀yọ́ fún tó mọ̀ ọkọ ọmọ Ọ̀yọ́ ni yín sìn náà ẹ bá wa sọ̀rọ̀ lórí yẹn ní ìṣẹ́jú méjì. ẹ ṣe rí àwọn bàbá wa aláṣẹṣẹlẹ ni wọn wọn sì máa sọ wọn tí wọn tó sọ ọ̀rọ̀ kan wọn sì máa fi ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ dì sí ìtumọ̀ tó sì rí tẹ bá wo bí wọn ṣe sọ ọ̀rọ̀ àwọn ààrẹ ọ̀nà wọn ní pé ìgbẹ̀yìn wọn kì í dáa Hmm. so kò sì sí wọ́n ní uh, uh, ṣe bá fìyàn kan gbé nìkan oyè yẹn yóò máa gùn gàlìgàlì ni hmm. so iṣẹ́ wọn ti jẹ inú gùn iṣẹ́ wọn ti jẹ inú gùn kò sì lè ṣe ní kọ́ máa ṣe bá rí pé ààrẹ ọ̀nà kakanfò yẹn wọ́n ti paná rẹ̀ nìbàdàn torí ẹ̀nu wọn ò sí kó jẹ́ kó jẹ́ ọmọ rẹ̀ bàbá olóyè tẹ bá lọ gbọ́ láti tilẹ̀ pé wọ́n kọ́ fẹ́ bàbá olóyè ti Sunday Igboho jẹ́ bàbá yẹn mọ ìtàn hmm. lọ́dẹ̀ wọn pàtàkì ara wọn mi ò lè jẹ́ kí bàbá tẹ́rí sí i. Hmm. ẹ lè fi ojúlówó ọmọ ọ̀dọ́ kankan ẹ lè rí ojúlówó ọmọ ọ̀dọ́ kankan ẹ lọ bèrè sàn ẹ wá ẹ wá kàn ẹ lè rí ojúlówó ọmọ ọ̀dọ́ kankan kó dípò fẹ́ tẹ́rí gba àdó ọ̀nà kankan fò. ara ta ni wọ́n fi jẹ́ hmm. ara ta ni wọ́n fi jẹ́ torí ẹ̀ ló fi wá sunkún gbà. Hmm olú fi wá sunkún gbà. ìbéèrè kan padà gbogbo bí táwọn ọmọ wọn ṣá táwọn ọmọ wọn ṣá tí àwọn ọmọ wọn ṣá sí yẹn. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ bàbá mi o ẹ ṣeun o God bless you sir ẹ ti bá mi tọ̀ mọ́lẹ̀ sí nǹkan tí mò ń fẹ́ ẹ ṣe gan ẹ ṣe gan ẹ agbára ń gùn bẹ́ẹ̀ kò gùn kò gùn sí fúlàní nínú igbó ọmọ ọmọ ọkọ ó fàlejò gboyè ó wá tún fẹ́ fi oyè yẹn pa ọmọ ọmọ ọmọ onílé <laughs> àkúrẹ́ àfọwọ́ ṣìdà <laughs> wo ṣìdà Ganiyu o gbóyè láti ta ó wá fẹ́ẹ́ fi oyè yẹn pa ọmọ ọmọ onílé <laughs> ẹgbọ́n sókè o gbogbo àgbáyé ń gbọ́ yín o ẹgbọ́n sókè sà gbogbo àgbáyé ń gbọ́ yín o. ẹyin nípa ọ̀rọ̀ tí arákùnrin kan sọ yẹn. Hmm tó sọ̀rọ̀ nípa ọ̀yọ́ àbí ọ̀yọ́ lọ́wọ́ gba lóyún abẹ́rẹ́ láàyè láti máa sọ̀rọ̀ nínú kíkárọ̀ yìí o gbogbo wa yóò bá yín. bẹ́ẹ̀ni ẹ bá wúlò àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n di ẹyẹ bá fi fún agbára lálẹ́ ẹ̀rọ náà kan àbẹ́lẹ̀ kejì ó lè jẹ́ pàtì gàrí gan kó fi kó wọlé kó máa sọ̀rọ̀ tẹ so àárọ̀ ọ̀yọ́ kan ìpínlẹ̀ kan ọba kan kò ṣèṣe. èmi tẹ̀ gbà ọmọ Yorùbá ni gbogbo wa ẹni bá tiẹ̀ jẹ́ olórí ọba ajá mọ̀ pé aláàfin ọ̀yọ́ àti ọ̀pọ̀ ní ọ̀fífẹ̀. ẹ̀kejì ẹ̀kejì nípa ọ̀rọ̀ Gani Adams nípa ọ̀rọ̀ Gani Adams tó gbọ́. mo ń gbọ́ yín gbogbo àgbáyé ló ń gbọ́ yín kì í ṣe mí nìkan. ní Lagos state mi ò sọ ní Lagos state mi ò sọ ọ̀nà ìdókòwò mi ò sọ ọ̀nà ilé oko èkó ẹ bá gbọ́ pé bàbá gbọ́rọ̀ èdè kan tábà fún ọkọ ní èkó èkó ṣá fún ọkọ ní èkó ṣá lóko hmm. àdúgbò kan ló ń sọ bẹ́ẹ̀ tó fòrè èkó tó fòrè wá láti ibìkan wá pé wọn lẹ́rú tó ọ̀kan bá dárúkọ pé OPC àbí ìyàbò ní Lagos state ní sọ̀rọ̀ níbi tí mo sọ ẹ̀rọ mi ṣe tójú òtún wá gbọ̀ngàn ikú lè rẹ̀. máa hmm, hmm, hmm, sọ̀rọ̀ kan fún ní two thousand máa sọ̀rọ̀ kan fún ní two thousand and one tí àwọn OPC bẹ́rù ní oṣù gangan gbọ̀ngàn kan wà ìṣe fáwọn ẹ̀ kò kí sómi kò kí sómi gbàyànnà olè kiri ọ̀pọ̀ ẹ̀ torí pé bóyá mo mọ̀ kan tó ṣẹlẹ̀ wọ́n ní kí mo kọ́ ẹ̀rìn ìrànwọ́ láàyè. Ah! àwọn kí mo kọ́ ẹ̀rìn ìrànwọ́ láàyè. jésù oòdùà. òní ọ̀sán kan tó òní ọ̀sán kan tó fẹ́ ṣe òní ọ̀sán kan tó fẹ́ ṣe ó rìn ìwọ náà rẹ̀ inú ẹ̀ tó pamọ́ bẹ́ẹ̀ tòun bọ̀ pé tó wà ní ìwọ náà wọn máa ṣá wẹlẹwẹlẹ oró ló máa kú ó ń wọn náà nìka mọ bàtẹ́tẹ́ ti ó sá nítorí pé ó pààyàn ní mo ṣe ìjọ tó wà tó pé màwọn ìyàwó àtọmọ lé torí pé màwọn ìyàwó àtọmọ lé tó fi sílẹ̀ pé kò wọlé lálẹ́ náà mo fi ọlọ́ba tó dáni sẹ́lẹ̀rì inú ọ̀rẹ́ làwà yìí ìgbàgbọ́ yóò kì í ṣe lè mo sì pé wọ́n sọ fún mi tó ṣẹlẹ̀ ni. bàbá mi ẹ ṣeun ẹ ṣẹ́gun ọ̀nà ìlú ẹ káàbọ̀ sà ẹ ṣeun ẹ gbóhùn sókè bàbá ẹ gbóhùn sókè bẹ́ẹ̀ ni kò sí báwo ni kò sí báwo ni Gani òṣèlú ṣe. ó máa ṣiṣẹ́ àwọn èèyàn kan ti pa bẹ́ẹ̀ nù ah! àwọn èèyàn kan ti pa bẹ́ẹ̀ nù torí pé wọ́n fẹ́ gbàyàwó ẹ̀ màá sọ fẹ́ẹ̀ kékeré kan fún yín Lagos èkó ló ti wá ẹ̀ ìkọ̀kọ̀ tẹ̀lẹ̀ bọ̀bọ̀ kan aládùúgbò ra Ṣómólú ló ń gbé Ṣómólú ló ń gbé Ṣómólú ló ń gbé òun pẹ̀lú ìyàwó ẹ̀ ọ́ní class bóyá àwọn aládùúgbò àwọn OPC sádùúgbò báwọn pct Sanwó-Olú wọn bá sí èkó nìyẹn wọn lọ fẹ́ràn rẹ̀ sí ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ó di wàhálà jọ yẹn ẹ tó jẹ́ coordinator Lagos Island tó jẹ́ OPC oṣooṣan pé òun náà mọ̀kàn tó dùn rí ẹ bá dé tó lọ ọ̀ lẹ́nu. Ah, ẹ ṣeun o àṣírí tẹ̀tí ẹ̀bẹ́ fún mi inú mi dùn sí i eh ẹ o ah, Gani Adams o máa o lágbára Elédùmarè lágbára àfi tó bá jẹ́ pé ihun tó ń sọ yìí o wọ́n fi parọ́ mọ́ ẹni tó bá yẹ pé lóòótọ́ ni o máa wọná láàyè ni o fún ara ẹ ló máa wọná o máa wọná fún ara ẹ ni àtàwọn OPC tó jẹ́ pé wọ́n ẹjọ́ dúró tẹjọ́ ń ṣe ibi yẹn ẹjọ́ máa ẹ̀wọ̀n ló tiẹ̀ máa ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó o bá kú sẹ́wọ̀n kékeré ló máa kù. ẹ o èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan burúkú nǹkan búburú bẹ́ẹ̀ náà fi OPC ṣe mi mọ̀ pé báyé yín ṣe rí lélẹ́yìí kéèyàn dẹ̀rìn wọn ná lójú yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ sí kinní yẹn olódùmarè máa ṣe ìdájọ́ yín ìdájọ́ burúkú ló dẹ̀ máa ṣe fún yín o ìdájọ́ burúkú gbogbo yín náà ò ní kú síbi táṣọ yín wà a máa máa fèpè tì fún yín bẹ́yẹn àwọn onílẹ̀ ló ṣe èmi kọ́ èmi àròlé kọ́ ló ṣe o àwọn onílẹ̀ ló gbẹnu mi ṣẹ́ èpè yẹn jáde bó dẹ̀ ṣe máa rí nìyẹn bàbá mi ọ̀nàrẹ́bù ti yín á da àwọn onílẹ̀ àwọn onílẹ̀ á máa bùkún yín ẹ ṣe gan God bless you ẹ̀yin olólùfẹ́ mi tẹ bá fẹ́ pè wọlé ẹ pè wọlé o ẹ àsìkò ẹ pè wọlé ẹ pè wọlé kẹjá sọ̀rọ̀ ẹ pè ẹ bá lẹ ní àṣírí tẹ ní lọ́wọ́ ẹ tú ẹ tú síta àwa mọ̀ wọ́n wọn ò mọ̀ wá àwa ń rí wọn ṣùgbọ́n wọn ò rí wa lógo <laughs> ọbẹ̀ yẹn nìyẹn wọ́n máa máa gbọ́ wa ni ṣùgbọ́n wọn ò rí wa àwa dẹ̀ ń rí wọn lógo <laughs> ọbẹ̀ yẹn nìyẹn <laughs> ok ẹ jẹ́ á gbọ́ nǹkan tí ọmọ àlè yìí sọ ọmọ àlè yìí kọ́ bàbá wa ọ̀jájá ọ̀ní ọ̀fìn Ifẹ̀ mm-hmm. ọba ìbà Abíọ́dún Gani Adams sọ̀rọ̀ lógún ọjọ́ the fifteenth ààrẹ ọ̀nà kakanfò of Yorùbá land lógún ọjọ́ wọ́n ní kọ́ bá àwa ọmọ wọn sọ̀rọ̀ lórí nǹkan tó ń lọ lórí afẹ́fẹ́ lórí olóyè Sunday Ìgbòho àti àwọn ọmọ ẹgbẹ́ OPC àti voice note ìbà Abíọ́dún Gani Adams tó ti ṣe ní ọdún méjì sẹ́yìn tẹsẹ̀ wá ń gbé jáde lọ́dún yìí tẹ wá fẹ́ wá máa fi sọ nǹkan tó yẹ kẹ́ sọ. àsìkò ẹ private talk ọ̀rọ̀ orí tẹlifóònù <laughs> gbogbo wa ta ló fẹ́ tún ìdí ẹ̀ wò tídìí ẹ̀ ò ní rùn. ó dà mo ti gbọ́. ta ló lè lọ wo private talk ẹ̀ lórí fóònù láàárín ọ̀sẹ̀ kan kámàrà ẹni tó ti máa sọ̀rọ̀ tó máa lòdì sí òfin nàìjíríà talkless of pay èèyàn alára bíi tí lọ́bọ̀ tó lọ jà fìdẹ́lẹ̀. lọ́ba sọ́ni court. mo fẹ́ jẹ́ kó dá wa lójú wọ́n ti ní kẹ́gbèrègbè kẹ́gbèrègbè àwọn ọmọ OPC àti ń bá kílẹ̀ Yorùbá bá dáa ti ń bá lọ torí àwọn Yorùbá pòwe kan pé ogun tí Yorùbá fẹ́ fi ọdún méje jà hmm. ọjọ́ méje la máa fi ń pilẹ̀ hmm. ogún ọdún rèé tá a ti dá Olókun Festival Foundation sílẹ̀. ẹgbẹ́nu burúkú sọ̀hún. thirty years rèé tó pé ọgbọ̀n ọdún tí ìbà Abíọ́dún Gani Adams ń gbá ìjàngbara bọ̀ nínú ẹgbẹ́ OPC. shut up tó fi ń pa gbogbo ọmọ Yorùbá. Sunday Igboho tí gbogbo yín pariwo yìí mm. ẹ yọ thirty years kúrò nínú ọjọ́ orí ẹ̀ ọmọ ọdún mélòó ni Sunday Igboho ogun mélòó ló jà ń gbà náà báwo ló ṣe dún gbà náà <laughs> gbogbo yín pọ́nlé ẹ̀ ń ṣe gbà ẹ̀ ń ṣe àwọn ẹ̀ ń ṣe kókó bàbá àgbà ṣé ẹ lè tọ́ka sí haúsá tí fúlàní mú látìgbà tí yorùbá nation ti ẹ̀ fúlàní tí Sunday Igboho ti mú látìgbà tí yorùbá nation ti bẹ̀rẹ̀ ṣé ẹ lè dárúkọ terrorist tàbí kidnapper tí Sunday Igboho mú má wọrí gbogbo ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ àwọn ò ní sọ̀rọ̀ lọ́dọ̀ yẹ wọn lọ́la kò lè yé yín. OPC máa pé thirty years lọ́dún yìí olókùn festival foundation ta fi ń gbé àṣà àti eh, ìṣe ga eh. nínú OPC ó máa pé twenty years tán dání ó ti ó máa pé twenty one years lọ́dún yìí. ẹ jọ ẹ̀yin èèyàn mi gbogbo nǹkan tó dá tó dárúkọ ìsà tó dárúkọ ìmọ̀ kí ni value ẹ̀ nílẹ̀ Yorùbá gan gbogbo nǹkan tó lóun dá sílẹ̀ nǹkan téèyàn fi bóyá bèbí lásán náà ń gbé kiri olóòkú gangan fún ara ẹ̀ bá kò tiẹ̀ síbi tẹ́ <laughs> olóòkú gan fún ara ẹ̀ ò lè síbi tẹ́ wa gbogbo òrìṣà tẹ́ ẹ gbẹ́jọ yẹn bèbí ni bèbí eléyìí tó ibi tó wà àwọn tó ń sìn wọ́n wà àwọn tó ń sìn tó yẹn dẹ̀ ń jẹ́ fún kì í ṣe Gani Adams wèrè ni ẹ ọlọ́pọlọ kékeré ẹ máa bá mi gbọ́rọ̀ yẹn lọ jàre. ogun tí Yorùbá fẹ́ fi ọjọ́ méje jà ọdún méje ni yorùbá fi ń pilẹ̀ ara ẹ̀ ní Babíọ́dún Gani Adams ń ṣe yìí wọ́n ń bá ọlọ́ṣun bọ ọ̀ṣun wọ́n ń bá ọlọ́ya bọ ọya wọ́n ń bá oníṣọ̀gùn bọ ṣọ̀gùn wọ́n ń bá ọlọ́bàtálá bọ bàtálá wọ́n ń bá ológun bọ ògún wọ́n bá elégún ṣe égún wọ́n bá olóró ṣòro. àwọn onílẹ̀ tí olúwa elédùmarè dá sílẹ̀ yorùbá tá a ti fi ẹ̀sìn pati àwọn yẹn la kọ́kọ́ máa gbé dìde tẹ́bálẹ̀ fẹ́ jagun ogun inú ẹ̀mí náà máa ń jà. ẹja tún pọ̀ sí ọmọ yorùbá kan ti pè wọlé ẹgbọ́n sókè gbogbo àgbáyé ń gbọ́ yín o. wà á tẹ́tẹ́ ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ takuntakun. ẹ ṣeun dádì mi gbogbo ọmọ Yorùbá. ẹni ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn sọ tó tọ́ nìkan yẹn o nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà yẹn tó rọ́mọ ṣómúlé mi. Ah, ẹgbọ́n sókè dádì mi. àwọn OPC àwọn OPC lo agbára yẹn gbà yẹn tẹ́ pé ẹni tó bá ṣẹ̀ wọ́n wọ́n máa lo OPC movement wọn wọ́n máa lọ fi gbé but kọ́ yẹ ká máa sọ lórí ìlà ní pé ká má máa sọ pé OPC ká máa ní OPC tó ní version oríṣiríṣi. Okay. èyí tó jẹ́ ti ó dàpé èyí tó jẹ́ ti Gani Adams àwọn ọlọ́fọ́n bù jù ní gbogbo wọn ó ti yé àwọn ìtọ́lẹ̀ yẹn pé tá ń dá kọ́ OPC ká má máa fi ẹrẹ̀ yẹn máa yí àwọn èyí tó jẹ́ tòótọ́ nu wọn bẹ́ẹ̀ ni ká máa là á ti Gani Adams opus ti Gani Adams. ẹ ká máa là á exactly exactly ká máa mà ní OPC tó dábàá ní OPC àti fi ẹrẹ yẹn yí gbogbo ọkùnrin àlàsà àwọn kan wà nù wọn tó jẹ́ àwọn olóòótọ́ àwọn olóòótọ́ yẹn dẹ̀kẹ̀ àwọn ẹlẹ́rí tó pé àwọn ẹ lọ́ọ́ fẹ́ tẹ̀lé bàbá Fáṣẹ̀hùn lọ torí irú àwọn àwọn tó yapa pẹ̀lú bàbá Fáṣẹ̀hùn irú ẹ̀ ni Gani Adams wà irú àwọn ẹni yẹn ló ń ṣe bákan bákan torí ipa ò lè ká wọn torí nǹkan tó wù wọn ló ń ṣe nígbà yẹn òun ló lè jẹ́ pé àwọn èyí tó tẹ̀lé bàbá Fáṣẹ̀hùn yẹn àwọn ló dà pé àwọn tó dánú wọn nìyẹn àwọn tí yókù àwọn yóò dà ti Gani Adams tó bá ṣe bẹ́ẹ̀ ni kò ní máa lé ka èèyàn tó fẹ́ tó ẹ̀pù wa wọ́n ò bí kò ṣe wọ́n fi de oyè àwòdì ó mọ ọlọ́run tiẹ̀ yé mi rárá ní bó ṣe ń bínú lórí olóyè Sunday Igboho tó bá lè ṣe nǹkan wàá dẹ̀ fún ẹni tó ń ṣe láyè kó ṣe kò yẹ kó máa lépa ẹ̀ aburú nípa ẹni náà ó ga o ọlọ́run máa fi iṣẹ́ ìṣọ́ olóyè Sunday Igboho ọlọ́run àdè máa kẹ́ yín pẹ̀lú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe ẹ ṣeun gan. fi ń jẹ ogun oògùn àtòògùn òun náà fi ń jagun àwọn ẹ̀mí kan wà tó jẹ́ pé ẹ̀mí àìrí tá a bá jagun débì kan àwọn bàbá wa sọ pé eruwo dìde èròyà dìde kí ni túmọ̀ ẹ̀ ó ní bó ṣe ń ṣe tí ogun bá bẹ́ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá tó gbọ̀n òun bá fẹ́ tó tó tó fẹ́ tó tó ó mà ṣe o gbogbo àwọn ọmọ ogun tó ti kú lójú ogun tó rí òkú wọn kó wá sílé ó níbi tó máa ń sin wọn sí tó bá tó stéèjì kan ó ní ẹbọ àtètùtù tó lọ máa ṣe lórí ibi tó sì gbogbo àwọn ọmọ ogun yẹn sí gbogbo wọn dẹ̀ máa dìde nínú ẹ̀mí wọn á jọ yìnyín wọn á bá yín jagun yẹn abẹ́bílípò ogun kẹ́yìn ìbọn náà pèlú ogun ni ìdí ẹ̀ rèé tí ibà Abíọ́dún Gani Adams fi ń ṣe heroes day. ẹ lọ́pọlọ ọpọlọ yín ti jọba ẹ gbọ́n sókè o gbogbo àgbáyé ń gbọ́ yín o gbogbo àgbáyé ń gbọ́ yín sá o. ẹ ṣe jàre ẹ má bínú mo pè ṣe rí mo gbọ́rọ̀ tí bàbá yẹn sọ nìkan òótọ́ ni tí a bá fẹ́ la àwọn OPC yẹn ẹ jẹ́ ká la wọn ẹ jẹ́ ká máa fi ti Gani Adams sí. ok sir. torí mo ń gbọ́ àwọn bàbá kan láti Ìbàdàn bàbá yẹn ara àwọn tó ti bá Gani Adams ṣe tẹ́lẹ̀ ni àwọn hmm. bàbá yẹn láì mọ̀ wọ́n OPC ni wọ́n wọ́n dẹ̀ sọ́pọ́ọ̀tì kan sí Sunday Igboho ń ṣe. bí mo gan inú wọn ò tì sí bí Gani Adams ṣe ń ṣe òótọ́ ni máa yẹn sọ yẹn ẹjọ́ ká máa là wọ́n because yes a lot of OPC àwọn àwọn wèrè asẹ́wọ̀n èèyàn tó ń tẹ̀lé bàbá wọn ni kí a máa ni kí a máa bú àwọn Gani Adams ó tẹ̀lé ibú ni o wọ́n sọ ó ní ká máa bú lẹ́sẹ̀ ṣe bọ́lọ́yè náà ní ká má bu ni abẹ́rẹ́ sí ń bu gangan sí débi bẹ́ẹ̀ mi àfẹ́ bọ́ ẹjẹ́ nǹkan kọ̀ọ̀kan fún yín mò ń gbọ́ wípé kí wèrè eléyìí ń sọ ó ní ká bá fẹ́ jagun ó ní koríko dìde èrùwà eh, dìde ní ká kọ́kọ́ lọ máa bọ eh, káàkiri. Eh, wọn ah, bọ sí fúlàní wọn bọ sí <laughs> fúlàní. nígbà tí ìràbá yìí. <laughs> ọmọ yàgò. àwọn kan fà ọlọ́pọlọ dúdú ni wọ́n. ọpọlọ wọn ti yòrò ọpọlọ wọn ti yòrò. ó ní ó ti yòrò. ó ní sọ́dà orúkọ dìde èrùwà. èrùwà dìde. bẹ́ẹ̀ bàbá mi ẹ̀jẹ̀ ìsọ̀rọ̀ fún yín èmi tí mo bá sọ̀rọ̀ yìí ṣé èmi mọ nǹkan tó ń gbẹrù kó dìde ìrù àdìde mo ṣe máa ń lórúkọ àti bá gbé yàn lọ sí ìrù kó dìde ìrù àdìde wọn àti lọ pé ní eh, tí wọn ń pè nípa ẹ ní tí wọn ń pè eh. nípa ẹ ní ìlú ìdọ́dọ̀ káàkiri kíní lọ pa wọn bẹ wọn ti lọ pé ìrù kó dìde ìrù ìgbà tó pa ọba mẹ́ta ìrù kó dìde ìrù àbí. <laughs> four one nine làwọn eléyìí o àwọn wá four one nine àwọn eléyìí ló ń jẹ bẹ́ẹ̀. ṣé bí olóyè Sunday Igboho mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan yẹn òun ní ló yẹ ká máa pè ní àjọ ní aborídèpè dànù hmm. wọn láwọn lè fi ṣépè fáwa Yorùbá hmm. wọn láwa Yorùbá ẹnu wa ẹnu wa ẹnu wa òkú òun hmm. ni Ọlọ́run wá rán sí wa láti jẹ́ kẹnu àwa Yorùbá kò kí n tí mọ́nítọ̀ ń tó dìde nílẹ̀ Yorùbá tí ọ̀dọ́ arúgbó ẹ tí o mọ̀ tó bẹ́ẹ̀ tó tí wọ́n wá fẹnu kọ̀ bí gbà tó lóye Sunday Igboho ti dè kí ìdí ìlórí tọ̀ ṣẹ́gbà tàbí àwọn tàbí ọ̀là kankan yẹn politician làwọn yẹn bọ̀ pé èèyàn ń dìde fún ìran ẹ̀ kò tí ì sí onítọ̀hún. Hmm, hmm, hmm, Adé máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀rọ̀ rèé o. Kò tí ì sí ẹgbẹ́ tán ní ní gbogbo ìgbà tá a ti ní olórí olórí olórí gbogbo ìgbà àwọn olówó tá à ń sọ politician la fi ṣe kó dọ́mọ wa ṣùgbọ́n pé ẹni yìí o ó dìde pé èèyàn kan fẹ́ wá pa wá o ó wá ní ìrarara nǹkan tó lóye Sunday Igboho ṣe gbogbo ẹnu mi lè ṣe o hmm. màá ní mílíọ̀nù sílé màá níyàwó àtọmọ sílé ẹ wá lẹ́yìn nìkan ẹ kí ẹ ta yín o màá ní òkè mo ti gbọ́ òkò nígbà tí mi kì í ṣe bọ́ ọlọ́run ló máa ń fún yàn ọlọ́run ló ń rán yàn hmm. Hmm. ọlọ́run ló ń fún yàn ọlọ́run ló ń rán yàn. Hmm. gbogbo nǹkan tí àwọn ọmọ Gani Adams ń ṣe yìí wọ́n kàn fi ń túbọ̀ ń jẹ́ kí èèyàn ètè sí ni ó yẹ kó sọ fún ọkàn dákẹ́ ó ń jẹ́ kí àwa àwa tá a jọ ọmọ Yorùbá ló tú ọkọ Yorùbá ní eh, báyìí a eh. máa gbà tiẹ̀ mọ́ rárárárá àtọ̀ lọ́la sìn kó tó a máa ṣe eré gan sìn kó a máa ṣe eré lọ́la fún wa a sì máa sọ pé ibi ló ń ṣe pé ó kàn ń ṣe kíní yẹn ká kọ̀ rí pé camouflage ni eh, a máa sọ pé camouflage ni pé ó ń tàn wá ni. a ní ẹjọ́ ẹjẹ fún. ó máa bẹ́tà káwọn èèyàn má sọ̀rọ̀ mọ́ ó máa bẹ́tà kán má sọ nǹkan kan mọ́ torí ẹni ọlọ́run dá lólóyè Sunday Igboho àwa tá a rí tá a mọ orí mi ìmọ́lẹ̀ mi ìmọ̀nà ẹ̀ rí látọjọ́ tí mo ti rí tí bọ̀bọ̀ ti bẹ̀rẹ̀ ọjọ́ náà ni mo ti mọ̀ pé ẹni yìí àkàndá èèyàn kan ni. ó gbogbo ilé ìtọ́jú ṣe yẹn ó kàn máa rọgbà tó ń yí ibà Gani Adams ká káàkiri kan stop kan stop torí wọn ò rẹjọ́ rò eléyìí tó ń ṣe tó tó lóun bọ olókun òun bọ ọlọ́sà òun bọ oníkèdèkédé bàbá mm, eh. alóró wọn jẹ́ gbogbo ìdíjọ tó lọ́wọ́ kọ yẹn jẹ́ náà kò sẹ́ni wọ́n ń bọ̀ yẹn fún ara wọn kí náà fi yẹn ìbọn fi kówó jọ ni ibà Gani Adams fi kówó jọ ni náà àwọn èèyàn fún lọ́wọ́ wọn fún lẹ́fẹ́lọ́pù ní kò síkọ̀ tó ṣe fáwọn Yorùbá eh, bàbá yẹn ti wá sọ pé <coughs> àwọn òṣèlú Yorùbá nation function mm. làwọn wà fún mm. gbogbo ọmọ yorùbá tẹ bá ń gbọ́ tẹ bá sì ń pe ibà Gani Adams sí nǹkan kan yẹn ẹ kàn ń waste time ara yín ni kò rẹ́ẹ̀dì fún wa ó ní function ibi tóun ti máa máa rówó òun òun dúró de ìlú sọ ẹ̀dùn ọkàn ẹ̀ fún wa bọ́bọ́ yìí ó yẹ kán wá picture àbí nǹkan kan ẹ̀ ó mọ bọ́n ṣe lọ sílé olóyè Sunday Igboho ó mọ kankan dípẹ hmm. tó lè máa sọ pé èèyàn mẹ́jọ hmm. tó gallant tó ṣe hmm. kíní kìnìkìnì kejì Yorùbá tó tún sọ Yorùbá lẹ́nu bẹ́ẹ̀ tó lọ ọmọ àlè Yorùbá lẹ́nu. ọmọ olórí burúkú ni wọn àwọn tí àwọn tó máa ní tọba máa ní kọ́ lọ gé lórí láyé ìgbà yẹn nìyẹn ta ni kọ́ tójú ẹ̀ yọ ọ̀dà kọ́tẹ̀ yẹn. ọmọ àlè lélẹ́yìn ó yẹ tí ọmọ àtìyàwó ẹ̀ bá rí nǹkan tó sọ yìí ó yẹ kán fi ashamed of themselves. bẹ́ẹ̀ni. àwọn mẹ́jọ mẹ́jọ land yẹn lọ ilé kan túbọ̀ ń jẹ́ kí inú àwọn èèyàn máa kó máa ru sí sí sí Gani Adams pé lóòótọ́ ló fẹ́ pamọ́ yìí. o aláwọ̀ bá ẹ̀mí ẹ̀mí olùwàpọ̀ ẹlẹ́nu bọ̀ǹkú. bẹ́ẹ̀ ó máa ó hmm. nísìn ó tẹ̀ sọ fún wa pé lóòótọ́ àwọn làwọn which means àwọn làwọn lọ jólè ẹ̀lẹ́ lákọ̀ọ́kọ́ níbi tó ti lọ jólè ẹ̀kan nígbà hmm. ẹ̀wọ̀n ẹ̀ eh, wọ́n jólè ẹ̀kan tún jó kejì wọ́n tún lọ jó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Daniel Adams pàṣẹ sí láti ní. lágbára Elédùmarè. ṣé gbogbo àwọn afá o mórí afá kan o wà jákèwúkọ o kéwúkọ o ní o mọ́pẹ́ yìí nìkan ìyẹn lọ́n kọjá kàjàkà kẹjàkà níwájú o pẹ̀lú o fà yẹn lọ jókòó tó lọ o wọ́n sí jákèwúkọ lábá o àwọn ọ̀rẹ́. o bẹ̀rẹ̀ sí o <laughs> lórí tẹlifíṣàn. dáadáa ìyẹn náà ọ̀nà àní ìtùkọ́ tó lọ sílẹ̀ Gani Adams tó fẹ́ ṣe wáàsì fún wọn ah, eh, eh, ẹ má bínú o ẹ má jà o ẹ má òun á pé tí tóńtó méjì bá fojú mm. kan ra wọn èkì nìkan ṣé ṣé lóye Sunday Igboho lóun fẹ́ bá Gani Adams. mi máa mọ o. sọ fún gbogbo àwọn ọmọ Gani Adams kò sẹ́ni tó ja ìjà ìbọn mọ́ kò sẹ́ni tó nǹkan táwọn rò ní pé àwọn máa ta ìyàwó àfi Báírò àtìwé ló máa finish everybody wọn. Báírò àtìwé lá finish everybody wọn náírà àti wèrè. ogun ogun olè lẹ́yìn ìjà lẹ́yìn àwọn táwa ní diaspora àti ìbọn àti bọ́ọ̀bù jagun ìwé iṣẹ́ ń lóko ọlọ́run balábẹ́lẹ̀ ojú wọn ló dẹ̀ máa ṣe òun tó fẹ́ lọ jagun kanjọ máa jagun Gani Adams náà kan ojú ogun wọn sí wọn Yorùbá agbọ́n à nípa ara wa lágbàdo wa ẹ kò sẹ́ni tó máa fi bọ̀ rẹ̀ mọ́ torí àwọn náà ti gbọ́n sàṣì pé àwọn ìsara wa fi ti àwọn ará mi ní dárúkọ wọn pé gbogbo ọ̀dọ́ tó yẹ kí wọ́n torí rẹ̀ lọ́dọ̀ wọn ká kí nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì tán rò wá rẹ̀ kọ́ wọ́n wéèsì wọn dànù àwa yorùbá gbọ́n jù ẹ sọ fún àwọn pípé pé àwọn yorùbá gbọ́n yẹn lọ. ẹ ṣeun dájú ẹ lẹ òun ẹ ṣeun God bless you sir thank you thank you sir God bless you ó lágbára wọ́n gbìlì pé a kò máa ogun náà máa fi ṣe <laughs> báírò àti ìwé láti gbogbo yín dẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n gbogbo ọmọ Yorùbá ló wà lẹ́yìn olóye gbogbo ọmọ Yorùbá ẹ̀yìn wo àlejò fẹ́ pọ̀ mọ́ nílé ẹ̀ẹ́dẹ̀ la máa lajú wàhálẹ̀ irú àṣẹlẹ̀ gbọ́n sókè. gbogbo àwọn tó ti ṣubú lójú ogun tó ti ṣubú nínú ẹgbẹ́ OPC babiodun Gani Adams babiodun Gani Adams ń ṣàdúrà fún wọn lọ́dọọdún wọ́n tọ́jú àwọn ẹbí wọn bí agbára ṣe wà fún wọn sí à ń ṣe àtúnṣe máa ṣe nínú Elédùmarè festival tá à ń bá lọ ẹ jẹ́ ká lọ rorí gbogbo ẹni tẹ́ pariwo Yorùbá nation kí lè fẹ́ fi jagun now ẹ jẹ́ kí n lọ sínú bone of contention bí bàbá wa igbákejì òrìṣà ọba adéyẹyẹ ọ̀jájá one ọ̀jájá second ọ̀ọ́ni ọ̀fun ifẹ̀ wọ́n ṣe bá ẹgbẹ́ abíọ́dún Gani Adams tán kò pẹ́ àṣírí ni mo fẹ́ tún fún yín lọ́ọ̀yà Sanusi ó sáàfù Ìbà Abíọ́dún Gègà ni Adams ń lẹ́tà. ó fẹ́ tú àṣírí ẹgbẹ́ mm, wípé ọ̀rọ̀ tí Ìbà Abíọ́dún Gègà ni Adams sọ lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho pé kí Ìbà Abíọ́dún Gègà ni Adams lọ revoke ẹ̀ kó bọ́ sórí afẹ́fẹ́ kó tọrọ apology báwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ bàbá wa yà jẹ́ bẹ́ẹ̀ wọ́n pàdé ní court. Mm. <laughs> wọ́n ṣe olóhùn fún Ìbà Abíọ́dún Gègà ni Adams ní five days Ìbà Abíọ́dún Gègà ni Adams pè lọ́ọ̀yà wọn just only one lawyer pé kó right wọn padà pé ìtọ́kì yìí bọ́ọ̀lẹ̀ ó padà sẹ́nu mọ́ kò sí nǹkan tó jọ. ṣe ti gbọ́ ṣe ti gbọ́ five days pé wọ́n tún tún fún ẹ lẹ́yìn five days mi báyìí bàbá kẹsà fún wọn ní wake up ìgbà tó tún yá another lawyer tún jáde another lawyer jáde wọ́n pè ní lawyer Pẹ̀lúmi ọlá Pẹ̀lúmi ṣáá òun ló jáde fún Ìgbòho nígbà tó ń mu sí Benin Republic òun ló sọ pé Sunday Igboho ń ké bíi baby pé he crying like a baby. ok àti gbọ́ lọ́yà pẹ̀lú yẹn àti gbọ́ àti gbọ́ sà. ìyẹn náà jáde ok sà oya gbọ́ sókè ọmọ. ó tún kọ lẹ́tà sáà rẹ̀ ní nǹkan tí lọ́yà Sanusi sọ yìí ààrẹ tún ní no wọ́n tún ní kí the same lawyer yẹn náà kó lọ answer ẹ̀ ó lóun fún eh, yẹ́bò. Ìbà Abíọ́dún Gani Adams òun fún wọn ní hmm. forty eight hours lọ́ọ̀yà yìí kan náà ló ní tí forty eight hours ò bá tó bá fi lè pé tí Ìbà Abíọ́dún Gani Adams ò bá ṣe nǹkan táwọn fẹ́ wọ́n á jọ pàdé ní court bàbá ò dá wọn lóhùn lọ́ọ̀yà Ìbà Abíọ́dún Gani Adams tó ráìtì wọn padà kò sí nǹkan tó jọ. ṣé ń gbọ́ o. nínú ẹ̀ inú lẹ́tà tí lọ́ọ̀yà yẹn kọ ìgbà tí yẹn tún lọ ó tún decide ó tún gbé lọ́ọ̀yà kẹta jáde Sunday Igboho lọ́ọ̀yà kẹta ó ti sáà gba Abiodun Gani Adams níwèé wọ́n wá láwọn fẹ́ gba ten billion naira lọ́wọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wípé wọ́n ba orúkọ Sunday Igboho. àwọn lọ́ọ̀yà méjì tuntun tún ti dìde èyí báyìí tí wọ́n gbà láti ìlú òyìnbó bàbá kan gbà tó tún bọ́ǹsì pẹ́. ṣé mo yọ ọdún tó fi bú ibà Abiodun Gani Adams ara àwọn ajá Sunday ni o ó ti bú ààrẹ orí orílẹ̀-èdè lálẹ́ yóò ti bú Bọ́lá Ahmed Tinubu ó ti bú bàbá yẹn yànmọ̀yànmọ̀ lálẹ́ ẹ̀dẹ̀ lẹ́fẹ́ gba Yorùbá nation ẹ̀ ń yídi síta ẹ̀ ń tọ̀ sínú ilé ẹlẹ́fẹ́ gba Yorùbá nation ẹ̀já máa wo bí tẹ́ ti fẹ́ gbà tó tọrọ tó bá dójú ẹ̀ jẹ́ ká sọ ìyẹn lọ bẹ́ẹ̀ ó ló fẹ́ gba ten billion ààrẹ rẹ́rìn-ín ṣẹ́rẹ́jẹ́ mátọ̀ yàwá ní structure nínú ọ́fíìsì tabaníká wo lọ́ọ̀yà ta ní nínú ẹgbẹ́ OPC babi ọdún de Gani Adams a ní lọ́ọ̀yà tó lé ní five thousand Qualify lawyer over five thousand a ní zan a ní dárúkọ wọn tabaníká lọ wọnú ààrẹ yìí kanṣu gangan nínú ààrẹ yìí kanṣu ó dà pé mẹ́ta wà nù ẹ̀ zan kan mi ní dárúkọ wọn gbogbo wọn yóò ti jáde rárá lọ́ọ̀yà àti bàbí ọdún gbèdánì Adams ti ń lò láti bí twenty years ago lókọ̀ sí ló kọ lẹ́tà ló ń ráì tí wọ́n ló ń fún wọn lésì ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa gbọ́ o mo fẹ́ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí lọ́ọ̀yà kẹta yẹn orúkọ ẹ̀ ń jẹ́ Olútọ́lá Àìná òun ni lọ́ọ̀yà kẹta tí Sunday Igboho ti gbé now wọ́n tún wá padà right bàbá wa Bọ́lá Ahmed Tinubu hmm. wọ́n kọ lẹ́tà sí Bọ́lá Ahmed Tinubu Bọ́lá Ahmed Tinubu yìí ní Sunday Igboho ń sọ́ngbà náà pé àwọn ò ní jẹ́ kí election wáyé ní 1990 eh, ní iye 2003 ṣe 2004 three yìí 2023 2024 láwa yìí ó ní 2023 inú ọ̀rọ̀ ẹ̀gbá yẹn ó lẹ́ election ò ní wáyé ó ní gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ dìbò a máa yìnbọn fún yín látẹ̀yìn ni kò sí nǹkan tó ń jẹ́ election ó ní yorùbá nation làwọn ń fẹ́ ẹni tẹ́ ní kò ní selection ẹni tẹ́ kọ́ wọlé ẹ̀ ń yìnbọn fún wọn látẹ̀yìn òun náà lẹ́wà lẹ́ẹ̀kọ́ lẹ́tà sí yìí o ó wá ní kí president bola ahmed tinubu kó lọ arrest ìbà abiodun gègani adams torí pé ìbà abiodun gègani adams bà president bola ahmed tinubu ó bà lórúkọ jẹ́ ẹni tó sọ pé ọ̀ní dìbò fún ẹni tó sọ pé ó máa yìnbọn fún wọn látẹ̀yìn òun náà ló ránṣẹ́ sí yìí o pé kó lọ gbé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá so believe pé ààrẹ president bola ahmed tinubu àtàwọn adviser wọn wọn daft bíi tiẹ̀ ẹni tó sì ń fẹ́ kí yorùbá tó kílẹ̀ yorùbá lójú kílẹ̀ yorùbá ráyè ẹ wá ní kó wá lọ gbé ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ṣe believe pé ipò kékeré ni. bàbá wa bola ahmed tinubu mọ ipò tí ààrẹ ọ̀nà kakanfò tó jẹ́ nílẹ̀ Yorùbá mi ì sọ̀rọ̀ Ìbà Gani Adams mi ò sọ̀rọ̀ Ìbà Gani Adams mò ń sọ̀rọ̀ ipò ààrẹ ọ̀nà kakanfò President Bola Ahmed Tinubu wọ́n mọ rírì ipò yẹn nílẹ̀ Yorùbá. Okay. rírì ipò yìí náà ni bàbá yìí ń lò tẹ̀fíǹtì fúnra ara yín náà lẹ́ ń fẹnu ara yín jẹ́ fún wa pé ẹ̀ ń dọ́gbọ́n ẹ fẹ́ fi ọ̀rọ̀ ti Babíọ́dún Gani Adams kán lè jáde kí ìjọba lè fi òfin gbé wọn kán lè lọ tì wọ́n mọ́lé ṣùgbọ́n iná tó dá sílẹ̀ fẹ́ yẹ gúnugún ibà Gani Adams ẹ̀yẹ yín ló padà kù sí báyìí o ẹ wà á sọ ní court. ìwọ Sunday Igboho yìí kan náà ni o ẹ jẹ́ wá gbé yín débẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà all right. ẹ bá mi ṣí fọ́ọ̀nù yìí ẹ jẹ́ kí n tún gbẹ́yìn débẹ̀ yan ọmọ nàìjíríà DSS tó dìklẹ́ ìgbowó ní tó dìklẹ́ ìgbowó ni ní wanted tọ́lọ bùnbà rẹ̀ DSS yẹn náà ni Sunday Igboho tí wàá kọ lẹ́tà sínsìn wípé kó lọ àrẹ́sì Ìbà Abíọ́dún Gani Adams torí pé ó bà orúkọ olórí orílẹ̀-èdè jẹ́ ṣe rí i pé báà báà báà làákàyè ìwọ tó sì lẹ́jọ́ tó fẹ́ jẹ́ nílẹ̀ Nàìjíríà ìwọ tó rúkọ ẹ ìwọ tó lè gba Muritala airport wọlé Sunday Igboho tó bá gba Muritala airport wọlé màá fi ẹgbẹ́ OPC sílẹ̀ mi ní ṣọ́ọ̀pì sí mọ́ ní ẹ̀ní ẹ̀ní ọjọ́ Sunday Easter mo kà Monday Tuesday Wednesday Thursday Friday Sunday Igboho wá sí nàìjíríà mo fọlọ́run ṣẹ̀rí mo fi títóbi ọlọ́run bá ṣẹ̀rí máa sanwó flight yẹ but lọ gba Muritala airport wọlé Sunday tó bá jẹ́ olórí ọmọ ọkọ ni ẹ lọ gba Muritala airport wọlé òkú yẹ tó wá ṣe tó fún ẹjọ́ communism four days Benin Republic ló gbà wọlé ṣé àmàṣírí yẹn ni ó wá fẹ́ máa rí olórí tàwa fín àní dákẹ́ sọ tó bá gbá rí ṣẹ́fẹ́ ní ká dákẹ́. tó bá wá gba Benin Republic wọlé so àwọn tí wọ́n fẹ́ mu tó bá gba Muritala airport wọlé yẹn wọn ò lè lọ mu níbi tó ti lọ sí òkú ìyá ẹ̀ <laughs> àlọ́ òpònú ni ẹ́ ó má gbàgbé ó tún sùmọ́jú nílé ẹ̀ o ó sùmọ́jú nílé ẹ̀ o ó tún yìí sọ̀rọ̀ lọ ọjọ́ tó sọ̀rọ̀ gan pé ẹ tún lè wá o kẹtí wá jólè tó kù o ó wà lé pẹ̀lú àwọn tọmọ tìyàwó tẹ́fíríbọ̀dì ló wà lé o so àwọn tó fẹ́ mu ní tó lè mu ní Murtala airport yẹn wọn ò lè wá gbé nínú ilé àlópònú ni ẹ àlópònú ni ẹ. bẹ́ẹ̀ni àlìdákẹ́mẹ́ ẹ wá wò DSS tó sì ń declare Sunday Igboho wanted ìjọba tó ní kò sí ó mọ̀ pé kò síjọba ìwọ náà lè sọ báwọn DSS yìí o tẹ́ ẹ bá fẹ́ wálé mi ẹ wá bíi two million ẹ má wà lóru ẹ má wà láàárọ ẹ má òru ni ẹ wá ìgbà tó dé o ya dànù ni wọ́n gbé ẹ̀fọ́ fẹ́ǹsì ni. ó ń láwọn ọ̀rọ̀ kan tó sọ bí tí mo fẹ́ kẹ́ ẹ̀hún lọ́wọ́. ọ̀lẹ́ fẹnudáwáyà fẹnugba nation. ẹ jára gan. wọ́n gbé ẹ̀fọ́ fẹ́ǹsì ni. wọ́n wá àwọn mélòó ní DSS tán wá. let me tell you something they are just eight in number. ẹ máa gbọ́ o ó ti. i'm telling you mo sọ bẹ́ẹ̀ ọmọ nàìjíríà lé ní. wọn ò gbé kan wá àwọn DSS tán wá lè sọ́ọ́dì gbòó mẹ́jọ ni wọ́n àwọn ọmọ tán pé mẹ́jọ they are just eight in number àwọn ọmọ tó ń pé. ẹranko ya dànù. ìwọ iná DSS iná ló wá lọ right àwọn rèé ló kọ́ gbó wọn lẹ́ni pé kọ́ńdọ̀ arrest Babiodun gbé Gani Adams. àti àwọn ẹ̀ka míì tó rí sí ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà wípé voice note kan dà yàn tí ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní Gani Adams níbi tó ti fi ẹ̀sùn kan ààrẹ orílẹ̀-èdè eh, Ahmed president Tinubu wípé. yìnbọn fún látẹ̀yìn. ó lápálá ò lè yí ẹ ọpọlọ ẹ ti dúdú. <laughs> mi ò fẹ́ so much gbogbo ara tí mo bó ṣe ń lọ online ṣé ẹni tá jáde àdàbí pẹ̀lú ń bá wà ọ̀rọ̀ tó wà nù mí tí mi bá sọ lálẹ́ mi nílé sùn sílẹ̀ ọ̀la màá fi mọ́ jagunjagun ni mí ibi tó tún máa lọ sùn sí gan inú ẹ̀wọ̀n ni tí mi ò bẹ̀rù anything ṣe believe pé ààrẹ olórí orílẹ̀-èdè bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe believe on daft ni bíi tí ẹ believe pé gbogbo àwọn tó sọ̀gbà pẹ̀lú wọn yẹn ẹ believe pé orí wọn ti dàrú bíi tí ẹ̀yin awo Babiodun Gani Adams ọ̀rọ̀ Yorùbá ni bá ń tẹ̀lé ṣé Babiodun Gani Adams bá ń sọ̀rọ̀ Yorùbá nation kò lè bá ń sọ̀rọ̀ Yorùbá nation restructuring ló sọ orí restructuring yẹn náà náà dẹ́ sì dúró délé lórí dọ́là ẹ mọ ọkọ tó pè ní Yorùbá nation ni ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ gba Yorùbá nation yẹn mélòó èèyàn mélòó ló legit tó wà pẹ̀lú yín lọ́ọ̀yà mélòó ló wà pẹ̀lú yín SAN mélòó ló wà pẹ̀lú yín professor Nàìjíríà mélòó ló wà pẹ̀lú yín international ẹ eh, ẹ eh, connection mélòó lẹ ti ní nǹkan ń ṣe yín ìwọ gan guy my four one nine ó lè abilalẹ́kẹ̀ ìlà ẹ̀kẹ́ ẹ̀ dàbí gi ẹni ṣẹjá ń gbọ́. ó lè ẹlẹ́nu fẹnugba nation wọn náà fẹ́ gba ten billion naira lọ́wọ́ Ìbà Abíọ́dún Gani Adams pé ó bà Sunday Igboho lórúkọ jẹ́ gbogbo àwọn lè di kéè àti four years ago ni Dara ti ń bú ibà Abíọ́dún Gani Adams ọmọ bàbá ten àrólé ten ten gbogbo yín Saheed Ire ẹ pọ̀ ńgbà yẹn <laughs> àgbẹ̀yìn lọ́kọ̀ ẹ wá ìjẹ́ ká bá yín sọ̀tọ̀ ẹ ń lọ ọ̀dọ̀ DSS ẹ lọ ọ̀dọ̀ DSS ẹ kọ lẹ́tà ẹ kọ lẹ́tà tẹ́ ẹ bá gbọ́n tẹ́ ẹ bá gbọ́n ṣé n sọ fún ẹ kà ò kàwé náà illiterate ni kò kàwé <laughs> jẹ́ kọ́ ah, jẹ́ kọ́ rẹ̀ ah, láìsẹ̀ ah, dáadáa kóòtù yẹn gangan ni kẹlọ eh, ẹ sáàbù bàjọ́ ní ìbẹ̀rẹ̀ ìkàlẹ̀ ẹgbẹ́ wọn nìṣó kọ́ọ̀tù rẹ̀ ten billion tó ló fẹ́ gbà yẹn kó bá yẹn lórúkọ jẹ́ yẹn nìṣó kó lọ gbà court. no problem we are so o sì mọ̀ pé ìjọba wa tó ṣe làbí gé nìyẹn bí wáyà brush o mọ̀ pé ìjọba wa gbà yẹn ló ń pariwo ẹ bá fẹ́ bá lè mi ọkùnrin mi ọkùnrin tó fò fẹ́ǹsì sá lọ ọ̀lẹ. wàá tún sọ wàá tún gbogbo. lọ́yẹ̀ iná ló tún sọ o ó nígbà tó ń mú ẹ tó ń rí ẹ ó ní Sunday go was crying like a baby. ẹ pẹ̀lẹ́ o sorry o sorry o sorry o. ọ̀ràn píṣọ̀ throwback ibà gàdá àtàkùn tí tí à ń post jáde lẹ́nu lọ́mọ tẹ́kẹ́ bá lè mọ̀ fojú ra wọn lọ. tọ́mú tán ara ẹsẹ̀ oríbójú ẹ̀sẹ̀ lé koko nǹkan tó pè jagunjagun jagunjagun tó ń ṣẹ́gun káre o tó bá àwọn àgbààgbà eh, àgbààgbà fi rù yọ káre ààrẹ ló ń jẹbẹ nǹkan sí orí eh, nǹkan yín a tún ti jáde mo tún ti ẹwọ èmi ní wo ṣẹlẹ pé mo ṣe kùn but mo ń sọ fún àwọn ọmọ Yorùbá kẹ́ ẹ lè gbọ́ a kì í ṣe abisi gan iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa a ṣe Elédùmarè festival lọ́wọ́lọ́wọ́ báyìí twenty one days la fi ń ṣe kò sí ìlú tó ń ṣe lágbàáyé Ìbà Abíọ́dún the Ghana dams ló start ẹ̀ bàbá yìí tún wà pé kí ni ká fi gba àwa fi sport gbàǹdì àwa fi sọrí olúwa elédùmarè aṣọdún léyà aṣọdún christmas aṣọdún eh, àjínde ẹni tó wá dá tó dá ayé àtọ̀run the omnipotent the alpha and omega ló dé tá a lè celebrate ẹ abisi gan ẹbí gan. à ń ṣe rí fraf à ń ṣe alájà jẹun bíi tìǹbù tó bá mọ̀ pé o fẹ́ jagun o fẹ́ gba yorùbá lẹ̀ kó n jagun máa bọ̀ nàìjíríà jájọ jókòó wá jókòó síbàdàn ẹ ń bú ààrẹ Gani Adams pé olóyè Ọ̀yọ́ ẹ̀yin ò sọ̀rọ̀ sí nìyẹn ẹ ń ọmọ tápà ni ọmọ lópé ni ẹ bú àbí ẹ ń pọ́nlé ni ẹ ń yẹ̀yẹ́ kò sọ̀rọ̀ tá a bá ń sọ tiwa tí ìkòkò yẹn bá ń gún iyán yẹn tí ojú yẹn bá ń gún ọ̀dà máa ń ta orí ń ta yín abẹ́rẹ́ wà ní ọpọlọ yín wọ́n wá gbé kaná wá ń hó ẹ má bọ awàálé fún yín awàlé fún yín bíi bíi bíi ọlọ́run ooo ṣé òmùgọ̀ lẹ́gbẹ́ Babíọ́dún Gani Adams ni orí ẹ̀ pé ìwọ Sunday ìwọ ìlú ọ̀lọ́ ti sọ sẹ́yìn pé kò selection tẹ́lẹ̀ṣọ̀n bá dé ẹ máa yìnbọn fún gbogbo wọn látẹ̀yìn kò sí gbà kan wọ́n ìgbà tó ń bẹ́ arrest ẹ ní Republic wọ́n ti ṣe make fún ẹ wọ́n ti fi pa gbogbo làìkẹ́ rẹ wọ́n ti make pa làìkẹ́ rẹ wọ́n ti everything o ti wọnú plane òbí kan gọ̀ bíi tiẹ̀ wọ́n mú ẹ jáde náà ẹni tó ń bú ń gbà yẹn òun náà ló tún ní kó wá lọ arrest babiodun Gani Adams ẹ wá ń gbé first note ọdún kejì àbọ̀ sẹ́yìn private talk ni wàá máa ṣe mí wàá máa gbà mí kí láyé fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọjọ́ kìíní àná tó ń bọ̀ nílé ààrẹ tí àwọn mọ́gàjì tó ń bẹ ààrẹ pé kó jẹ́ kó wá àwa kò wá àfẹ́jẹ́ kó wọlé ó mọ bóyá ń bẹ̀rù àlọ́jọ́ ẹ tó ń ra bàbá ìwọ àtàwọn fùfú gẹ̀ tó kó dání nǹkan á ṣe wọn tó bá gbé gẹ̀ sí gẹ̀ wọn á là làràràrà igẹ̀ wọn á sọ dànù wọn á pín sí márùn ó mọ bó ṣe ń ká bòlòbòlòbòlò ó mọ bó ṣe ń gbọ̀n wọlé ààrẹ lọ́jọ́ yẹn àwa sọ̀rọ̀ tó wá ń sọ̀rọ̀ wá lọ jókòó sí Germany tó wá ń rán àwọn kan àwọn bébì àwọn bébì riffraff àwọn bébì irú no Sunday ọ̀gá ń gan olè dá mi mú ogún rè lákàyọ̀ sí mọ́lẹ̀ ogún rè Sunday olè dá mi mú ló fọrún ṣẹlẹ̀ one on one kò lè dá mi what are we talking about Yorùbá ni wà náà tó bá ní ká sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ajá lóòótọ́ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyá àtọmọ bàbá àtọmọ ẹ̀gbọ́n àtàbúrò ìlú sílùú tí wọ́n bá dẹ̀ ti pẹ̀tù sáwọ̀ ogun máa ń sinmi ni ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lórí social media yẹn ló fẹ́ gba yorùbá nation fún yín ẹ̀yin mélòó lẹ́ ń gba yorùbá nation ẹ dárúkọ gbogbo yín at least gbogbo ẹ̀yin tẹ́ ń jà fún yorùbá nation at least orúkọ yín jáde lórí social media lọ́la ta ló mọ sunday rí ta ló mẹ́kọ̀ọ́ lu ẹ̀ lọ́yọ̀ọ́ who is sunday igboho who is the guy i don't know him No, nowhere where to be found. Ah ṣé ọ̀rọ̀ ọ̀rọ̀ tòkunbọ̀ tó ń kó nínú igbó yẹn àbọ̀rọ̀ ínfọ́mátì tó ń ṣe àbíṣẹ́ ilẹ̀ kéékèèké kéékèèké yẹn lẹ bìlíf pé ni ni ni babiodun gigana adams wà pẹ̀lú ẹ̀ pẹ̀lú yìí. ẹjọ́ ló rojọ́ ẹjọ́ ló rojọ́ nílé ẹjọ́. èmi ò ní kọ̀kọ́ tí mo fẹ́ bá ẹ fà. àyè ah, tó ṣe máa fa pọ̀ ó ṣe bẹ̀rẹ̀ ní. Sunday Igboho jẹ́ káwọn lọ́ọ̀yà ẹ̀ jẹ́ o mọ̀ pé ìjọba wà o mọ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu wà o ti sọ̀rọ̀ sí wọn rí àbò mọ̀ o mọ̀ ní o ti sọ̀rọ̀ sí wọn rí nígbà tí ẹ lẹ́kọ̀ọ́ àti lady k àti gbogbo yín tó bá yẹ pé ẹ lẹ́kọ̀ọ́ ni tẹ bá fẹ́ gba Yorùbá nation ṣé bọ́ ṣe ń gbà nìyẹn ẹ tó jíjọ lórí orílẹ̀-èdè sìn ọmọ yorùbá ni àti ìmọ̀bi tó máa bá ọ̀rọ̀ yorùbá dé ìwọlé di kí ẹlẹ́nu yọmọ ìyọmọ tó ṣẹnu bíi gbáàrú yẹn o tún ti jáde o ti ń bu ẹ ẹ ẹ president bola ahmed tinubu. ìgbà tí buhari lọ́dún mẹ́jọ ẹ kàn sọ̀rọ̀ ẹ ṣépè fún iṣẹ́ ilé kúrò ńbẹ̀ ni tóun náà bá dé tó bá ṣọdún mẹ́jọ ìbò ṣe nǹkan sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí i a dẹ̀ ti rí pé ó ti ń bá lọ díẹ̀ díẹ̀ báyìí ṣé erika àwọn ọmọ sókè ọmọ Yorùbá ń gbọ́ iṣẹ́ fẹ́ dáṣẹ́ tó ní. àwọn ọmọ Nàìjíríà ni mo kàn fẹ́ wá bá sọ̀rọ̀ àwọn tó ń lọ́gbọ́n tó òde náà ọmọ pọ́jọ́ mẹ́ta mẹ́rin ló wá lò onímọ̀ ti dé báyìí o mọ̀ ti dé báyìí o mo ti òun gá òun gáyà àwọn èèyàn ní Sunday mẹ́ ṣé mo ṣe dé yẹn sáwọn èèyàn lè mọ̀ pé three four days ló wá lò Nàìjíríà Benin Republic náà ló gbà sá lọ ó ṣe lọ gbá mọ́nítà láyẹ̀pọ̀tù wàá sunkún ẹlẹ́ẹ̀kejì wọ́n á kó sí ẹ lọ́wọ́ àtẹsẹ̀ àbò bílùpù àwọn òkàwé àmọ́ bó ṣe ń lọ nàìjíríà ni ó láwọn tó bẹ́ẹ̀ rójọ́ yẹn tó fi wọlé náà ó padà fún wọn lọ́rọ̀ sọmọ́ sí gbogbo nǹkan tó ń ṣe yìí gbogbo àwọn tó bẹ́ẹ̀ rójọ́ tó fi wá ṣòkú ìyá ẹ̀ ó padà fún wọn lọ́rọ̀ sọmọ́ tí bá rọ̀rọ̀ sọ ọ̀rọ̀ yìí sọ lálẹ́ a máa gbénú mi mo dẹ̀ ti sọ tínú mi kò lè wúnú mi jagunjagun làwa ẹ̀mí ò ẹ̀hún mi ò ràn ẹ àti gbogbo àwọn tó ń tẹ̀lé yín mi ò ràn yín orí ẹ̀kún ẹ̀kún ẹ̀kún àtẹ́wọ́ ẹ dàbí ìdọ̀tí orí orí èkánná ni what's wrong with you Sunday báwo ló jẹ́ pé ọgbọ́n olè ọ̀lẹ ìmọ̀ ẹ̀ àlùkọ́rọ́ yìí jìbìtì ó ti kún orí ẹ báyìí àwọn lọ́yà inú àdé máa tiẹ̀ torí pé wọ́n jẹ́ kó jẹ́ ń bẹ̀ rí sọ́mọ̀ pé mo ti kọrin sáyidì kan fún ẹ rí màá máa rìpíìtì ẹ fún ẹ pàdé ẹ náà ni òun náà ló forin gbé ẹ ga nǹkan tó tó sáyidì Òṣùpá ló forin gbé ẹ débẹ̀ but mo tún fẹ́ fún ẹnu orin Saheed Òṣùpá yẹn náà sí pé táyé bá ń tiẹ̀ tó bá ń lọ gọ̀lúgọ̀lù tó ń tiẹ̀ tó ń lọ gọ̀ọ́gọ̀ àwọn tó tiẹ̀ á padà padà lẹ́yìn ẹ̀ tó bá fẹ́ jà fún Nàìjíríà tó fẹ́ jà fún ilẹ̀ Yorùbá máa bọ̀ nílé wàá jókòó síbàdàn tó bá yẹ pọ̀ ọmọ ọkọ ní ẹ máa bọ̀ wàá jókòó síbàdàn ṣé ẹ mọ búbú tẹ̀ ń bú ìbá Abíọ́dún Gani Adams ni ẹ mọ iye bú tẹ̀ ń bú ni so ó gbọ́dọ̀ ká yín lára voice note ọdún méjì àbọ̀ yẹn gbọ́dọ̀ ká yín lára ó yẹ kọ́ ní ọ̀fun ìfẹ́ náà sú ẹ sí kóòtù ni tó ní bọ̀bọ́ nìyẹn bọ̀bọ́ nìyẹn ṣọ́gbẹ́ni bàbá ńlá bàbá ẹ̀ Sunday Igboho bàbá ńlá bàbá bàbá ìpọ̀ nípa kọ́kọ́ bàbá ẹ̀ ṣé bọ̀bọ́ nìyẹn ṣó gba ẹnu ẹ̀ àbótigbà ẹ̀ bó ti pe ọ ní ní rí. olórí burúkú ni ẹ. o ti bú alákẹ́rí the paramount ruler o ti bú olúwo rí nílẹ̀ Yorùbá ọmọ tó fẹ́ ní lárí tó fẹ́ lálùbáríkà tí ó máa ń bú orí ọba ó máa ń bọ́ ọba aládé báyẹn tó bá bá tiẹ̀ ṣe nǹkan tí ò bá ṣe nǹkan àá fọwọ́ orí adé wọ̀ ni. o ti gbàgbé yẹn ìsìn ló ṣe wà ń dùn ẹ̀ pé ẹnìkan ní ó pa bọ́lá ẹ̀ àwọn gbọ́pọ̀ pa ẹ̀ ó wà nú ẹni tó pa bọ́lá ẹ̀gẹ̀ but unconfirmed ògbóyìnbó ìtumọ̀ unconfirmed pé àwọn ò gbàgbọ́ ẹnì ìṣó ní court parapara tẹ́ ń ṣe yẹn olùkọ́ táwọn lọ́yẹ ń ṣe yẹn ten billion naira tí lọ́yẹ yẹn tó ń béèrè lọ́wọ́ bàbí ọdún Gani Adams ẹni kó lọ ra pọpọ́f kó máa jẹ o. kó lọ ra pọpọ́f máa wo ibi tọrọ ẹ máa gbà yọrí sí. kó tó jẹ pọpọ́f ẹ̀ tán ten million ẹ máa dé ten billion ẹ máa dé o kó lọ kó pọpọ́f jọ kó máa jẹ. máa wo ibi tọrọ ẹ máa. ẹ ti gbọ́ lọ́yẹ ń béèrè ten billion lọ́wọ́ àti ẹ̀ níta Hmm. wo Sunday Igboho lọ sọ́rẹ̀ Sunday Igboho àwọn lọ́ọ̀yà ẹ̀ mẹ́ta wọ́n ti ráìtì Babíọ́dún Gani Adams báyìí nǹkan tó dẹ̀ ń béèrè fún ni owó <laughs> alákọ̀ọ́kọ́ lọ́ọ̀yà Sanusi ah, ẹlẹ́ẹ̀kejì lọ́ọ̀yà Pẹ̀lúmi ẹlẹ́ẹ̀kẹta lọ́ọ̀yà eh, Olútọ́lá Àìná ó béèrè ten billion naira lọ́wọ́ ibà Abíọ́dún Gani Adams sí pé kán sán Sunday Igboho pé wọ́n bà Sunday Igboho lórúkọ jẹ́ ah, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Yorùbá ìtúbà wa gbọ́ eléyìí ṣùgbọ́n ní gbogbo ẹ lọ tí mo fẹ́ fi káṣẹ̀ ètò yìí ńlẹ̀ ni pé ìbàbí ọdún Gani Adams the fifteenth ààrẹ ọ̀nà Kakanfò fi Yorùbá la ó sì dúró sórí ọwọ́ wọn ipe lórí ọ̀rọ̀ insecurity ilẹ̀ Yorùbá ẹ̀yin ìjọba ẹ̀kọ́ ti àwọn ẹ̀fọ́ wọn ní six months. ọ̀rọ̀ náà dùn wá sunkún lórí tẹlifíṣàn. ìbà Abíọ́dún Gani Adams wọ́n sì dúró wọ́n <laughs> ẹ ṣe èmi. bàbá bọ́lá bẹ́ẹ̀ tinubu. ṣẹlẹ́wọ̀n la fẹ́ ní. mo kí yẹn fún ẹkú ìfọmọnìyàn ṣe. ẹlẹ́wọ̀n la ní kó wọnú gbọ́dọ̀. orí ìgúnnú kó dáa o orí ìgúnnú kó dáa o ẹ jẹ́ káwọn ẹlẹ́ni yọmọyọmọ ẹ jẹ́ kó gbé àkàbà kó lọ tún ṣe. èmi mọ̀ pé aim and objective ṣe ní fún nàìjíríà àti ilẹ̀ yorùbá wípé kó lè da olúwa elédùnmarè á jẹ́ kẹ́ lè rí ṣe ẹni táyé fi ń padé gún wọn máa fi ń sọ padé ògún náà o ìjà kan tó yẹ kẹ́yìn náà tó yẹ kẹ́ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe sílẹ̀ Yorùbá tẹ́ ẹ ṣe mí gẹ́gẹ́ bí èèyàn kan náà mo sọ ṣùgbọ́n mi ò sọ̀rọ̀ kí n fi rí yín fi òótọ́ rọ́mọ tó tọ́ ni mí. gbé bàbá mọ́ra bàbá mọ́ bí tó lọ bá gbé bàbá mọ́ra bàbá mọ́ bí tó lọ ó lè. bọ́lá mẹ́tì nínú ẹlẹ́wọ̀n ló máa ní nǹkan lórin máa bá aṣẹ lọ ọlọ́run ló lẹ̀mí ẹ̀. má gbé tó twenty years láyé o lè thirty years láyé. àwọn olè ọ̀rọ̀ ọmọ ẹ̀dá dámọ̀ láìpẹ́ ẹ̀gìrì ni eh, àìfàwọ̀ ẹ̀sìn gbẹ̀gbẹ̀ ó lè ní ẹ ìwé ní gbàládùra ọ̀gá ó mẹ̀sùn tó ọ̀gá ẹ̀ bàbá bọ́lá mẹ́sìn níbu eh. ẹ̀dùn yorùbá nínú mi wàá kàǹpé omi wàá bẹ́yìn mi nìkan fún mi lówó eh. nǹkan tèmi rí lèmi ń sọ àdóhùn wa ń nǹkan tó wà lọ́kàn tèmi lèmi ń sọ ó dúpẹ́ fọlọ́run elédùnmarè níbi tó dá mi sí gbẹnu ẹ sọ èyí tó sọ èyí tó jàre ọmọ olè <laughs> ó fẹ́ máa gbé Tinubu mọ́ra ẹ ti bú ọdẹ ẹ ti bá bàkan rí ti bú Tinubu rí ẹ Tinubu sì bá a ṣe ṣe ẹ lọ gírígà gírígà ó mọ ẹ̀sùn tó fi kan Tinubu tí ò bá sí pé Tinubu wà lórí àpèrè Tinubu gan fún ara ẹ̀ gangan ó yẹ kó fi rúlà àwọn fún ni ó ní apààyàn ní Tinubu ò gbọ́ nínú voice note ọ̀gá ẹ̀ ni ó ní apààyàn ní Tinubu tí wọ́n ń gbé mọ́ra yìí ó lápààyàn ni àbọ̀ àbọ̀ àbọ̀ àbórí ẹ̀ ò tiẹ̀ orí ẹ̀ ò pé ò mọ bó ṣe ń lọ ni. ọ̀gá yín sìn a gbọ́ pé bàbá wa tatugbọ́n sí ni pé bàbá wa barista Falana tún sọ fún sìn ó tún ó tún pálẹ́nà fún pé kó jẹ́ kí pc oreno kó lọ bẹ olóyè kọjọ́ márùn-ún tó pé kó lọ bẹ̀ kó dẹ̀ lọ sí orí newspaper kó lọ sọ pé ẹnu ló gbé òun kó dẹ̀ bẹ̀bẹ̀ a ti ń sọ fún yín ṣùgbọ́n orí orí ẹ̀ tó ní orí ẹ̀ tó lè yẹn sìn bó ti sọ ìwà àti ẹ̀ náà ẹ̀ bó ti sọ́nu program mi kan pé ẹ̀yin kan wà tó yẹ pé tí Gani Adam bá wọlé lẹ́nu ẹjọ́ máa wọlé náà ni so ẹ̀yin ọmọ ègbé ó máa padà ṣègbé náà ni so gbogbo yín ọ̀hún náà gbogbo yín gbogbo yín tẹ̀ ń di tẹ̀ ń dalẹ̀ Yorùbá tẹ̀ jọmọ Yorùbá tẹ̀ ń dalẹ̀ Yorùbá gbogbo yín náà lẹ máa wọlé lágbára Elédùmarè tẹ̀ jẹ́ kí àlàáfíà ó jọba gbogbo yín lẹ máa wọlé Ìgbòho tẹ̀yìn wá ń tóun pa tóun talábùkù tóun ṣe ẹ̀yin èèyàn mi ẹ kò gbọ́ fídíò kékeré ìṣẹ́jú méjì pé máa play fídíò yẹn ẹ kò gbọ́ nǹkan tárákùnrin sọ nípa olóyè tí olórí burúkú yìí ń fẹnu tẹ́ńbẹ́lú yìí ẹ gbọ́ nǹkan tó sọ nípa ẹ̀ ẹ mọ Ìgbòho ni òun lẹ ṣe ń rò pé èèyàn kan lásán kan ṣáà tẹ kọ̀ lè tẹ lè ṣe ní ṣíkú ó fògùn búra ó ní olóyè ó ní olóyè ò lè dáhùn mú èmi àrólé igan tí bá dúró síwájú ò lè sọ pé ibo ni mo fẹ́ gbà lọ èyí tí ìṣolóyè èmi èmi ọmọ olóyè yìí èmi kémi náà kí n fò fẹ̀rẹ̀ kí n kọ̀ wọlé kí n wọlé bàbá mi ń bẹ̀ yẹn kí n lè ọ̀ra jáde kí n wọlé bàbá mi kí n jáde kájọ wá pàdé ó lè dá mi mú wo agore orin agore ògúnrè orin <laughs> ó lè dá mi mú kí máa tiẹ̀ sọ pé òkè òmò kí pe àwọn èèyàn mi kan sọ pé àròlé máa nìṣó mẹ́ ojú òní tiẹ̀ àwa náà wà lẹ́yìn kí máa káwọn yẹn dání kọ́kọ́ jẹ́ mi nìkan sọ ó lè dá mi mú ká tó wá sọ pé olóyè ìwọ yìí ojú àtijọ́ ló kàn fi ń wo máa yẹn fojú àtijọ́ wò pé ah, ibà àtijọ́ ń gan ẹ̀ lè dá mú látijọ́ ń gan fún ara ẹ̀ gan ẹ̀ lè dá mú látijọ́ ọ̀hún ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ fún yín ní fídíò kan jàre kẹ́ ẹ sáré wò ó kẹ́ ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ nípa olóyè kí ọ̀dọ̀yọ̀ yìí kó lè mọ kó lè mọ bólóyè ṣe jẹ́ ọ̀dọ̀yọ̀ tó ń sọ̀rọ̀ yẹn kó lè mọ nǹkan tó ń pè kó lè mọ ẹni tó ń pè lólóyè ẹ kò jẹ́ àgbọ̀ ẹ jẹ́ àgbọ̀ ẹ jẹ́ àgbọ̀ ká tó máa lọ last video náà lélẹ́yìn last video lórí ètò yìí rèé ẹ jọ ẹ bá wa share ètò yìí o. Mm, gbogbo déètì yẹn ò lè sí lórí mi nígbà tí mi ò kàwé. tẹ bá wà wò dáadáa ṣé Sunday Igboho ló pa Bọ́lá Ìgè. láéláé Sunday Igboho mo lọ́wọ́ àti Bọ́lá Ìgè kó o ṣòṣèlú kò ì mọ Bọ́lá Ìgè ńgbà náà gan. nbó ló ti fẹ́ mọ̀. nbó ló ti fẹ́ mọ̀. ẹ̀ńtọ́ yẹ kó kò tí ọ̀hún kò tí rí nẹ́tíwọ́ọ̀kì. irọ́ ni ó ń pa irọ́ tó jìnnà tóòtọ́ ni ibi wọn ti pa Bọ́lá Ìgè wọn mọ̀. Hmm. ẹlẹ́fẹ̀ràn Sunday Igboho. mo fẹ́ràn ẹ̀ pọ̀. ilẹ̀ rí níjọ́ kìnìún àná tá a jọ dúró hmm tí ò jẹ́ kí ìlú bàbá mi ó tú hmm. kò sí ní tó lè ṣe sí mi tí mo lè bínú ṣe láyé tọ́wọ́ bá ní ọkùnrin tí ń sọ rárá fọkùnrin àkọsẹ́ ní ṣe o hmm. ó tá ó gbìyànjú ó dúró tán sọmọ ìlú mi gan lè dàn tó dán wò ní. tí tó sọmọ ìlú wa tí tó sọmọ ìlú wa ọ̀wá síbi tẹ́ ẹ ti rí láyé tó wá gbọ́ ọmọdé bẹ́ẹ̀ kan tó bá fẹ́ máa fa wàhálà kan yóò sì tọ́pa yẹn. subscribe to my channel Yorùbá Dùn Online TV. ẹ ǹkan bó ṣe ń lọ. ọmọdé gbọ́ ọmọdé kẹ́ ó fìtìlú ìṣe hmm. ní sì jógòkè ìlú náà ló ti jáde tó ti bọ́ bèrè rẹ̀ èrè mm. tó ṣètẹ̀ lọ́wọ́ Ọlọ́run níjọ́ bàjẹ́ ní gbàdúrà kó bàjẹ́ fún mm. yóò máa dáa fún ni àwa náà tó kù lẹ́yìn Ọlọ́run jẹ́ káwa náà gòkè àwa náà bá àánú pàdé lẹ́yìn náà ti ń lọ tẹ̀ ń bọ̀ ojú rere Ọlọ́run kò ní fi sílẹ̀. Sunday Igboho ló ń fẹ́ràn yín ọmọ àdé nǹkan tó náà rí. àjọ fẹ́ràn ara wa ni mm. tọ́lá yìí sì fúnra wa. wọ́n yẹ pé ti jọ fi síbi kan tẹ́lẹ̀. kò síbi kan tẹ́lẹ̀ àjọ ẹ sọ̀rọ̀ olókè lẹ́ẹ̀kan àyà mi sì ń já lórí nǹkan tó ṣẹlẹ̀ lólókè ṣe nǹkan tó rọrùn. ẹ má jà sọ̀rọ̀ olókè mọ́ <laughs> Sunday ti gbọ̀n alẹ́ ń bẹ́ ó ti gbọ̀n alẹ́ ń bẹ́ hmm. gbogbo Yorùbá tán lé ń bẹ́ àti gbá àtàwọ ìkírun ìlógo ìfẹ́rìn ah, oh. Sunday Igboho lọ́jọ́ kan padà sọ̀rọ̀ wọn ò lè gbàgbé ẹ̀ láíláí èmi mo ní ọlọ́bẹ̀. ìyẹn rí láyé ẹ̀. bàbá ajá pé ẹ ní máa wá ń gbá mọ́tò ń gbogbo lọ́bùnrin bíi ti pa kan mú bàbá wa já nàmọ́ lẹ́nu gbogbo bíi ń rìn òun náà èmi náà yàjọ rògbìn lera wa lórí bẹ́ẹ̀ ni. àjọ ṣe kéde. a rògbìn lera wa lórí bẹ́ẹ̀ ni wọ́n bá tán bẹ́ẹ̀ ọ̀tán náà nù tá a bá sì lè jáde bẹ́ẹ̀ á jáde bẹ́ẹ̀ ni òsì wà lágàgà ẹ̀yin ò lè mílẹ̀ mọ́ mi. Hmm. ẹ lè fọwọ́ sọ̀yà gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ Yorùbá. ẹ̀yin ò lè mílẹ̀ mọ́ mi a bá ń ṣeré lókù. àwọn èèyàn lè mílẹ̀ mọ́ yìí. ẹ gbàgbé lórí rọ. àwọn èèyàn lè mílẹ̀. ẹ gbàgbé. bí boko haram bá dédé gidi yín mọ́lẹ̀ àwọn àwọn àwọn kéde àwọn Fúlàní. wọn ò lè dá wọn ò lè mú bọ̀dẹ̀ fẹ́ mú tẹ́bá ẹ ti àwọn amúgbò pé ẹ̀kẹ́ dédé lọ́kẹ̀ dé gidi yín mọ́lẹ̀. wọn ò lè gidi mi tá a bá mọ́pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ọ̀kan wọn fi lẹ̀ ni. ẹyin èèyàn mi ẹyin olólùfẹ́ mi ẹ má bínú sí mi ètò yẹn a máa fẹ́ mú wá sí òpin láìpẹ́ yìí ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé àsìkò wà fún yín láti pè wọlé mo ní ìṣẹ́jú márùn-ún péré láti lò lórí ètò yìí tó bá jẹ́ pé ẹ fẹ́ pè wọlé mo ní ìṣẹ́jú márùn-ún péré láti lò ní orí ètò yìí tí ẹ bá fẹ́ pè wọlé ni o mo ní ìṣẹ́jú mélòó péré láti lò ní orí ìkànnì yìí ká tó mú ìpàdé yìí wá sí òpin ká tó mú ètò yìí wá sí òpin ẹ̀yin olólùfẹ́ mi ọ̀rọ̀ lẹ ti gbọ́ látàárọ̀ yẹn <laughs> Gani Adams àti owó àti àwọn ọmọ ogun rẹ̀ ẹ̀wọ̀n bèbè ẹ̀wọ̀n yín ó ti ń súnmọ́ so àwọn owó ìbanilórúkọ jẹ́ tó dẹ̀ máa san nǹkan kí sẹ́sẹ̀ ràgó ń bẹ̀ ó dẹ̀ máa san ìwọ náà ló máa san kò sẹ́lòmíì tó máa bá ẹ san o fún ara ẹ ló máa san o ṣùgbọ́n so gbogbo gbogbo wàhálà tẹ́ ẹ̀ ń ṣe lórí ọmọ adéyẹmọ lórí yìí lẹ máa fi kó agbára lẹ́gùn ẹ̀yin olólùfẹ́ mi. ìgbà wọn gbé tiwa confuse ìlànà olólùfẹ́ wa. ẹ kọ́ sí gbogbo àgbáyé ń bọ̀ yín o àgbáyé ń bọ̀ yín o. ẹ kú ẹ mẹ́fà ẹ ṣeun o. àbẹ̀lẹ̀ ọ̀dà yìí rẹ̀ tó ti sàrẹ́ sí iṣẹ́ takuntakun. ẹ ṣeun dúpẹ́ ẹ ṣeun o. ọmọ yorùbá pátákó gbogbo àgbáyé pátápátá gbogbo àgbáyé àìsàn ìdòní àbẹ̀lẹ̀ yọ yóò máa bá a bá gbogbo ẹ̀yin sọ̀rọ̀ sọ̀rọ̀ wa àwọn aláàbòrí àwọn àpapọ̀ agbára wa pẹ̀lú ìbọ̀lọ́ gbogbo gbogbo àwọn ọ̀tá olóyè òkèèrè gbogbo àwọn ọ̀tá jíkọ́dẹ̀kọ̀ lágbára ọlọ́run gbogbo wọ́n parun tọmọtọmọ ni pẹ̀lú ìbọ̀lọ́ gbogbo ẹnikẹ́ni tí bá ń gbèrò ibi sí bàbá ọ̀ gbogbo wọn pátápátá wọ́n parẹ́ tọmọtọmọ ni pẹ̀lú ìbọ̀lọ́ láìpẹ́ láì jìnnà yìí. I shall. àṣẹ o àṣẹ o mi ò gbọ́ yín mọ́ o ẹ ti ẹ ti ẹ ti ẹ ti tẹ òdì o ó yá ẹ ti mute ẹ ti unmute ara yín bẹ́ẹ̀ ẹ gbóhùn sókè o. Okay. so ẹ gbọ́ mi báyìí. a ti ń gbọ́ yín o. ẹ ẹ ti gbọ́ bẹ́ẹ̀ ẹ ti bàbá yìí ò ṣe kankan fún ẹnì kankan ẹni tó ṣe wípé wọ́n ń jà fún ìran ìran ìran ọmọ yorùbá ni ìran generation gbogbo ilẹ̀ yorùbá ni wọ́n ń jà fún bàbá yìí wọ́n jà fún tara wọn nìkan gbogbo tí àwọn ará bíbá yìí ń sọ àwọn kan ń jẹun ara wọn yà ni ọ̀sọ̀ ọ̀sọ̀ èyí yìí ní ìsìn ọ̀sọ̀ àwọn ọ̀rọ̀ rádaràda tẹ́ jáde lẹ́nu ó ń bú ẹ̀mí ẹ̀fẹ̀ ó ń bú àbá Tinubu tóró pọ̀ ní ẹ̀fẹ̀ kú ọpọlọ wọn kú ni àtòrò pé ọpọlọ àbá Tinubu kú wọn mọ nǹkan tí wọ́n ṣe. àwọn bàbá yìí wọ́n mọ̀ wọ́n pé yes olótìtọ́ olótìtọ́ ọmọ Yorùbá ni ti Sunday Igboho ó yí àwọn bàbá yìí gidigidi kí wọ́n mọ̀ wulẹ̀ wá kí wọ́n mọ̀ wulẹ̀ wá ọ̀nà ọ̀nà pé àwa náà nídìí láti dìbẹ̀ ara wa kò sí ọ̀nà kò ti jẹ́ ti ṣe mọ́ ju pé kíkà náà dà kí wọ́n tètè bẹ̀bẹ̀ jẹ́ ní jẹ́ ní kí wọ́n bẹ̀ lójú ọjọ́ Gani Adams ọ̀tá lẹ́lẹ́ Yorùbá ni wọ́n gbogbo ẹnu ni mo fi sọ ọ̀tá lẹ́lẹ́ Yorùbá ni bàbá yẹn ẹni tó ní ìlara ni ìlara ìlara ló bá Gani Adams ìlara ni Gani Adams ti fi kó wàhálà tirẹ̀ lọ́rùn báyìí ní ìsèjì. tó wọ́n sì ní wípé bí bá ti lè sọ̀rọ̀ jù téèyàn téèyàn bá ti lè sọ̀rọ̀ jù téèyàn bá tètè wu ìwà burúkú bọ̀ tipẹ́tipẹ́ níjọ́ kan báyìí àṣìṣe ó dé bẹ́ẹ̀ ni àṣìṣe ló dé bá àwọn oúnjẹ báyìí ní ẹsẹ̀ yìí òun ni kò mọ ọ̀nà tí ó fi kọ́ nínú àṣìṣe yìí ọ̀nà tí ó sì ṣe ọ̀nà tí ó sì fi pọ́ńpẹ́ ni wípé etí ẹni kó ṣe kó tètè ṣe lójú ọjọ́ wà láti ní agbára ní ọwọ́ náà ní agbára gbogbo àwọn ẹgbẹ́ ìpele Yorùbá dúró wà láti ní agbára ọlọ́run fún ọ lè pẹ̀lú ògo ọlọ́run because àwọn ní agbára débi ilẹ̀ yorùbá lónìí ọlọ́ọ̀bá gbọ́ fún ọ̀nà fún ọbẹ̀ gbogbo ọmọ yorùbá tí ń pèrè ọlọ́mọ yorùbá tàbí ẹnikẹ́ni tí èso ọmọ ilẹ̀ yorùbá tí ń gbàbọ̀dé bá ọmọ yorùbá pẹ̀lú ògo ọlọ́run láìpẹ́ láìjìnà yìí láìpẹ́ láìjìnà tá a bá jọ sọwọ́ tá a bá rí ọmọ kékeré tó fẹ́ mọ̀ tó fẹ́ mọ̀ gbèlú ga kí ni nǹkan tó yẹ ká ṣe ojú ti là kọjá wípé ká tó sọ wípé àmọ́ àmọ́ jẹra wa lẹ́sẹ̀ nílẹ̀ Yorùbá náà ojú ti là. kí ló tó gbèdè ilé ayé yìí ní èdè yìí kì í ṣe owó owó owó owó owó owó owó ni ọ̀rọ̀ ilé ayé mọ̀ ọ̀nà àbáyọ iná ni gbogbo àgbáyé ń wá fún orílẹ̀-èdè wọn báyìí ní èdè yìí kí ni àǹfààní kí ni àǹfààní kí ni àǹfààní ààrẹ ààrẹ ọ̀nà kakanfò láti ìgbà tí àwọn aláàfin ọ̀yọ́ ti gbé ààrẹ ààrẹ ọ̀nà kakanfò fún fún ààrẹ Gani Adams kí ni àǹfààní stéètì wo ọ abúlé rẹ ní Gani Adams ti ẹ ti ló tiẹ̀ ti kó àwọn ọmọ rẹ lọ pé àwọn náà Fúlàní táwọn láàmú níbi báyìí níbi báyìí kí Gani Adams ti tiẹ̀ ti ṣe láti ìgbà tí Gani Adams ti ti ààrẹ ọkàn ọwọ́ ọwọ́ apá wọn ti ti jọ ọ̀káwọn ọmọ ọ̀káwọn ọmọ tó káàkiri gbogbo tó tilẹ̀ Yorùbá gbogbo abúlé ọwọ́ fi wọ́n ṣe bísíǹnẹ̀sì láàyè ara jẹ wọ́n mọ hundred thousand bọ́ lórí ọmọ kan lóṣù kan ọwọ́ àwọn ọ̀páwọn ọmọ yẹn ní fifty thousand lójú twenty five thousand lójú ọ̀páwọn ọmọ ọlọ́mọ ṣe bísíǹnẹ̀sì ọ̀nà tàbí lè ọ̀nà kí lù ní o ti máa nílọ síwájú tó bá ṣe wú pé o gbéra sí ààyè tó yẹ kó o gbéra sí ni ọgbẹ́ ọba ń gbọ́ kọ́ ọ̀tọ̀ sọ̀rọ̀ jáde nínú rẹ́díò lásán àwọn tí àwọn tí àwọn tí àwọn tí ń fẹ́ tí ń pa wá lẹ́yìn ọkọ̀ ọ̀fẹ́ yìí kọ́ ọ̀sọ̀rọ̀ jáde lórí rédíò lásán wà lẹ́tà lẹ́yìn gbogbo wọn gbogbo gbogbo gbogbo rádaràdá tí ń ṣẹlẹ̀ ẹ̀ lẹ́yìn òbá ó pè ní ipò ààrẹ ipò ààrẹ ni wípé jagunjagun jagunjagun pé kí àwọn àwọn tí wọn máa ń dàlú ní wọn bá gbóhùn ẹ lásán yàtọ̀ yóò dà dànù ni. ẹ ṣeun brọdà mi ẹ ṣeun ẹ ṣeun o thank you very much sir. gbogbo àwọn ọmọ yorùbá gbogbo àwọn ọmọ ilé ìfowópamọ́ pátápátá ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbé bàbá yìí lóyún tó bá ti wú pé irú àwọn bàbá wa tí wọ́n ti pa tí wọ́n ti pa tí wọ́n ti pa ọdún kọjá ọdún tí àwọn bàbá bàbá wa ní Awólọ́wọ̀ àwọn bàbá yẹn tí wọ́n ti pa tó bá ti pa bàbá yẹn rí àwọn ọmọ Yorùbá túrù bò wọ́n báyìí ni irú tó ṣẹlẹ̀ sí wọn bàbá yẹn ń tà yẹn kò ti ṣẹlẹ̀ sí wọn. ọ̀gá ẹ ṣeun dádì mi ẹ ṣe gan-an God bless you. ọ̀nà àbájọ iná ni wá nílẹ̀ Yorùbá ẹjọ́ mọ́sọ̀ wípé ọ̀rọ̀ nípa mo ti gbọ́ kankan pé ọ̀dà tó gbé ní ètò báyìí mo gbọ́ nǹkan fẹ́ ní àwọn fúlàní ní àwọn fẹ́ tètè àwọn fẹ́ tètè tètè nílẹ̀ ju ní gbogbo ilẹ̀ yorùbá kì ṣe ilẹ̀ yorùbá náà fúlàní ó ti tètè tètè wá wọn kí wọ́n tiẹ̀ mọ́ ti rẹ̀ nílẹ̀ yorùbá kì í ṣe ilẹ̀ o ẹ dákun ẹ bá wa sọ yẹn náà kẹ bá kẹ bá wa sọ yẹn náà ẹ dákun bìkọ́ mo wò nínú programu bàbá wo tv ìjẹ́ náà fúlàní àfẹ́sìn àfẹ́sìn ìṣèdè ní gbogbo ilẹ̀ yorùbá ṣébí wọ́n ní ṣébí tí fúlàní kan bá ṣe ìkan bì kan tó tí fúlàní kan ṣe fún bì kan tí wọ́n lọ fi àwọn ẹyẹ ìgbákejì léèrè ṣébí wọ́n máa ẹgbẹ́ máa ń sọ fún àwọn ọmọdé tí wọ́n ti wá ni tó nígbà tí wọ́n fẹ́ ṣe ìṣèdè ilẹ̀ yorùbá ní gbogbo ilẹ̀ yorùbá ní ìṣe yìí ọ̀nà wo ni wọ́n gbà kọ́nẹ́ẹ̀tì mọ́ra wọn ọ̀nà owó tọ̀pọ̀ mẹ́sìn mẹ́ra wọn tí wọ́n fi dára wọn mọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àbọ̀ tí Fúlàní kan bá ṣe nǹkan bì kan àwọn ti bí yọ láwọn ọ̀dà mọ̀ wọ́n láwọn ọ̀mọ tí tó ti wá. ẹ ṣeun dádì mi mo dúpẹ́ o ẹ ṣeun o mo gbọ́ ọ̀tá sọ ẹ ṣe gan-an kọ́ọ̀kan tún já òkè kọ́ọ̀kan tuntun já gbogbo ọmọ Yorùbá ń gbọ́ yín o níṣẹ́jú méjì péré o ẹ gbóhùn sókè o. ẹ ṣeun bàbá mi mo dúpẹ́ o nǹkan tí mo kọ nǹkan tí mo kọ fẹ́ sọ náà kò kò pọ̀ púpọ̀ ṣíṣe ẹjọ́ ẹni tí ẹ bá sábà pè wọlé lórí àwọn ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ máa kọ́ńdà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ́ lè má máa kọ́ má máa kọ́ má ṣètò ló ti kọ́ má ṣètò pẹ̀lú anybody débi pé gbogbo tó wà lẹ́sẹ̀ sí agbára ọlọ́run àṣà ti ìyẹn ti lọ ṣẹ̀wá ká ní ọ̀rọ̀ tá a sọ ní ìjẹta lórí táwọn fúlàní tó ní ẹ̀rọ ti kú tó ti yé yín. èyí wo bí gbogbo kan yẹn ti gbogbo àwọn èèyàn lára tí tẹ́lifọ̀ ní ìdìbò wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún ṣẹ́rìtì tó yé yín. tẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ Yorùbá wa kan ní ìmọ̀ ọ̀kan tí mo lè sọ sọ́rọ̀ ní ọ̀rọ̀ pé káwọn Yorùbá wa dé ní pé bí àwọn akọ́kọ́ akíndí tó wọ́n ní òde ẹ̀wọ̀n tó mo sọ èèyàn ṣe ń dìde fún wọ́n tó sọ̀rọ̀ sí gómìnà tó sọ̀rọ̀ ẹbí wọ́n jẹ́ ẹbí èyí náà wọ́n bí kan ẹni ká mi lára bí ìjẹba yẹn tí mo máa ń sọ ìgbà tí bàbá ìwádìí síbẹ̀ tí n torúkọ bàbá ìdíje bàbá tí à ń sọ̀rọ̀ èyí ìdíje nìyí bàbá yẹn tó wá padà lọ sí níbẹ̀ yẹn mo tẹ̀lé ìdíje yẹn sí bàbá yẹn wá ń ṣáájú àwọn Yorùbá tó wà nínú ẹ́sẹ̀tì yẹn ẹ bá gbọ́n tí ọ̀gbẹ́ni kan sọ tẹ́ ẹ ń bẹ̀ nínú fúnga nínú kílẹ̀ tó ń sọ lẹ́ tó jẹ́ Yorùbá tó ní gbogbo báwọn èèyàn ṣe pariwo tó ṣe kinní kan tó sọ̀tọ̀ sísọ lórí kinní kan títí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ kó má bẹ̀rù pé kinní kan ẹ o ìgbà tí mo gbọ́ kinní kan yẹn ká ń dára pé ìkúlẹ̀ àwọn èèyàn wo ni àwọn Yorùbá wà ní. ẹ ṣeun brọ́dà mi. ṣé a máa sọ fún àdúgbò ṣé a máa sọ àwọn ẹ máa ẹ máa tètè ń jẹ ìjọ tó lọ sọ púpọ̀ tó wọ́n máa kọ̀ lórí ọ̀rọ̀ gàrí àtẹ ẹni nítorí bọ̀dì láti pè ó dẹ̀ máa ó dẹ̀ ó dẹ̀ rí bọ̀dì oníbọ̀dì sì sọ̀rọ̀ òbí tó ti yé yín. ó dá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ̀yin ọmọ yorùbá mo kí gbogbo wa pátápátá wípé a kú àtàárọ̀ ẹ̀yin èèyàn mi ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣí ètò yìí bó ṣe jẹ́ náà ni ẹ gbọ́ yẹn lẹ́nu àwọn èèyàn wa gbogbo kẹ́ tó máa lọ fọ́nfàní ẹ̀yin tẹ̀sẹ̀ wọlé gbọ́ voice note kékeré yìí díẹ̀ ẹ jẹ́ kó play púpọ̀ jù fọ́nfàní ẹ̀yin tí ẹ̀sẹ̀ wọlé ká tó máa fi ètò yìí ká tó máa mú wá sí ìpamọ́ fọ́nfàní ẹ̀yin tí ẹ̀sẹ̀ wọlé ẹ jọ̀ọ́ ẹ bá wa share ètò yìí o ẹ bá wa share ètò yìí o ẹ ṣeun o ẹ̀yin olólùfẹ́ wa a máa fi voice note yìí ṣe ìlọ lórí ìkànnì yìí ẹ máa gbọ́ tó bá tásìkò kan a máa dáwọ́ ẹ̀ dúró ẹ ṣe púpọ̀ o tẹ́ bá sì fẹ́ pé wọlé ìṣẹ́jú àyè ṣì wà fún ìṣẹ́jú díẹ̀ o so a máa fi voice note yìí ṣe ìlọ. between defendant and a third party, Mr. Nuru Banjo, sometime in November 2021 or thereabout. An order of this honorable court directing the defendant to publicly retract the slanderous, libelous, and defamatory content contained in the publication of Nuru Banjo, which was further published on all new media platforms including YouTube, where the claimant was defamed, marginalized, and disparaged by the defendant in the conversation published in November 2021 by the defendant. An order of this honorable court directing the defendant to engage all new media platforms, including YouTube, to take down the slanderous, libelous, and defamatory content against the claimant as said by the defendant to a third party, Mr. Nuru Banjo, from their various new media platform, An order of this honorable court directing the defendant to tender unreserved apology to the claimant in five national newspapers in Nigeria over defamatory content against the claimant by the defendant, which has been published on all new media platforms, including YouTube an order of perpetual injunction restraining the defendant, his agent, privies, or assigns from further scandalizing, assaulting, embarrassing, degrading, or defaming the person of the claimant. An order of this honorable court for the payment of extraordinary and aggravated damages in the sum of 500 million naira in favor of the claimant for de- ẹgbẹ́ òsókè o gbogbo àgbáyé ń gbọ́ yín o. ẹ kó ètò ẹ kó lè tó. ẹ ṣeun ẹ ṣeun mọ́mì mo dúpẹ́. ẹ kó ètò à ń gbádùn ẹ ṣeun. ìmọ̀ràn tẹ́mi kan fẹ́ fún Gani Adams ti ni pé ó tètè jáde hmm. kó jáde kó lọ bẹ̀bẹ̀ torí ó ti wọ wàhálà báyìí báyìí hmm. kó lọ bẹ̀bẹ̀ kó má ṣe orí ó gbé gbogbo ìgbéraga tó ń ṣe kó gbé sílẹ̀ ìnà kò sí nǹkan tó jó òrìrí ìnà ó lè jáde síta kó sọ pé ẹnu ló gbóhùn nǹkan tóun sọ yẹn information tóun kàn gbọ́ náà lòun ṣe ń sọ kò sí nǹkan tó ń ṣòro níbẹ̀ ìnà bẹ̀tẹ̀ àwọn kan tó ń tì í wọ́n máa ti wọ gbègbè wọn ìnà kó mú ìtìjú kúrò bẹ́ẹ̀ tó mú ìtìjú kúrò bẹ́ẹ̀ torí àwọn abánidá ò ní báni débẹ̀ hmm. ṣé kò yé. mo gbọ́ yín mọ́ mi. Hmm. ọjọ́ ọdẹ àràdẹ ohun tó ń lọ àìsí fún ilẹ̀ Yorùbá Yorùbá òkú bí àwọn ẹni tó ti ṣe fún ìran Yorùbá àdẹ̀mẹ́ni tí ò ti ṣe fún ìran Yorùbá. Hmm. You know? Hmm. tó pè wọlé tó ní kọ́ máa bu kọ́ máa bùyàn yẹn ìwọ ní kọ́ máa bùyàn níbi tó ń bá bùyàn ṣáwọn àwọn yorùbá tó fìdí ni ṣáwọn ò mọ ó ti ń lọ ni àwọn àwọn akọ̀kọ̀ nílẹ̀ yorùbá ni àwọn akọ̀kọ̀dé náà ojú inú ni gbogbo kékeré bẹ́ẹ̀ni. àwọn akọ̀rin kan ti kàjà jàǹtò ṣe ni lára ti pọ̀ jù fún gani adams lára ó lára olóyè ẹja sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ó lára. bẹ́ẹ̀ni. agboolé tó ṣẹlẹ̀ ọjọ́ kí ní gúrúmàràjì tí wọ́n fi dá lórí ìdúró kan ló wà nídìí ẹ̀ kó ṣe gbàdá náà ló wà nídìí ẹ̀ ni. bẹ́ẹ̀ni agbóhùn àti báwo ló ṣe mọ̀ pé olóyè lọ sí èkó ó ti gba ọ̀nà ọ̀sẹ̀ ó ló wà nídìí ẹ̀. Hmm. bẹ́ẹ̀ni. Hmm.

ó ti ọlọ́run gbọ́lọ́ èdìtì fún ìran yorùbá ni olúkálùkù tó bá jẹ́ ẹni ẹ̀mí àwọn pásítọ̀sì kó lọ béèrè olúwa ló gbẹ dìde eléyìí òun ṣe pé bóyá òun ló gbẹ dìde ọlọ́run onídùúmọ̀ rẹ̀ ló gbẹ dìde fún ìran àwọn ọmọ yorùbá ẹnikẹ́ni tó bá ń lara ó kọ̀ lara orí burúkú fara ẹ̀ ni kò sí tó ó lè fọlóyè ṣe ọlọ́run ló gbẹ dìde fún ilẹ̀ yorùbá. Hmm. Hmm. Hmm sọ̀gánẹ́dà kòtẹ́ kí n ṣe pé ìran yorùbá òkú àtàwọn fúlàní ọjọ́ jọjọ mọ̀ ní alápọ̀dé ni hmm. alápọ̀dé ni ẹ jẹ́ ká fọ̀ òótọ́ ọ̀rọ̀. Hmm. Hmm. àwọn ọmọ ọmọ pátá dàtìnà rí pé ó fẹ́ máa ma fi ilẹ̀ yorùbá máa ma ṣe kátàkárà fẹ́ máa ma fi ilẹ̀ yorùbá máa gbóná. Ah! máa fi gbó lọ́wọ́ fúlàní. àwọn ọmọ bá ń ṣe ìṣẹ̀kọ́ ọmọ yorùbá kí wọn mẹrẹ làwà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìyá mi odò àgbè wá. mo ti gbọ́ ọ̀rọ̀ tí wúbà kan sọ wúbà kan sọ lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bàbá gbàgede ọ̀nà. ọmọ bíbí ọmọ bíbí arigidi ni màmá yẹn mm. ó send the voice note fún gbàgede ọ̀nà ni ó ní pé àdàmọ́ kì í ṣe ọmọ àdìgidi mm-hmm. ó ń tọ́ màmá yẹn tọ́ ẹsì ni màmá yẹn ó ní kò sọ máa rí gidi ó ní bàbá ẹ̀ wá ni ṣùgbọ́n yẹn ọmọ ọmọ àlè máa jẹ́ ilẹ̀ oyè ní ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ ọ̀pọ̀ tó bá tẹ̀bọ̀dẹ̀ náà ẹ̀yìn tó ń ṣẹlẹ̀ báyìí ọmọ àlè tó ó wá tó pa ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ààrẹ. bẹ́ẹ̀ni ààrẹ. àwọn ló ń ta ó dẹ̀ ní lára lára. ọmọ àlè ni. àtẹwọ́ ẹni tó bá fẹ́ ṣe ìtọ́rọ̀ fi tọ́rọ̀ wà lọ́wọ́ wọn ní ká má lẹ́yìn ọ̀kan ká má bóyìn ọ̀kan. wọ́n fẹ́ tọ́ra kan náà ní gbogbo wọn àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá ẹni tó bá nífẹ̀ẹ́ ìran ọmọ ọkọ ni ó jẹ́ pé ìdílé bàbá ọmọ Yorùbá ni ẹ̀yìn ìdílé ọmọ Yorùbá ni ẹ ṣé ìwọ òrojú ilẹ̀ ni òrojú ilẹ̀. má dá wọn lóhùn gbogbo jàre Ọlọ́run ṣàánú wa. ọgbọ́n ní tìrì wá fi wá da gbogbo everything wọ́n gbé wá fi wá dàrú ó yẹ káwọn ọmọ ọkọ máa ṣe pọ̀ bẹ́ẹ̀ ó ga kán lè rí jẹ́ ń bẹ̀ ni àwọn wèrè ẹni tí wọn bá pè òun ọlọ́run pè kò sí fún wọn náà ṣe yóò kéka bí wọn ṣe anything. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gbogbo ilé ẹjọ́ ìpàdé adam ti ṣe tọ́ka pé OPC OPC OPC tó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe bí ìran Yorùbá ló fi dojúkọ wọn jọ ń para wọn tọjọ ń tọjọ ń tọjọ ń jàǹfẹ̀lú ara wọn tọjọ fi gbèsè wọn. Hmm. ìyá tí mo sọ ìyá tí mò ń sọ yìí ìyá yẹn sọ tó di ẹ̀sẹ̀ ní wípé Gani Adams gbé nǹkan sínú ilé ohun tó gbé sínú ilé ẹ̀jẹ̀ ló ń pa ẹ̀jẹ̀ tó tó bá tó bá tó máa fún bàbá mẹ̀jẹ̀ ló máa dá wàhálà alẹ́ kọ́ kí ìjọba máa lè máa jà kan para wọn pé ó gbé nǹkan sínú ilé tó yẹ pé ẹ̀jẹ̀ ló ń mu. ọmọ Yorùbá ọkọ̀ lọ́tẹ̀ yìí irọ́ ló pa kò lè rẹ́jẹ́ ọmọ yorùbá ọ̀hún tó gbé sílé ti padà lẹ́yìn ẹ̀ ohun tó gbé sílé ti padà lẹ́yìn ẹ̀ kó bẹ̀jẹ̀ ẹja rẹ̀ ní kíní yẹn máa mu kó ṣẹ̀dá àwọn ọmọ yorùbá. àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o. bọ́lá sí yàyẹ sí yàyẹ ṣẹ́ mi gbàgede mọ̀ mo gbọ́ ohun kíní gbàgede mọ̀ ìyá yẹn ọmọ agidi ni ó fipò sórí Gani Adams everything ó sọ. ó ga o ó ga o. ó ní kò sí ọmọ agidi ẹ̀wọ̀n ẹ̀yẹ ẹ̀wọ̀n bàbá ẹ̀wọ̀n láti láti tápà ni. ó ga o ah, ah. ọmọ olùpẹ ọmọ tápà. èmi òun fẹ́ lọ́kọ̀ owó ìlú èkó ti súwèlé bàbá ẹ̀ mi. ó ga o ó ga o ẹ ṣeun mọ́mì mi mo dúpẹ́. kó àti kó nínú mọ́ ṣàpà ẹ̀ àti kó nínú gáàrẹ̀ láì sọ ọmọ àlẹ́ ti pọ̀jù ní ilẹ̀ Yorùbá. ó ti pọ̀jù o. láì sọ pé àwọn ọmọ ọkọ̀ á máa gbé sókè àwọn ọmọ àlẹ́ á máa gbé sílẹ̀. ìgbà tó yẹ pé ẹ jẹ ọmọ àlè yẹn á máa ṣiṣẹ́ ṣá lára wọn ni kò sí bọ́n ṣe fẹ́ ṣe ẹ jẹ ọmọ àlè yẹn á máa rán ní vein wọn because ìgbà tó fẹ́ pé ọmọ àlè ni wọ́n wọ́n ń ṣọmọ kọ́. ó ga o ṣé kọ́mọ fẹ́ kí lè bàbá òun kó bàjẹ́ ni kọ́mọ fẹ́ kí lè bàbá òun bàjẹ́ kò lè pọ́sibù náà. ibi tí mo tiẹ̀ ti tí mo tiẹ̀ ti rí fún tó máa nù yí fún ọ̀gàlẹ̀ ni nígbà tí alẹ́ dúpẹ́ onítìrì tó sọ pé òun pè lọ́jọ́ sí wípé gbogbo ohun ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá yìí kọ́ wípé báwo ni káwọn ṣe ṣe ó sọ pé wọn ò tí ì pa wọn tó ṣé hmm. ọmọ pọpọ máa sọ pé wọn ò tí ì pa wọn tó. wọ́n hmm. bá hmm. ti pa wọ́n dáadáa èlò tó máa rí jẹ́ńbẹ̀ dáadáa wọ́n máa pa wọ́n lọ. oníwọ̀n tí ì pa wọ́n tó yorùbá ṣe ń lẹnu fún yorùbá ṣe ń gbèjà oṣù máa máa forúkọ ẹ̀tọ́ bá jọ ọmọ ọkọ bílíọ̀ ọmọ ilẹ̀ yorùbá. ìgbà tó àwọn olóyè tó sọ pé ṣé Yorùbá ṣe é ṣàkó olóyè ní Yorùbá kan ló máa ń oníṣẹ́ náà bẹ́ẹ̀ni ah, ah, ó sọ náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. gbogbo ìṣe bá kóra yín tó pé tó bá kóra wọn tó kó olóyè àìdá gbogbo wọn tó bá wọn fún pátápátá ọlọ́run ló gba aláwòye nígbà àwọn ìwọ Yorùbá tó ṣe fún olóògbé òdìdí ọlọ́run ló gbé ló gbé dìde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pẹ̀lú onílára ẹlọgbẹ́ jẹ́ ẹlọgbà forí ó sọ hmm. pé ló fi sùtà ní àjàǹsì ẹlọgbẹ́ jẹ́. àwọn ọ́fíìsì yẹn àwọn ọ́fíìsì kanisi gíga yìí tí wọ́n ṣe gẹ̀ẹ́tì máa ń lò tí wọ́n ṣe wọ́n rí wọ́n rí kan ṣe pé kó ṣe gẹ̀ẹ́tì máa tẹ̀lẹ́dẹ́ kọ́ bá yín sọ ibì kan ṣe fún ọlọ́gbọ́n ẹ̀ka ìkọ́bá ìkọ́bá ìbẹ̀rẹ̀ ni nǹkan ṣe nìyẹn ó ga ọ péye yín. mo gbọ́ mo gbọ́ mo gbọ́ ògbó mo mọ mo mọ àwọn wèrè. ìgbà tí mo ní ìdìbò pé mo kọ́ mi ṣọ́ọ̀bì kan ní nàìjíríà tí mo pe OPC ó lọ mà lọ sọ fún ọ̀gá wọn ó ní kí n tọ́ máa mú three hundred thousand wá pé wọn lọ sọ fún ọ̀gá wọn tí mo lọ three hundred thousand kọ̀yẹ̀ fún ọ̀gá ẹ̀ lóòrùn èmi lóòrùn fẹ́ wá gbà fún oṣù mẹ́ta ah, tí mo ní bá wọn tètè ṣọ́ọ̀bì kan. ó ga o ó ga o èé o. Ah ah ó lágbára ó lágbára ó lágbára ó ga Gàníyù Àdàmú mo gbọ́ yín mo gbọ́ yín. Hmm. ó ṣe é ṣe ó fi àwọn OPC ó fi wọ́n ṣe ẹrú ni kọ́ lọ́ máa ṣe gateman kọ́ lọ́ máa ṣe watchman kọ́ kọ́ kó kó gbowó tó bá ti parí oṣù kó fún ọ ní bíi twenty thousand n tó fi wọ́n ṣe nìyẹn. ó ga o àwa aláyé bàjẹ́. ó ga o ẹ ṣeun ìyá mi mo dúpẹ́ o ẹ ṣe gan mo dúpẹ́ máa. báyìí tí tó tó ti kọ́ ẹ̀ẹ́dẹ̀rẹ̀ títa ó jáde ní ọkọ̀. ìgbéra ti pọ̀ jù fún ọ. ọmọ àlè ni. ọmọ àwọn ọmọ Yorùbá àwà àwọn kù ọmọ ọmọ ọmọ gidi ọmọ ọmọ ọmọ ọ̀rìndínlẹ̀ ọmọ Yorùbá àwà àwọn kù adẹ̀ ní rẹ́spẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ni. òun yẹ arúgáǹsì ni ó ti wà tún pọpọ sí jù kí ló dé. ẹ ṣeun mọ́mì mi ẹ ṣe gan-an ẹ ṣeun o ẹ gbóhùn sókè o gbogbo àgbáyé gbọ́ yín o ìṣẹ́jú méjì péré o ẹ gbóhùn sókè bàbá mi ẹ ṣeun o ẹ ṣeun ẹ ṣe bàbá ẹ ṣeun ẹ ṣeun dájú. lẹ́yìn rẹ̀ pé àwọn àwọn àgbààgbà yorùbá yẹn náà wọ́n ti pa many jẹ́ nítorí hmm. ẹ lè máa fi lúwàgù wa máa joyè nílẹ̀ yorùbá hmm. wọ́n ní láti máa ṣe findings findings ẹ̀dẹ̀ ní kí n tó lọ sí èdè torí future ni. Hmm ẹ wo bẹ́ẹ̀ ṣe fi kàńdá ní rẹ̀ mọ́ wa lọ́wọ́ sí. bẹ́ẹ̀ ni o ó dà o. táàmù tó bọ́ gbé táàmù tó bọ́ ṣe máa rí yẹn. ó ga o. so lẹ́yìn tẹ̀ yìí ọkọ̀ alọ́gbọ́n ni. bẹ́ẹ̀ ni. ẹnìkan tó wá fi jẹ oyè ní. wákàmọ́lé ẹni tó bá ti ní apá abìkan left apá abìkan right yẹ wọ́n máa lò wọ́n mọ́. ó ga o kó máa lò wọ́n máa fún lóyè kó máa jẹ́ ọmọ ìlú yẹn gangan. tó ìyẹn ló máa yẹ ká gẹ̀ẹ́sì ara ráì ló gba ó lè ra ìlú kúrú ló lè máa gbé òkú wọn lọ. àṣẹ Èdùmàrè àṣẹ o àṣẹ o. tó olùkúlùkù ní láti dàárín ojú kó da gbogbo tí wọn wà ìkọlù bá ìlúkù o àṣẹ o àṣẹ o. ẹ wo bó ṣe mú ìrìnàjò akótó di ìrìnàjò ọjọ́ mélòó kan sí ìṣẹ́ káàkiri látẹ̀síta tó bá ti kó nínú ìlú yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. tó ń wá aléra yìí wọ́n ń lò wọ́n láti máa ta àárín wa lóde kò ní sẹ́kọ̀ọ́ tó fẹ́ ti fún wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. lẹ́yìn gbogbo ẹ kàn fún gbogbo past record díẹ̀ tó ti di kó ti lọ sí ó ti lọ sí prison ó ti wọ́n ti hàn kọ́ pé báyìí máa kúrò báyìí pé ìdílé yorùbá. Ah, wọ́n rí náà pé ikúra dáadáa ló máa kú náà ló jẹ́ kí aláàfin lò torí òye aláàfin wọn ní àwọn àjòjì tán ló máa fi ń jẹ tán máa lè kú jàtijàti pé aláàfin Ọ̀yọ́ máa fi wọ́n lọ ń rèdì àwọn ìlú míì ni ó fi máa lọ ń gba ilẹ̀ gba gbogbo nǹkan gbàṣàkọ́lẹ̀ gba gbogbo ẹ̀ so aláàfin tó dẹ̀ fi jẹ́ náà mọ̀ pé ìlú tó ń lọ yẹn àwọn jagunjagun náà wà ńbẹ̀ tó máa kojú ẹ̀ so ó máa kú tó bá kú sógun ó lè fún ara ẹ̀ wọlé àbí kó fún ara ẹ̀ bọ́ sínú iná kó para ẹ̀ dànù so ekúrà dáadáa náà máa ń kú so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn bàbá mi. àmì àti ẹ̀kọ́ àkókò dáadáa inú púpọ̀ alẹ́ káyọ̀ sára láì lọ gbọ́ òun nìkan nínú wọ́dà fifty million Yorùbá. Eh, ẹ Yorùbá àwọn tí wọn gbọ́n tó tó tó. Hmm. àtúntò tàwọn tó máa bí lónìí àti tàwọn tó máa bí lọ́la àti àwọn máa bí lọ́kùnla eh, eh. ó pẹ́tọ̀ fọlọ́ba àti ìṣèyẹ kí wọ́n bá wọn lè kó lọ náà. àṣẹ o àṣẹ o gba àwọn tó bá dilẹ̀ Yorùbá bá. ọlọ́run gbàgbé mi God bless you sir ẹ ṣe all right sir all right sir. <laughs> ẹ̀yin olólùfẹ́ mi a ò ní rí ètò yìí jù báyìí lọ o ẹ ṣe gan torí pé mo fẹ́ sáré jáde ẹ má bínú sí mi ẹ má bínú. bọ́dá island abdul maybe blue check. ẹ̀yin olólùfẹ́ mi ẹ ṣeun o ẹ ṣe mo dúpẹ́ o odò àgbèwá o. bọ́dá island abba navy blue check. dúpẹ́ o ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́kọ́ máa rí fídíò wa ẹ ẹ bá wa subscribe sórí YouTube channel yìí o. bọ́dá island are black navy blue check jagamọ jagamọ jagamọ jagamọ jagamọ lọ́sí ìbò lọ́sí ìbò ìbò wọn gbọ́ ti wà confused the love is too much the love is too much.